Where are you? Yes, sir. This way. Okay, sir. This way, this way. anybody lókè yẹn sà kò sí èèyàn kankan bẹ̀rẹ̀ rárá sà. ó ti o kò sí èèyàn lókè yìí. yes sà. ẹ sà pẹ̀lú nǹkan tí mo rí sà ó dẹ̀ kí wọ́n ti lo àfẹ́dín sà. ṣètò bẹ́ẹ̀ ni sọ́hún dáre. ọ̀gá má bínú sá ọmọdé ọlọ́pàá lélẹ́yìí àfẹ́ rí kọ́. àfẹ́ rí fáwọn tani. àwọn tani. ẹ̀yin ẹ níbi tẹ́ gbà gbẹ̀yìn bá sọ pé ẹ̀yin ò ní gbọ́ èmi ọ́fíìsì àbàràpá fún ara mi èmi náà ò ní gbà ń ò ní gbà gbogbo wàkúwà tẹ́yìn fẹ́ máa hù ẹ máa hù ṣó èmi náà ò ní gbà fún yín wọ́n mú yín lọ́nà yẹn ni ẹ ẹ gbọ́. lẹ́fù. Múnimúni rèé o ọ́fíìsà ọ́fíìsà ibarapa. Ibarapa, ò fẹ́ràn aráyé òfòdodo. ìbarapá ò fẹ́ràn aráyé òfòdodo. ìbarapá ò fẹ́ràn aráyé òfòdodo. ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà. Damn! What is all this? kí ló máa ṣe bàbá ìpàgbá iná. See, enough is enough for this man. Ah! ah. And guys, relax relax ṣẹgbọ́ ọ́fíìsà ìbarapá àbí kí ló I give him seven days I will gun him down personally myself. o gbọ́dọ̀ rí nítorí mi ò mọ nǹkan tó máa ń ṣe ó kàn ń threatening ó ń threatening ó ń threatening but kò sí wàhálà ẹ̀fílẹ̀ ó fún lọ́jọ́ méje. ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà kí ni kókó ojú wa báyìí sí alẹ́ àwọn guys kọ lọ a ò bá wọn ìṣẹ̀lẹ̀ ìkápadà sí station kí là ń dúró ṣe ń lò gbó báyìí sí gbogbo iṣẹ́ tá à ṣe tí ò yìn wọ́n fún wa lówó ọ̀gá ní ká má gbà wọ́n fẹ́ fún wa lọ́dínárì bọ́tù wọ́tà ọ̀gá aláàgbọ́dọ̀ gba bọ́tù wọ́tà mú ẹjọ́ iṣẹ́ wo là ń ṣe kí là ń bá kiri bàbá kí làwọn á bí sìn. àṣà ṣe sùúrù náà ọ̀gá mọ nǹkan tó ń ṣe tíkẹ ìzì. ọ̀gbẹ́ni lọkọjọkọ mo mo mo mo mo mo tó ṣe mo tó ṣe. ẹsà ẹsà òótọ́rọ̀ ni ọ̀rọ̀ tí ọ̀gá àṣà sọ. ẹ wo tó gàbá wa òkè àwọn ò tí wà òkè ó bá ṣe ń dì fún life ṣé wo ní sìn báyìí ó yẹ ká máa tún lọ sí station ó fún ká dúró sínú gbóyún báyìí kí là ń ṣe ń bí báyìí. ṣó wa all right. sorry sir. ẹ ẹ wo time ti lọ ọ́fíìsì náà la máa máa lọ. ìwọ ló máa decide yẹn yóò mọ ọgbà tá a ní. iná tèké easy. you guys. Oh, go oh, next one to the station sir. no no no no back to the station. ọ́fíìsà kí ló ń ṣẹlẹ̀. ọ́fíìsà kí ló ń ṣẹlẹ̀. ọ́fíìsà kí ló ń ṣẹlẹ̀. ọ́fíìsà ìbàràpá kí ló ń ṣẹlẹ̀. ọ́fíìsà kí ló ń ṣẹlẹ̀. ọ́fíìsà ìbàràpá kí ló gbójúlé. ọ́fíìsà kí ló ń ṣẹlẹ̀ man officer Barapa yìí fún wa problem bí náà a dẹ̀ need láti yanjú ẹ̀ lọ́sẹ̀ yìí yes this week. alaye you don't have to invite anybody from Ghana I told you I will gun him down myself iṣẹ́ ìkékeré ni. obi okun kì í hó ruru ká wàá ruru in this case I am in charge. Everybody, hands up! Hurry, hurry, hurry, hurry, hurry, hurry, hurry, hurry, hurry. Hey! Now, kneel down! Guys. Drop your weapons! Drop your weapons! Eré yín dàrú, ẹ̀yin elébùkún wọ̀nyí. N ò wí fún yín ojo ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kẹrin tó lóhùn gbogbo máàpù erílẹ̀-èdè yìí pátápátá ọwọ́ mi ló wà. ọlọ́dàpọ̀. yes sir. ó jẹ́kẹ́jẹ́kẹ́ sílẹ̀ yìí lónìí sẹ́nu kọ́lá ọ̀yà èyí tó mọ̀ ọ̀yà bọ́ọ̀lù tó gbẹ́rù alẹ́ move it move it gradually move it move it and move faster move it move. sáàmù ọbọ bó ti bọ bọ ọba padà nínú lè bí mi sáàmù ọbọ. ìbọ̀lọ̀ tí ń bọ̀ àti páwọn òwe ni wọ́n já bọ́ọ̀lù ẹ̀nu mọ́tò. ìbọ̀lẹ̀ ti jọ ń bọ̀ àti pé ìbọ̀lẹ̀ ti jọ mọ́ mo ti wò káàkiri inú pálásì mo rí ọkọ rẹ tó páàkì síbẹ̀ kan ìwọ fúnra rẹ ò sí nínú àbá ibo ló wá lọ báwọn ọ̀rẹ́jà ọ̀dọ́ rẹ̀ kílẹ̀ pàkiri. sọ̀rọ̀ lè sọ̀rọ̀ ni mo láwọn tó jẹ́ ọ̀bọ́lẹ̀ ìbọ̀lẹ̀ tí ń bọ̀ ìbọ̀lẹ̀ lọ. Ah! Ah! ìwọ ọmọ yìí rèé nítorí ọlọ́run láti bí wákàtí mẹ́ta ni mo ti ń wá ẹ kiri mo ti wo gbogbo inú yàrá mi ò rí ẹ ń bẹ bó ló ti ń bọ̀ on time yìí ẹ ń bọ̀ ló lọ́ ń bọ̀ ló ti ń bọ̀. farabalẹ̀ o sọ gbọ́ ohun tó sọ yìí òun náà ni mo bí tí o ti dáhùn bí ò bá sì fẹ́ kábùkù tí ò fẹ́ kí nǹkan ta léwu kíá ni ó dà mí lóhùn ní ẹsẹ̀ mo mọ̀ sí wa lórí ìbéèrè mi mo ní ń bolo tí ń bọ̀ àwọn wo ni wọ́n sì dá ọbọ̀ lẹ̀ tí wọ́n lọ tí gẹ̀ẹ́ wọ́n ṣe fẹ̀ǹfẹ̀ǹfẹ̀ dá mi lóhùn. mi ò mọ bí mo máa sọ fún yín pé mo fẹ́ lọ sí program àwọn ọ̀rẹ́ mi lálẹ́ ìnísà ibẹ̀ ni mo ti ń bọ̀ ìgbà tó dìsìtì tó sì ti wá bá sọ́tàn yìí ṣé mo ti wá gé ọ lórí wá wọ́n ní sànmú láàrin ajé nínú ní pẹ̀kọ́rọ̀ bó o bá ti fẹ́ kí wọ́n pè ọ́ òun ló ṣe rẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ wá kí ni sí ọ wọ́n ní ìjàkùmọ̀ kan kò ní rí ìdí ọ̀sán ẹni tá a bá bíire kò gbọ́dọ̀ rìn yẹ̀wò ó mọ pákọ̀ mi pọ̀ nínú àwọn lọ́balọ́ba dé irú òun òsì wo ló fẹ́ mọ̀ rìn nínú ààfin lóru yìí tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa àtòṣìṣẹ́ àti gbogbo àwọn tí ń bẹ inú ààfin ti lọ sùn ó ní wọ́n sì ń láǹfààní àti jáde mọ́ ọ̀rìn ìlú káàkiri bí nǹkan bá wá ṣẹlẹ̀ níbi tó ti ń bọ̀ ta ni wọ́n ń pè ah, sọ́ra rẹ̀ bí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn èèyàn ń yára rẹ̀ lọ́pọlọ ni kó má wàá jọ́ láàfẹ́ tí mo ní sí ọ ló fi ń ṣe rádaràda ìjọ tó o bá tún dánwó eléyìí o á ó mọ̀ gbà mí lọ́gà wọ́n ṣe wẹ̀ wọ́n. ó gbọ́ ó jẹ́ dìde prógráàmù tó ní olọ yẹn gangan ó ní mo fẹ́ kó ṣàlàyé fún wa gbogbo létí sùn ìwọ nìkan jọ jáde ó wá láwọn ọ̀rẹ́ ń ṣe prógráàmù kan ibi tó lọ yẹn gangan ni kò ṣàlàyé fún wa o. ẹjọ́ sọ prógráàmù tó lọ mo ló ti mọ̀. mo ti gbọ́ ayọ̀dún yòǹde bá yá á yanjú ẹ̀ níta ọmọ mọ́mọ́ fòdò mọ́ nǹkan ju bó ṣe yẹ lọ ìyàwó inú rúùmù ẹ lọ. níṣẹ́ tí mo ń ṣe ọlọ́pàá yìí mo ti pẹ́ gan lẹ́nu ẹ̀ o mo ti pẹ́ o tó o ìwọ náà ò ṣọmọdé o mo mọ òkèjì pé ìwọ náà kéré jù but at the same time iṣẹ́ tó dẹ̀ ń ṣe yìí náà mo mo rí pé o ti pẹ́ nú ẹ̀ yes bí mo yẹ pẹ́ nu iṣẹ́ ọlọ́pàá ìwọ náà pẹ́ nu iṣẹ́ olè bọ́ mo wá wo kéèsì wa kò jọra wọn àwọn bí táà ti bá papọ̀ nìyẹn because èmi. E èmi dìde ní passion fún iṣẹ́ ọlọ́pàá ni láti kékeré mi tí bá ti ń wo fíìmù tí ti ń wá nǹkan tí mo lọ́lọ́pàá ló ti ń wù mí ọkàn mi sọ pé wọ́n máa ní passion fún ilé ṣùgbọ́n nínú owó yorùbá ọmọ ọmọ lọ sọ pé láti kékeré mi lè ti ń wù mí náwó wọn á fẹ́ kó rí nílé pé àgbàlagbà ó ń bi ọmọ kékeré léèrè béèrè I just want to know kí ló lè dì sí olè tó ń jà ẹ̀wà kí ló dé gan kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ̀ yọ mí lẹ́nu náà ẹ̀ ń disturb náà kí ló dé ẹ̀wà mo ya wèrè gan mi gbádùn rárá kí ló dé kí ló ṣẹlẹ̀. mo ti rí lójú ẹ̀pọ̀ ìyá wèrè gan but at the same time ṣé mo yín fún ẹ ní respect yìí tí mo gbé gbogbo ọjọ́ orí mi tí mo gbé tì gbogbo oyè tí mo nínú iṣẹ́ ọlọ́pàá mo tún gbé sẹ́gbẹ̀ẹ́ kan wá wá sí lẹ́vù ẹ̀ mo wá ń fún ẹ ní respect kí ló ṣe é bọ̀ yìí ṣé pẹ̀lú ẹ̀ ò láìkọ́ sọ ara yẹn filẹ̀ ẹ filẹ̀ mo respect yín gan ni o kí ló dé ẹ filẹ̀ kí ló dé ah ẹ fẹ́ kí sọ ẹ́ di ó fún yín ni kí ló ṣẹlẹ̀ gan kí ló dé ah kí ló dé ah. ọmọ bá tiẹ̀ wá àmọ́ ni àlàyé wo ló ṣe fún ọ̀gá láti ìgbà tí mo ti wà pẹ̀lú bọ́ọ̀yì for over two hours ẹ̀sà bọ́ọ̀yì ò sanwó kan ó kàn mú mi ṣeré in fact ó sọ mí di bọ́ọ̀lù ń gbà mí ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín sá. kò wí kẹ̀kẹ́. ara má sọ̀rọ̀ ṣé o rí kí ni. àáké ni sá. àáké lórí alágídí wẹ̀wẹ̀ ni a sì lè bó pé tí n bá fún ní ẹyọ kan lérí ẹni yóò pín sí méjì. Ah, orí abisis kò lè gba méjì kò lè gba èmi mọ bẹ́ẹ̀ sọ. tọ́àlì orí ni ó tù ká. tọ́àlì barapa one baba baba for our association we don know say na you be number one but baba akelele yìí àlẹ́ mọ̀ pé gbọ́dọ̀ kàn mí akélélé bàbá yìí ló fi tọ́ ìgbà ìkọ́lé ẹ̀jọ̀ ìṣàánú kó gbọ́dọ̀ kàn mí lára bàbá. kò gbọ́dọ̀ kàn ẹ́ la ah. kò gbọ́dọ̀ kàn ẹ́ la yóò wá kàn ẹ́ la kò ní kàn ẹ́ la àwọn ọ̀dẹ̀ táwọn ń ṣe nǹkan fún yín ni àwọn òwí fún yín ni àwọn ò parí iṣẹ́. ṣé ẹ̀yin ọ̀mọ̀ pé ibi títẹ nìkan ti parí sí ibẹ̀ ní tẹ̀lómi ẹ̀ ti bẹ̀rẹ̀ ṣé orí tẹ̀lómi ti bẹ̀rẹ̀.

meanwhile ibi tí mo ti ń bọ̀ náà o ò lè gbọ́ single incident of that of such a situation or something pé wọn èèyàn kan wọlé èèyàn wọn kàn káwọn èèyàn mọ́lé ń kó nǹkan èèyàn kó ń ṣẹlẹ̀ ìjọ wo làwọn máa change ọ̀rọ̀ làwọn máa develop to that level. Ah. honestly ó ń baffle mi náà because yes i agree ìgbà kan rí it was like that but nǹkan ti change n bí kò rí bẹ́ẹ̀ mọ́. nǹkan ò change. ó ṣẹlẹ̀ ah, torí pé kò ṣẹlẹ̀ sí ẹni ẹni tó kàn ló mọ̀. Ah yes ibo ló ṣẹlẹ̀ mi ò mọ ọjọ́ tá a máa kúrò ní ràìràì nílẹ̀ yìí kí ló dé. dadi nǹkan tó fẹ́ jẹ ti rẹ́dì ni mo ní kí wọ́n sọ fún yín sà. Ah, ọ̀rọ̀ oúnjẹ kó lélẹ̀ ìwò máa ló ń tiẹ̀. akéwọ̀n jẹ oúnjẹ tó fẹ́ jẹ ah, situation yìí mo ti take care ẹ torí ẹ̀ gan-an tó sọ pé àwọn tó ń bọ̀ ọ̀rọ̀ ah my friend yes this is a serious issue. i know. wọ́n máa ló ń tiẹ̀ máa lọ́ máa lọ́ máa lọ tiẹ̀. a ní kò síríọ̀sì mọ́ ọ̀rẹ́ mi fẹ́ẹ́ dé tí mo ti gbé gbogbo ẹ̀ lé. ah my princess how are you. <laughs> Tolú ò lè tí ì jáde bẹ́ẹ̀ yẹn náà nǹkan ṣẹlẹ̀ mo dẹ̀ sọ fún ẹ pé mò ń wá bí n ṣe máa take care àwọn tó máa fún wa ní information lórí ẹ̀ wọn ò tí ì dènà you can't go out now mo dáàdì mo tún sọ fún yín pé mo ń jáde. ẹ eh, ó sọ fún ibẹ̀ tó bá ti dé tó bá lọ ìwọ náà wàá wàá jáde lọ síbi tó bá fẹ́ lọ so fẹ́ fèmí nìkan sí di ọ̀rọ̀ yìí ni sọmọjọ kan wá ní. àsìkò youth làwà jẹ́ kó ọmọdé ìṣeré lọ. ẹ bẹ́ẹ̀ tí nǹkan tó ṣẹlẹ̀. hello ẹ wà gate ẹ wọlé náà adio ẹ wọlé wọn máa ṣí gate yìí ṣí gate fáwọn tó fẹ́ wọlé yẹn àwọn máa ṣe é sìn. you expecting somebody. ẹ ẹ ah àwọn tí mo sọ fún ẹ. Ah. oh, okay. Oh, team, come inform up already. Ah, yeah. ah, that's a good one. Yeah. That's a good one. Ah. Ìbàràpá kí ló ń ṣẹlẹ̀? Ẹ eh, kí ló ń ṣẹlẹ̀? Ó within a short period, I ma get our people in now lórí iṣẹ́ yìí náà la wà tí a dúró àsùn àwo. mo dẹ̀ ní mi ò wálé ìwọ náà ló sọ pé kéèyàn wálé kéèyàn wálé kéèyàn wálé àwálé tó ń sìn ní gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ yìí o. for the past three days ó ní ó máa take care kí n fọkàn balẹ̀ àti ìrìnsìn àrẹ́jẹ àròmìnira wọ́n kí ló ń ṣẹlẹ̀. má wọrí àwà lẹ́nu. Hmm. ó ya alfa. lórí yàrá wa yẹn. ó ya ìbàràpá alfa. òun náà ló tó gbé wa débi. àní solution solution. alfa have you gone? Eh, solution wa who is this? ah o mọ tolu na third born That's his daughter. Tolu, that's my daughter now. Ọmọkẹ́ ọmọ mi kẹta now. Tolukene. Yes. Tolure. Ah, ah. Ah. Asa. Ṣọ́ọ̀ṣà. Get her arrested. Ibẹ̀rẹ̀ pa. Kí ló What is this? Bọ́ọ̀ I am talking to you. ask you to do it. Ìbàràpá kí ló ń ṣẹlẹ̀ náà? Move it. Ọmọ ṣe ń tì náà. Ọmọ ṣe ń tì ọmọ mi. Come on, move. Yeah, handcuff. Oh, yeah. Move. Madam, move. Come on, this You do, hold hold on. Do this now. Oh, do that. Mami, bá wọn sọ̀rọ̀ now. Do that. Why can't do this? My dad is. Ibaraka, what are you doing now? You can't pull that there. You. My friend, you put you down. Move it again. Don't tell me now. They oh, tell me no. You can't do this. Oh, they know. Look. Look. We we are doing the job. We are not doing the job. I will get it. Can we go? Let's go. Let's go, sir. No, no. Um, officer. I will not, sir. kí ló ń ṣẹlẹ̀. gbàmínà. wọ́n. kí ni. Tolú Tolú Tolú láyé mi ṣé pé Tolú lè wà ní àwọn tó ń jalè. Ah. Mm, mm, mm. exactly Kini, exactly kílẹ̀ exactly exactly kí ni. ọwọ́ àánú àwọn tí ń jalè ni. ìfarapa má kó sí mi lẹ́mìí járe má jẹ́ yìnbọn fúnra mi lẹ́sẹ̀. Ah. n tí mò ń try láti sọ pé ṣé pé tolú tèmi ó lè mọ ìkọ́nú àwọn olè yẹn rí. saying the same thing kẹ̀kẹ́ náà lọ sọ. nǹkan náà kọ́ la ń sọ nǹkan náà kọ́ la ń sọ má kó sí mi lẹ́mìí járe. nǹkan náà lẹ́ ń sọ. ṣé o ṣé wàá rí tolú tolú ọmọ yìí ọmọ tí máa mọ́nítọ̀ káàkiri ni torí mọ̀ kó burú èmi mọ̀ pé tolú burú torí ẹni wípé anywhere àti bá ń lọ London tí mo ṣe dé wọ́n mú lọ́mú àṣejọ́dé ni. ohun tí ojú òbí tí ò ń tọ́jú ọmọ ẹ̀ dáadáa ń tọ́jú wọn rí ni. mo ń try o. ìgbìyànjú yẹn tó kò tó ńlọ́fàá ní ìsìn tó fi lọ jọ ìrìn àwọn tí ń ṣe ìṣekúṣe yóò sì wà lọ́dọ̀ tiwa ń bí torí irú àwọn tí ń ṣe ìṣekúṣe yìí sì pọ̀ tá a fẹ́ mú àwọn ní ọ̀dà gbogbo wọn mọ̀ tí wọ́n máa fi wọ́n hàn wá. Ah, ìbárapọ̀ ò ní ṣe yẹn fún mi. Ah. Ah, look we we are we been friends for a long time now. forget about friendship. Eh, iṣẹ́ yóò gba friendship. ó dà wá máa gbọ́ ọmọ yìí kì í ṣe pé ó jalè ó kàn mọ̀ wọ́n rí ṣé you understand. Eh, bẹ́ẹ̀ ni ó kàn mọ̀ wọ́n rí ṣùgbọ́n ó ti wà lára wọn náà nìyí. Eh, yóò sì wà lọ́dọ̀ wa ń bí for two three days torí a ń láti ṣe thorough investigation. ìbẹ̀rẹ̀ kan má jẹ́ ká ṣe yẹn. rọra rọra sí mi ah! kí ló ṣẹlẹ̀ náà ó ah, dé sí mi ẹni ọ. ọdẹ rọra tí Tolú Tolú ìwọlá yé ẹ wo bó ṣe rí wo bó ṣe ṣe Tolú Tolú ṣe pé ní ayé ẹ ìwọ mọ olè rí ó mọ ìkànnù wọn rí láti mi mọ kókó ń pa ọkọ tó ń sọ ọ lẹ yìí. wọn lo mẹ́nìkan rí nu wọn. ṣebí boyfriend mi kí tó travel ni bọ̀ bọ́ọ̀. stop kí ló ṣẹlẹ̀ náà. kí ló ń ṣe ẹ náà wọ́n ti lọ ń dá mi dúró lẹ́gàn àtàwọn ọ̀rọ̀ jókòó ẹni jókòó ẹni tí ò tiẹ̀ níṣẹ́ tí ò mú tí ní ronú kí ló ń ṣẹlẹ̀ náà náà mi láìkẹ́ o. calm down na ìwọ ọmọ olówó ìwọ tó yẹ dé láti UK ẹ o tún máa dé tá ìdè náà ìjà náà ìjà yìí náà ni kí ló dé ó yá gba olórí mi là. aláyé fi yẹn sílẹ̀ ìjà rẹ̀ ò lè change kí ló ń ṣẹlẹ̀ náà ẹ̀ ṣe ìjẹ́ agbẹ́yẹ̀sẹ̀gbẹ̀ kan náà when I was not around, I was told you were going out with some some some silly girls. I was silly girls kan like like ten or eleven of them that wọ́n to talk on. like I'm ọmọ tí wọ́n fowó tọ́ tí wọ́n tiẹ̀ tí wọ́n nẹ́bí tí wọ́n náírà kankan. Ọmọ bíbí bíi má a ìparọ́ fún ẹbí wo mọ́ bí tó ti gbọ́n yẹn ìrọ́ náà pa mí mi. Ìrọ́ náà pa mọ́ ẹ bóyá jẹ́rọ́ náà ni o. O mọ̀ kójú kan lára mi mọ̀ pé mo kí and you know that from the beginning. Baby, No no I, I must tell you the truth and I'm so upset right now like upset. Ah ó lọ ń gbé yẹn náà wá ara yé o sori i have nothing to lose bó ṣe ń wò mí yìí mi ò ní nǹkan kan láti lose wọ́n ló máa lose at the end of the day tó bá lọ ṣe yàmàyàmà bí ọwọ́ tí mo mú pẹ̀lú ẹ̀ òun kọ́ ló lọ ń gbé wá yẹn mo tẹ̀ tí mo sọ mo ní tí mo máa fẹ́ anybody láyé yìí anybody tó máa jẹ́ tí wọ́n máa fi ṣàdé orí mi gbàgbé ẹ̀ bàbá mi ó máa kó lẹ́kọ̀ọ́ ta ó máa kó gbogbo ẹ̀ bọ́ síta ni. obi o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sí kò tí ò ní ṣe o ní one pin one naira báyìí nínú owó ẹ o nínú àwọn fámìlì ẹ̀gán wọn ní ìdí láti ná kankan bàbá mi ló bá gbé gbogbo ẹ̀ ìgbọ́dọ̀ fi ayọ̀kọ́ lọ fi fọ́ nǹkan tó wà nílẹ̀ náà àwọn abágbọ́pọ̀ ló ń gba àwọn ọmọ yamayama kan irú kí nìyẹn ó mọ̀ pẹ́ẹ́rù wà nílẹ̀ gangan owó pọ̀ nílẹ̀ gan ni ìwọ náà mọ̀ Ah, ká máa tẹ̀ sọ pé owó tó wà nílẹ̀ nílé báyìí ń sìn about fourteen thousand dollars ṣé eh. pé ní nǹkan kó máa tiẹ̀ ṣẹlẹ̀ tó ń lè sáré fi settle àwọn nǹkan kan. wicked ah, wicked please o ah, má lọ má lọ má lọ má lọ fi ojú ara ẹ kó lọ má fi gbólẹ̀ o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo kàn máa sọ fún ẹ omi ojú kan náà dàbí àmọ́ ẹ wọ́n ní last bus stop me I swear to God after you no other person When last ball sọ pé ló ń ṣe yamayama eh. ìwọ ló máa lose òkú kí ṣe mi wo eh, àlàyé náà ń pè mí yẹn dáàdì náà ń pè mí lọ́wọ́ I dey tell you ah wọ́n eh, yà pé wọ́n ti need mi ní pẹ̀lú wọn lọ síbi kan mi lè dúró jù. ṣèlè màá máa lọ sí inú ìlú àfi mílíọ̀nù náà. mo máa lọ inú mo máa lọ but send your account number ma send owó yẹn sí ẹ. babe babe kini o jẹ ṣe normal ara rẹ mọ́lẹ̀ kó yẹ kí n máa lọ jàre. àṣírí ah. ìpínlẹ̀ dẹ́ni àtúntò àtẹ̀mí wọn kó ti di ṣúbì kalẹ̀. ṣẹ́gbọ́ oní. ṣúbì. ṣẹ́gbọ́ kí ló jẹ́ ṣúbì kò yé mi. ṣúbì. ẹ kò sọ túmọ̀ ẹ̀ fún wa. òun fúnra ẹ̀ gan ṣúbì ẹni tí amúṣu ẹ̀ ṣubi. kí ló ń jẹ́ ṣubi. àwọn ọmọ karambà ní kírímìnà gidi ni àwọn jẹ́ ṣubi àwọn kírímìnà ni. ẹ ọmọ tèmi òun wá ń ṣe karambà ní kò ṣe ó mọ ọmọ yìí ni ọmọ ẹ ni. má gbọ́ ọmọ tèmi yìí ṣe karambà ní kìí sì ṣe ṣubi ọmọ tiẹ̀ ni one plus one one náà ni ṣọgbọ́n òbí tó bá tọ́jú ọmọ ẹ̀ dáadáa kò ní jẹ́ ṣubi ní sùúrù jàre ní sùúrù o ṣáà rí i pé àgbàlagbà là ń bá sọ̀rọ̀ a ní kó farabalẹ̀ a ní sùúrù máa bá ọ̀rẹ́ mi sọ́ọ̀sì náà màá máa mú ẹ lọ́lé. n ò gbọ́ n ò gbọ́. pé màá máa mú lọ́lé so that. n lè bo ni. hey hey stand right ah, where do you think you are. tolú ẹ̀ kan ló máa ní. forget it we don't do that here no friendship here after two three days tí tá bá ṣe investigation tán àmọ́ tá a fẹ́ ṣe fún. ìfarapa ò rántí Tolú ni Tolú tá a bí ní ninety seven tí wọ́n pé ìwọ gan jókòó sọ lórúkọ ńjọ́ yẹn ó eh, gbàgbé ni. ẹ eh, kí wàá ní sí kọ́tò ilé. third born ni. kí ni sí kọ́tò ilé ni àdámọ́ jẹ́ criminal ní oṣù sí kọ́tò. ẹ wo. ìjọ náà ló jẹ́ kó máa tẹ̀lé mi lọ́lé. jẹ́ kó máa tẹ̀lé mi lọ́lé. lọ́lé lọ́lé. Eh. officer sir take eye away. èmi ò lè lọ two three days o two three days bíi ti báwo ọkọ̀ lọ gbé ọ́fíìsì obìnrin kan wọ́n ọkọ̀ lọ harass mi ẹni àṣà. ẹ gbogbo ètò ni wọ́n ń ṣe fóònù àwọn nẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè ṣe nǹkan kẹ́ fún yàtọ̀ sí káwọn nẹ́ẹ̀ káwọn tọ́jú ẹ̀ ọkọ̀ àrí nẹ́ẹ̀ ni ọ́fíìsà sọ ọ́fíìsà sọ tẹ́ka ìwé. lẹ́dẹ̀ bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ sí mi láì lọ. máa mú sùmí lọ máa mú sùmí lọ máa mú sùmí lọ. ìbàràpá jẹ́ ká sọ̀rọ̀ ìdàgbà. kẹ́nẹ àlọ́mọ yìí wọlé. ṣùbì lọmọ. kì í ṣóun ló ní pé ṣùbì ni. ó ní pé òun mọ̀ pé ẹni ẹ ti ń di ṣùbì. ṣùbì ni àwọn méjèèjì ṣùbì ló. Ah, how are you? Ìbárapá ò fẹ́ràn aráyé ọ̀pọ̀ dandan. problem. Why are you still here? Ah, ẹ lè dá sọ̀rọ̀ ni. Kí lẹ̀ ń ṣe nílé? Ìyá àwọn báwo ni? Kí làwọn ọmọ wọ̀nyí tó ń ṣe nílé? Ẹnu ń dùn yín ní ẹ sọ̀rọ̀ ó dáa tí ẹnu bá ń dùn wọn táwọn ò lè sọ̀rọ̀ èmi á bá wọn sọ wọ́n lé wọn wálé láti school ni ẹ mọ̀ pá ń jẹ wọn lówó school wọ́n dẹ̀ fún one time ni àkọ́kọ́ time yẹn ti kọjá ẹlẹ́ẹ̀kejì ni wọ́n wà yìí tí time yẹn tún ti kọjá náà ṣe ní kọ́ máa bọ̀ ní bàbá wọn nígbà tó dẹ̀ ṣe bá wàhálà kọ́ school wọ́n á lé wọn. àwa kọ́ la kọ́ school hmm. àwa kọ́ la kọ́ school ẹ̀yin náà ẹ wà ń bọ̀ nílé ẹ̀ ń bọ̀ nílé ṣe é rí pálábùkù níyà yìí tí ò bá jẹ́ pé alábùkún ni yáyín ìyá yín sanwó iléèwé tì èmi ò lówó kankan lọ́wọ́ báyìí ìwọ ni kò mọ bó ṣe sanwó wọn. ọlọ́pàá. ọgbọ́ ìyàwó ọlọ́pàá. ẹ ẹ lówó tẹ máa fi sanwó skul. bẹ́ẹ̀ni. ṣé lórí gbá tí mo ti jẹun kí kúkú wá jẹ gbogbo ẹ̀rù fáínálì ní kí n fi lọ sanwó skul o ò lè sanwó skul àwọn ọmọ ẹ. ẹ̀ṣẹ̀ wo ló wà nínú kó sanwó wọn eh. nígbà tí èmi ò tí ì lówó lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wo ló wà ńbẹ̀. kò sí wàhálà bóyá ká kúkú jẹ ìgbárùn finally ká jọ jókòó sílé. bẹ́ẹ̀ bá jẹ ìgbárùn kẹ́ jẹ ìgbárùn. ẹ gbọ́ ìyá yín ni kọ́ lọ́wọ́ náà bí ó ti sanwó ni n ò ní kọ́bọ̀ tí wọ́n sẹ́ni sí. àdójú ti ni ìyàwó ọlọ́pàá ti ń embarrass ọkọ ẹ̀ lójú àwọn ọmọ. ẹyin ò embarrass mi pẹ̀lú àgbọ̀rọ̀ tẹ sọ́lẹ̀ yìí kí n bá bọ́ ṣe máa sanwó school ẹ gbà mí ṣé mo mọ̀ tó yẹ kí n ṣe tí mi ò ti ṣe in gbogbo nǹkan tó yẹ kí bàbá ṣe fọmọ ni mò ń ṣe fáwọn ọmọ yìí that is why tó yẹ pé mo fún wọn ní good education including this one so that wọn ò ní yàyàkuyà mọ́ mi lọ́wọ́ mo mọ́nítọ̀ wọn káàkiri so that gbogbo nǹkan tó bá ń ṣe láyé yìí létòlétò ni wọ́n á tiẹ̀ mọ irú ilé tí àwọn ti wá because they have to be my ambassadors anywhere tí wọ́n bá lọ that is why tí mo ṣe ń ṣe gbogbo wàhálà yìí I, I, I know the name I have around. Nílé lóko ni wọ́n ti mọ̀ mí káàkiri. Ìyá mi ìwọ náà ṣàjèjì sí nǹkan tí mo sọ yìí náà. My name is everywhere. Kí ọmọ kan wá dìde. Kó sọ pé orúkọ yẹn òun máa bá mi bàjẹ́ ṣó dáa. Hmm. That is why she becomes a problem for me. Ìyẹn ni gbogbo wa láti mọ̀ ń ṣe yìí. Mi ò fẹ́ kórúkọ mi bàjẹ́. I don't want any child to tarnish my image. right. It's nǹkan tọ́lọ́run bá ti dà síyàn lágbada kí ọmọ ayán ni o. everybody has his cross to bear this is my cross. èṣù oríta tí àwọn máa tako sí ni mi ti gbà pé kádàrá mi ni o mo gbà ní kádàrá mi. ọgbọ́n tó wà ń bẹ̀ ọ̀rẹ́. mo ń bọ̀. ṣé wàá mọ̀ pé agbófinró là wà. bẹ́ẹ̀ni. èmi gẹ́gẹ́ bí ọ́fíìsì àbàràpá mo ní fi gbá kan bọ̀ hmm. òdodo lèmi wa o hmm. bí sẹ́ bá sì ti rí la ṣe ṣe ńgbà tí ọmọ táwọn ti sọ fún wa pé kò sí wàhálà kò sínú àwọn kírímìnà investigation fi járe kétékété pé ó pìọ̀ ni kò sínú wọn investigation ti fi hàn á pé kò sínú wọn kí ló á dé ta ní release ẹ̀ ṣùgbọ́n òun ni ò ní làákàyè débi pé làákàyè ẹ gbọ́dọ̀ sọ fún pé tí èèyàn bá ti rí ìyẹn tó bá ti pẹ́ bóyá oṣù kẹni bóyá oṣù méjì tàbí mẹ́ta èèyàn gbọ́dọ̀ lọ́ra láti súnmọ́ irú èèyàn bẹ́ẹ̀. you are making sense. that was my bad mistake. you shut up lókè kí dákẹ́jẹ́ ló tún lẹ́nu ọ̀rọ̀ náà gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí wọ́n ló dá sílẹ̀ náà mm. why don't you shut your mouth up. ẹ wò máa gbọ́ máa gbọ́ tó eh. mọ̀ pé bùkátà tó pé òun yẹn náà nínú agbada àfikún yẹn dáadáa torí òjò náà bàbá yẹn o ẹ nbi eh, ọ̀rọ̀ wà ní ni mm. ẹ gbọ́ kí ló wá pè mí fún ọrẹ thank you very much ṣúrí mo rí pé gbogbo effort ẹ lórí ọ̀rọ̀ yìí ó pọ̀ gan-an pé ọpẹ́lọpẹ́ tí ò bá jẹ́ wọn bóni bá yá sí mo wá wo pé as a good friend tó help ọrẹ kí n fún ẹ ní this cooking uh, eh, something which is three hundred thousand naira kò má bínú kó bá mi manage ẹ pé as compensation fún effort yẹ. adéyìnbó yìí. Hmm? owó ni ni. owó ni ni your three hundred thousand. compensation. Eh, for your effort i mean. má jẹ ntẹ́ èmi gbaru owó bẹ́ẹ̀ n ò jẹ́ gbà á lọ́wọ́ yẹn kì í ṣe pé torí ó jẹ́ wọ̀ torí pé báwa ti ṣiṣẹ́ tiwa ni pẹ́jẹ́ lomi ẹ̀ náà bá ti ṣe ni. àwọn èèyàn kọ̀ọ̀kan láàrin yín gbà á. àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn táwọn bá ṣe ọlọ́pàá jẹ́ nìyẹn. ọ̀rẹ́ o ti try fún mi. iṣẹ́ tèmi lèmi ṣe ah, má jẹ́ ntẹ́ tó bá yẹ pé ọmọ yìí wà nínú àwọn kírímìnà èmi fúnra mi ni wọ́n sì dé bèbè ẹ̀wọ̀n táwọn ò fi pa bẹ́ẹ̀ mo sọ fún ẹ n ì ṣe èèyàn tó bẹ́ẹ̀ ni wọ́n sì débi táwọn ò ti fìbọn fún tí ò kú ni ṣùgbọ́n kò sínú ẹ̀ àti yọ investigation tá a ṣe gbogbo ẹ̀ pátápátá ó pì ọ̀nà tiẹ̀. èmi ò ní gbowó òní wọn gbà bẹ́ẹ̀. àánú ah, ò bá mi bá a. àwọn ohun wọn gbà bẹ́ẹ̀. nú torí mo rò pé yiniyini kẹ́ni ṣe mí ọlọ́mọ ẹ̀ka ara burú tínú mi ẹ̀ bá ṣẹlẹ̀ bó ṣe máa dúró tì mí náà líle please. ṣọ ara tí o fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ah, kí n máa ti da ìmọ̀ àgbà owó yìí. ìbára wá ti bínú o. èyí ṣe yẹn. no na àwọn come come my friend no dúró ìbàràpá dúró dúró náà o gbọ́ nǹkan tí mò ń sọ ni. look sori mo gbọ́ ẹ clearly. this is not a bribe. I'm just giving you, you know, just to compensate you now. Yóò ń ṣe bribe o. Ó mọ̀ pé mo appreciate nǹkan tó ṣe fún mi nìyẹn. Jẹ́ kí n sọ fún ẹ, tó bá jẹ́ ẹlòmíì ni, despite the fact pé ó mọ̀ pé ọmọ mi ò ń ṣolè o, kò jalè o, irọ́ ó ń bá make sure pé òun bá mi fàdé mi pé orúkọ tí mò ń pọ́nlé yẹn ó wà stained bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìyẹn ni mo ṣe ń compensate this is three hundred thousand naira ọ̀rẹ́. thank you very much. ọ̀rẹ́ mi ṣá nìyẹn. you know what. yes. kìí ṣe pé mo ti ń wo mi kìí ṣe pé mi ò appreciate pé èèyàn gbọ́dọ̀ fún mi ní nǹkan ṣùgbọ́n kìí ṣe nílànà yìí ìlànà yìí kọ́. ọ̀rẹ́ ni a ti close dúró nǹkan bẹ́ẹ̀ yẹn. no no no forget it forget it forget it. tó ti yẹ. Oh, ok ok no no Debarapa mo ti gbọ́ tiẹ̀ bẹ̀tí ìwọ ò bá gbà jẹ́ káwọn boys mi fi ṣe nǹkan kan. Ah, ẹ ní ṣe orí burúkú. ebi ò ní pa yín ní pa ọmọ yín sẹ́ni ní orúkọ àwa mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ fún lówó ìtọ́jú àwa mẹ́ta péré yìí náà ni òní lọ́wọ́ yín sà thank you very much. ẹ jẹ́ gbà á bẹ́ẹ̀ yẹn gbarú ẹ̀ yóò jóná dànù ni. Ah, compensation lélẹ́yìí pé wọ́n ríṣẹ́ tá a ṣe ni. bẹ́ẹ̀ yẹn gbarú ẹ̀ yóò jóná dànù ni yóò jóná tọmọtọmọ ah, ó ń tọ̀ wọ́n ṣòfò compensation kọ́ ẹgbàá dédé fowó bẹ̀ wọ́n wọn ò gbà ẹbí mi kówó nà ó tí wọ́n fowó bẹ̀ yàn tí yóò kí n gbà. oṣù ṣẹda ìwọ náà kọ ló dá owó náà get get get the hell out get the hell out of here. ah ó náà ló dá gbogbo nonsense sílẹ̀ náà. sorry sir. sorry for your head i am sorry for your father. Get out. ń ṣiṣẹ́. Ìbàràpá ń ṣiṣẹ́ o. Ìbàràpá ń ṣiṣẹ́. Ìbàràpá ń ṣiṣẹ́ o jàre. Ìbàràpá ń ṣiṣẹ́ o. Ìbàràpá ń ṣiṣẹ́ o jàre. Ọ́físà. Ọ́físà ọ́físà ọ̀gá ọ́físà ọmọọ̀sà ìfarapa. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti ń fẹ́ bá yín sọ tipẹ́ bó ìṣẹ̀lẹ̀ àmì máa ń já bò mo wá wò pé ẹ wá àyà mi kàn ń já ni mo dẹ̀ fi ń kó bára mi àti gbogbo wa mo wá wò pé ẹ̀sà ṣe mọ̀ pé ibi tá a ti ń bọ̀ yìí òun ló fẹ́ fa ọ̀rọ̀ ìsà ẹ̀rí ni tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀gá tá a bá ṣiṣẹ́ fáwọn èèyàn àwọn olówó tó bá wò pé ẹ̀yin ọlọ́pàá yẹn ṣe dáadáa o ẹ gbà ó mo compensate yín ọ̀gá ẹ̀ kì í jẹ́ ká gbà bí àràsọ ọ̀gá ń gbà àkú gba bribe ẹ kì í gba bribe àwa náà kì í gbà owó tó ń fún wa yìí wọ́n fi tìdùnnú tùdùnnú pé iṣẹ́ táwọn arábí ṣe wọ́n ṣe dáadáa ká fún wọn ọ̀gá ẹ̀yìn adé ẹ̀yà níṣẹ́ la kàn ń kóra wa ń fàdánù ẹ gba three hundred thousand ní latest báyìí sìn mo ti pín in lọ́kàn mi. ajá ajá ìpínkùpín ló pín in bí èèyàn bá gbarú owó ni kò ní tiẹ̀ mí ẹ̀ ah. ṣé wọ́n mọ irú owó tó fẹ́ fún yẹn ni yọ́ọ́ bá ṣe ọlọ́pàá jẹ́ ni. báwọn ti ń sọ ọlọ́pàá lẹ́nu ni nígbà tọmọ sọmọ pé torí iṣẹ tá a ṣe fún tọmọ ẹ táwọn ọmọ ẹ kú ònú wàhálà tí ò sínú àwọn olè lọ́jọ́ fẹ́ fún wa lówó yìí kí ló dé tó wọn wá sí wá fún wa owó kó tó gbàtà ẹ̀ ẹ̀ mọ̀ pé ọba ṣẹ́jẹ́ ni pé ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ my friend good friend ọ̀rẹ́ àtàtà ṣùgbọ́n kò tí lanu ẹ̀ báyìí fún mi lówó ńgbà wa dà báyìí lára jẹ̀jẹ̀ mọ̀ bóun ó fún yẹn lówó wọn gbárù ẹ̀ ẹnìkan ò sì lè gbá lẹ́yìn mi bí èèyàn gbá yóò jòfó ni. ẹyìn ọlá ẹlọ́dà ẹ kú tọrọ. ẹjọ́ yìí pọ̀ jù ẹjọ́ yìí pọ̀ jù. àwọn ibi yóò ṣe bẹ́ẹ̀ owó lówó ah. ronú bẹ́ẹ̀ ṣe ronú yìí o. wọn fẹ́ káwọn ronú bẹ́ẹ̀. ọlá mo ti sọ fún wọn same thing náà ni o ti sọ fún wọn. kí ni kí ni o gbọ́dọ̀ sọ fún ṣé nǹkan náà ah no mi ò bá kọ́kọ́ nígbà kan tó ń sọ o kí ló ṣẹlẹ̀ kí ló kàn mí. ẹ ẹ ẹ ọ̀dà ó mọ̀ n pa ẹ̀ ṣó níbi tọ́rọ̀ dé yìí ìyàjọ́ ń jẹ́ gbogbo wa ni má ha di o ọ̀gá ó mọ̀ n pa ẹ̀. àṣà má kó báyìí mi o má kó báyìí lọ́dọ̀ ọ̀gá gbogbo tó gà ń ṣe wá ta ló tẹ́ mi lọ́rùn o ìwọ ló sọ fún mi wípé o fẹ́ bá ọ̀gá sọ̀rọ̀ mo dẹ̀ ní kò sí problem ló bá wọn sọ kí wàá ní mo mọ̀ tó fẹ́ sọ. ọ̀gá tába ti dé station sin kẹ́ ẹ lè mọ̀ òótọ́ ọ̀rọ̀ ẹ kàn ní kó fi ìbò ẹ̀ búra pé tóun bá mọ̀ pé kó gùn pa ẹ̀dẹ̀ mọ̀ kó gùn òjì sóró máa pàdánù ni. àjẹpẹ́ ẹjọ́ mọ̀ ń pa ẹni. àjẹmọ̀ ni ẹ̀yin méjèèjì wá ṣe ẹ wá plan pé ẹ fẹ́ tọ̀ ntọ́ àtọ̀sí lẹ wá tọ̀ ni pé kí n lè rí bí yín bá sọ̀rọ̀ ni ìtọ̀kìtọ̀ lẹ wá tọ̀ ni ẹ má bínú sọ ẹ wá ọyá múùfù mo jẹ wà ní ọkọ̀ burú ọyá múùfù ẹ gbọ́ múùfù múùfù múùfù múùfù múùfù múùfù múùfù. kábíyèsí mi ò mọ̀ bóyá ìdílé onífà ni wọ́n ti bí o tàbí kó jẹ́ pé wọ́n sin ojú àpòwọ́ ojú fún un èmi ò rú ẹ̀mí o your majesty ẹ wo kí èèyàn wà láàrin ọjà mhm. bóyá bí èèyàn twenty thousand wà lọ́jà tó ń nájà wọ́jọ́wọ́jọ́ kí mo lè fi ṣàlàyé ẹ̀tún léyè kábíyèsí o ẹ wo ẹ wo bí èrò ṣe máa ń pọ̀ lọ́jà tó yẹn tí ọ́fíìsà ìbarapá bá dé àárín ọjà kéèyàn twenty thousand wà ń bẹ̀ á dẹ̀ máa lọ gọ́ gọ́ gọ́ ẹlẹ́yìn ni òun náà dẹ̀ ni ah, olú yóò sì ẹ̀yin ò mọ̀ tí mo sọ yìí ah, eh, anyway ẹ jáde ẹ sórí ig ẹ sórí facebook ẹ dákẹ́kọ̀ọ́ mọ́. olóyè ọ̀tún mo mọ̀ ju yín lọ ṣé bọ́fíìsì àbàràpá lẹ̀ ń sọ. akílẹ̀ tẹ́ wà dá sígbà tí mo sọ. ṣé gbà tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ kí n gbà lẹ́nu yín ni mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yín tán ni. kábíyèsí ọkọ jáde ọ́fíìsì àbàràpá tó bá wo èèyàn márùn tó bá dúró tó bá eléyìí ó le kẹ́nì kankan má wá di ẹ mọ̀ n tó pè lólè yẹn lólè. òsì mọ kábíyèsí ó burú ṣọpọ̀ náà lọ kábẹ́sì kábẹ́sì kí ló kábẹ́sì kábẹ́sì ọ̀sì kí ló dé kí ló. ọ̀tún kí ló ṣe. ṣẹ́jì kan láàfin mi. ẹ fara yín balẹ̀ ẹ fara yín balẹ̀ yọ̀ǹda fún yín o ayé yín ò ní bàjẹ́ ọ́fíìsà Ìbàràpá ẹ kárí ẹ jókòó ẹ jókòó. kábẹ́sì ẹ̀ mọ́ ẹni ẹ wo olóyè ọ̀tún ẹ káre ó sì gbogbo tẹ́ ń sọ látàárọ̀ kò sí tí òye mi bẹ̀ mo mọ ọ́fíìsà ìbarapá jù bẹ́ẹ̀ ti mọ̀ lọ. ẹ ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kábíyèsí ẹ sọ̀rọ̀ kábíyèsí ọ́fíìsà. ìbarapá kábíyèsí kò ní bàjẹ́ fún yín o ohun tó dáa jù láyé yìí òun ni pé kọ́lọ́hún fi iṣẹ́ tá a bá ń ṣe kó fi yìn wá gbogbo dáadáa tẹ̀ ń ṣe làwọn èèyàn sọ káàkiri kódà ó làwọn olóyè sọ lọ́wọ́ ọ̀lẹ́fẹ̀ wọ́n ṣe tọ́lọ́yè ọ̀tún bá sì lè yìnyín pé iṣẹ́ tẹ́ ẹ ṣe iṣẹ́ dáadáa ni ah, ẹ kárí. nǹkan ìjọba ló ti bọ̀. ẹ kárí ẹ kárí ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lẹ jẹ́ ká sáyé làlú ẹ̀yin lẹ ń jẹ́ kí ìlú ìrọ̀ wà lọ́wọ́ nígbà tí wàhálà bá dé tí ara ò rọ̀lú gọ́fínà ò ránṣẹ́ sí wa bí gómìnà bá wa ránṣẹ́ sí wo ó di dandan kébì ránṣẹ́ sáwọn olóyè ṣé wàhálà ò ti dé ṣé sinmi ti wà. kò ní sí wàhálà lágbára Ọlọ́run. òun ni mo ṣe fẹ́ fẹ̀mí ìmoore hàn. wo Banji bamu ẹ ti mọ wò pé kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ látẹ̀ẹ̀kan ni wọ́n jẹ́rìí yín. mo ní bẹ́ẹ̀ sísè bàbá wa. ń gba olóyè ẹ bá fún. kí ló dé? wọ́n ní kí ló wà lóyè. owó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ two hundred and fifty thousand láti fi ẹ̀mí ìmoore hàn fáwọn ṣẹ́tẹ̀ yìí sí. àdúró ah! owó ni a gbọ́dọ̀ gbá pé èèyàn gba yóò ṣòfò gratification lọ́lọ́pàá ń pè. ọ́fíìsà ah, eh, eh, eh, Ìbàràpá gift ní kábíyèsí fún yín ẹ gbé léyìí. ó ti ó ti ó ti a gbọ́dọ̀ gbá kábíyèsí mo bẹ̀rù eré adé tẹ́ bá fẹ́ fún wa ní nǹkan bẹ́ẹ̀ ni ẹ wá sí station wa àìmọye ọ̀pọ̀ nǹkan tá a ní ìdí ní station ẹ rà á fún wa ẹ rẹ̀ rù fúnjọba nìyẹn àmọ́ pé individually ká gbà á tó bẹ́ẹ̀ ká gbà á à ń gba sálárì tiwa tó sì ń lọ ní lemọ́lemọ́ àwọ̀rọ̀ gbà ẹ ẹ má bínú kábíyèsí kí lẹ pè mí fún. mo pè yín pé kẹ́ ẹ wá gba nǹkan rẹ ni mo pè yín pé ká lè fẹ̀mí ìmoore hàn ni. ṣé torí owó iná ẹ̀ lẹ ṣe pè mí. àbí. kábíyèsí torí owó iná ẹ̀ ní. bẹ́ẹ̀ ni yìnyín ká ni ó lè ṣe mí. kábíyèsí tó jẹ́ torí eléyìí ni mo kí yín o ìlú ò ní dàrú ẹ̀yọ́ lóye ẹ̀ ṣeun ọ̀dọ́ àdàpọ̀ yes sir ah kábíyèsí my boy proud no no no no no no o a àti kí ló ń ṣe tọ́jú ọlọ́jú kí ló ń ṣe tẹ́nìkan ò ní ṣe sọ̀mí ni wọ́n ń gbọ́ láàfin lájọ mo ti wà kékeré sọ̀mí kábíyèsí wọ́n wá jẹ́ kábíyèsí gbẹ́rù mi two hundred and fifty thousand ó fi gbéraga reject ẹ̀ that's rubbish. olóyè ọ̀tún ẹ má jẹ́ ká pè ní gbéraga. kí ká wá pè. tí ẹ máa yé e. tí ẹ yé e lórí sọ́ọ̀tì kábíyèsí. ohun tó ṣe irú ẹ̀ ó máa nídìí tó fi ṣe. very good báwa máa jọ lójú àárín mi wò bí ìran ṣe rí owó yìí ìbá jẹ́ the next five years kó jẹ́ the next ten years kódà kó ti rìtáyà á padà gbowó ìlọ́wọ́ mi á tọ́jú owó ìdìgbà tó máa rìtáyà ìgbà tó máa sọ báyẹn fún mi lówó ọjọ́ sí. <laughs> kódà <laughs> kódà kó ti kú tán gan ẹ lè lọ fáwọn ọmọ ẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí ẹsẹ ah, kárí mo ti mọ ti yín bẹ́ẹ̀ ẹsẹ o. kódà bí ipa àjọ fẹ́ lọ ọbẹ̀ kan ní sátọ̀dẹ̀ ẹ Saturday àti Sunday. ẹ bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹ jẹ́ kó wé pé five hundred. two fifty lẹ́lẹ́wọ̀ mi. ẹ I mọ ẹjọ́ pé five hundred. I o ẹ I jọ̀wọ́ lù I olóyè sí olóyè tún jọ̀wọ́ I mí ẹjọ́ pé five hundred I ò bá pé five hundred nǹkan mi ò wọ̀ o ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá bàbá bàbá bàbá bàbá o tàbá ẹ ṣé o ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá kí ọpẹ́ ìyìn ògo kí o máa jẹ́ ti olúwa jésù olúwa wa. Àmín. Àmín ẹ kú ìpàdé òní ẹ kú ìsìn náà ẹ ní ká ṣe ọ̀pọ̀ àjọ̀dún láyé. ẹ kú àjọ̀dún a ó ṣe iṣẹ́ náà débi èrè àní pàdánù ìjọba gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ wípé gbogbo owó tí a bá rí nínú program yìí kí a mọ̀ bí a ṣe máa fi yìí jẹ́ kí ìjọ ọlọ́run kí ó tẹ̀síwájú sí i. Yes sir. Hmm. mi ò mọ̀ bóyá rí ẹnìkan tó ní ìmọ̀ràn tó máa gbà wá lórí kí la tún fẹ́ ṣe. Um, wẹ́sà eh, bá a ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan mọ́mí tó wà nínú mọ́tò so mi ò ní opportunity àti lè sọ àwọn ọ̀rọ̀ yẹn tó ní ọba máa ní irú one on one conversation báyìí sá. Hmm. ó ní nǹkan táwọn good women sọ gbọ̀ǹkan tó ń sọ. So, ó yàtọ̀ sí nǹkan tó wà lọ́kàn tèmi hmm. ìjọ ọlọ́run ó ti gbòòrò sí tọ́ílẹ̀tì méjì ló wà fọkùnrin méjì ló wà fòbìnrin gẹ́gẹ́ bí àbá tèmi mi bá ní ká fi ẹyọ kọ̀ọ̀kan kún tọkùnrin tàti tóbìnrin á lè jẹ́ mẹ́ta mẹ́ta at least á lè reduce pressure pé wọ́n ń tò ọba hmm. tèmi nìyẹn sá. ọ̀dà. Oh, mo ti gbọ́ kúnlé bóyá wà náà ní. Ah, dájú mo ní sáà ṣùgbọ́n nǹkan tí bọ́rọ̀dá Múyìwá sọ ó supersede ti tọ̀dọ̀ mi sá so mi bá ní pé opinion wọn nìkan mú lò sá. ọ̀ka kọ́kọ́ àtẹ̀m sí ẹ̀ ọ̀dà ọ̀gbọ̀rọ̀ ẹ̀ka owó ẹ̀ ẹ̀yọ́ sọ́tọ̀tọ̀ ẹ̀ka gbogbo ẹ̀ ká tó jẹ́ ṣe rí gbogbo nǹkan tí àwọn good women náà fẹ́ ṣe ń tó dání ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pẹ̀lú mi pẹ̀lú mi. pẹ̀lú mi kọ́ sà ọ́. ẹ̀rọ sà. ṣàlàáfíà. àlàáfíà ni sà ẹ kú sí rí ẹni sà. ẹ ṣeun. mo ti dé church but wọ́n sọ fún mi pé church ti close. bẹ́ẹ̀ ni a ti parí sí i ẹ jọ pásítọ̀ Ezekiel ni mò ń béèrè sá. ẹ kété tá ti parí program yẹn ni àwọn náà ti lọ sílé a ti pín yàrá ṣe kúrò níjọ. oh my god. ṣé ò sí ṣé ò sí nǹkan kan. kò sí. sọmọ ìjọ wa lọ́rẹ̀ẹ́ náà ni. ọmọ ìjọ ni mí bẹ́ẹ̀ ni sá a jọ ṣe crossover night ni sá. Ah. Hmm. ẹ wà ní alẹ́ crossover night bẹ́ẹ̀ni sá. ọjọ́ yẹn náà lẹ ti wá gbẹ̀yìn. bẹ́ẹ̀ni sá. ó dà kò burú kò rẹ pásítọ̀ síkà ti lọ lè. ókè sá ẹ ṣe gan ni sá. ẹ ṣeun. ọlọ́run á túbọ̀ máa sọ agbára dọ̀tún sá. àmín jésù. ọlọ́run á dẹ̀ tún jẹ́ kí owó òòjọ́ túbọ̀ máa pọ̀ sí sá. àmín jésù. àbí ṣé kò ń ṣe owó tán dá lé ní ní ah n tí àwọn ọmọ jésù dá nìyẹn ọlọ́run á túbọ̀ jẹ́ kán máa dájú báyìí lọ sà. ẹ ṣe púpọ̀ àmọ́ ẹ̀yin náà ẹ má gbàgbé àti dá ìdá mẹ́wàá yín o. àrà sà nígbà mi sà. o ṣe pàtàkì púpọ̀ ṣe gbọ́ ó ṣe pàtàkì ẹ ṣe. Daddy, wíṣì. ò ń bi mí ni kí ni mo ṣe fẹ́ mọ̀ sọ fún mi báwo ni mo ṣe fẹ́ mọ̀ ara yín kọ́ ló ti kọjá ń bẹ̀ yẹn ni pẹ̀lú mi nígbà tó kì í ṣọmọ kékeré ṣó yẹ kẹ́ jẹ́ kó wá bá mi ń bí ẹ ẹ dẹ̀ ti attend sí gbogbo ohun tó bá fẹ́ ẹ ti bá sọ lọ́hùn èyí tó fi wá bá mi mọ́bi tó wá ń sọ oríṣiríṣi yẹn ṣó yẹ kó wá bí rárá. Ah, ah. Mm-hmm inú ilé kan dẹ̀ ni arábìnrin ti jáde wá ah, ibi ni pé òpin ayé ti dé ó yá ó one thousand yẹn ẹ yọ wọn sọ́tọ̀ àwọn one one kẹ yọ five five hundred náà sọ́tọ̀ kó lè ṣe é kà fún yín eh. dọ́là wà ń bẹ̀ kẹ́. Hmm, irọ́ sà. kò sí rárá sà. èwo ló wà jọ dọ́là ń bẹ. one thousand ah, two two hundred ni mo ti rí <laughs> two two hundred. owó tó gbé wáyé lánàá tẹ́ ń ká òun ni mo wá gbà má waste time omi ìṣeré bí o. owó corporate kí n tó fọ orí ẹ̀ dànù. Ah! ìbọn fọ́ mi lórí kẹ́ ẹ̀ yé mo rí orí ìsinú ẹ̀jẹ̀ jésù olúwa. ẹ jẹ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́mú fọ́lọ́ọ̀ bàbẹ̀ mo fi jésù kristi bẹ́yẹn má padà dì. jọ ẹ má pa wọ́n ẹ̀yin dadi dadi ẹ̀yin náà jọ ẹ cooperate dadi ẹ cooperate. ẹbí yìí ṣe pàtàkì ṣé o bẹ́ẹ̀ máa ṣe rẹ́ẹ̀dì ni. ẹ dojú ìbọn kan lẹ ẹ jẹ́ kó ìbọn ẹ jẹ́ kó ojú ìbọn yẹn wà ó wà lókè níbo ló wà. ó ní kẹ́ ẹ wo òkè òkè ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ibi. kò sí kankan bẹ́ẹ̀. jésù òkè òkè òkè òkè jésù bàbá jésù jésù ṣáàtì ó wà bẹ́ẹ̀ ó o ti stress wa màá fi gbọ́ o ní láti kú ni màá fi gbọ́ fún orí ẹ̀ o ní láti kú o ní láti kú. ẹ fọkàn pẹ́sẹ̀ wọn. dáàdi ejò máa padà ní ìfọ̀ ẹjẹ. máa kọ́ máa yí. ejò máa padà ní ìfọ̀ náà bẹ́ẹ̀ ni mo fi Jésù Kristi bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹjọ́ ẹjọ́ olúwa ọwọ́ ni ọ ọwọ́ yìí ni Jésù ọ ọwọ́ yìí ni ọwọ́ yìí ni mo ti lọ dẹ́nu ah! ah, eh, pé lóòótọ́ ni àwọn adigunjalè wálé pásítọ̀ a sì gbowó. gbé owó yìí ṣe bí mi àti kejì mi àti pásítọ̀ la ń ka owó yìí ah, pásítọ̀ dẹ̀ gbé owó yìí lọ sùn jí pè pé àwọn olè wọ́n ti wá lóru a ti ṣe ń sọ nǹkan tá a fẹ́ fowó yìí ṣe. ọ̀dà ṣé o ti wá wáyé o yẹ wíwẹ́ nìkan. Ah, mi ti sọ fún yín kankan sá mi ti sọ fún yín sá. o wí fún yẹn. àtọ́ sá àtọ́ sá yes sá hmm? yes sá. má wí fẹ́ nìkan. láyé mi ò ní sọ fún yàn tí bá ti kúrò bíbà ilé mi ni mò ń lọ mò ń lọ wẹ̀ tí bá dẹ̀ ti wẹ̀ tọ́ bá mission house mò ń lọ mò ń lọ dúró dè yín bẹ́ẹ̀ ní sáà. ẹ o ṣe ni dáadáa ọgbọ́ o ṣe dáadáa ṣùgbọ́n ṣe báyìí. kò sí wàhálà sá. máa fi fún yẹn. Ah. Hello? Ẹ ẹ eh, máa gbọ́ máa gbọ́ máa gbọ́ máa gbọ́ ẹ eh, assignment wo lẹ ní báyìí ẹ eh, níbi kan iṣẹ́ wà. mọ́mí kí ló ṣẹlẹ̀ gan-an àti pé báwo ló ṣe ṣẹlẹ̀. Ah, ó ní agbára nǹkan lágbà ló ṣẹlẹ̀ nílé ajé mi mi ò rí rẹ̀ rí o mi ò rí nǹkan tó ṣẹlẹ̀ rí o nílé olúwa. Ah! kò yé mi ẹ̀yin èèyàn tẹ̀ dúró náà tó bá jẹ́ pé àwọn kèfèrí ní nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ṣé mo pé àwọn náà ni mo wá bá. àwọn náà àwọn kèfèrí máa wá bá mọ́ mi. jésù ọ̀dẹ̀ wò ó pé. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ kóra yín ní ìjánu ẹ kóra yín ní ìjánu ẹ kóra yín ní ìjánu. mo ti kọ́ dájú mo ti kọ́ jésù ó yẹ o. Ah, ah, kúnlé mo rí ẹ ní ìsìn mi ò dẹ̀ tún rí ẹ mọ́. dádì èmi àti pẹ̀lú mi gan lájọ jáde á dẹ̀ ti padà wá sáà bẹ́ẹ̀ ni sà. tó ah, ẹ lẹ sà ọ́fíìsà. a gbọ́ pé àwọn kan wá ṣọṣẹ́ bí. wọ́n wá bí hmm? wọ́n dé bí sáwọn òṣèyàn léṣe. Ah, ẹ wo ojú wa rí mẹ́wàá ojú èmi àti dáàdì báyìí rí mẹ́wàá èmi ó dídí ìyàwó ìránṣẹ́ ọlọ́run ọba bó ṣe ń gbá mi dìbà yìí ló ń gbá mi lórí ló ń gbá mi láyà ọlọ́run ló gbà wá lẹ̀ lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ jésù tá a ti bá mi dáadé jẹ ẹ̀sìlẹ̀ tí wọn kó lè yé wọn. ibi tá ẹ sọ̀rọ̀ dé ó ti yé wọn jù bẹ́ẹ̀ lọ ẹ má sọ jù bẹ́ẹ̀ ṣe rí ọ́fíìsà àwọn tá a wí débi o wọ́n ṣọṣẹ́ wọ́n hmm? ṣe ọṣẹ́. ẹ̀yin mélòó lẹ ń gbé bí? èmi ìyàwó mi ọmọ mi nìyẹn ọmọ ẹ̀gbọ́n mi tó ń gbé bí ìyẹn ò tiẹ̀ sí ń lé hmm. bẹ́ẹ̀ ni kò sí ń lé. arákùnrin àwọn ọmọ ìjọ nìyẹn ọmọ ìjọ làwọn àwọn ọmọ tá a jọ ń jọ́sìn ni. àwọn òṣìṣẹ́ èèyàn léṣe. rárá àwọn òṣìṣẹ́ èèyàn léṣe. níbo ni ilé ìjọsìn. ẹ agbára Ọlọ́run kù síbẹ̀ lórí òkè àràkálẹ̀ ni. òkè àràkálẹ̀. bẹ́ẹ̀ ni. ìyàwó mi ti lọ ọbẹ̀ rí. ah ẹ ṣe. ó ti lọ ọbẹ̀ rí. ẹ ṣe. ẹ mo ti mọ ọbẹ̀. ẹ ṣe. Hmm. arábìnrin yìí báwo ló ṣe jẹ́ sí i.

ẹgbẹ́ náà ẹgbẹ́ ẹgbọ́ kò yé mi mọ́ o kò yé mi o. wọ́n ti da wọ́n ti da gbogbo ẹ̀rú mọ́ mi lójú o. ìyàwó iṣẹ́ ọlọ́run. ọ̀gá ọlọ́pàá. ọjọ́ bí ẹni pé mò ń fìyà jẹ àbí. ọgá ọlọ́pàá yẹn fìyà jẹ mí ìyálẹ́ fi jẹ mí o láàárín gbogbo àwọn ọ̀rọ̀ tó pọ̀ mẹ́yẹn èmi nìkan ni wàá rí mú ẹ̀yin bọ́rọ̀ àsìmí lára àwọn ẹbí wa lára àwọn ará chọ́ọ̀chì wa ni àwọn mẹ́mbà chọ́ọ̀chì wa wà bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ogolóògbé gbogbo ṣe wáyé mi ò kí ń jalè mi ò ṣolè jésù mi nìkan ni mo sìn ó nìkan ni mo ní láyé àti lọ́run ó nìkan ni mo kébè bàbá bàbá ẹ̀ ní ìmọ̀ kókó pàkọ́ tẹ́ ń sọ ìgbà mi gbọ́ mi ò mọ̀ pa ẹ̀. jésù olùgbàlà. ó ní. jésù nìkan. ah bẹ́ẹ̀ ni ẹ wo láyé lọ́run mi ìdẹ́ni kọ̀ọ̀kan. jésù olùgbàlà. jésù ni. Ah, ìyàwó pásítọ̀ ìyàwó pásítọ̀ sórí mi ti ń wọ ẹ bí kí n mú gbọn kí n fọ ẹ lẹ́sẹ̀ dáná. Ah! Ah! ẹsẹ̀ jésù ni ẹ má fọ ẹsẹ̀ ẹsẹ̀ jésù ni òun náà ni mo fi rìn tí mo fi ń ké pé ti fọ́ ọ̀sẹ̀ kí ni mo máa fi rìn. wàá gbọ́ wàá gbọ́ wọn ni fọ ẹ lẹ́sẹ̀ torí tí wọn bá fọ ẹ lẹ́sẹ̀ ni àwọn aláàánú kan àwọn tó wá ṣàánú ẹ làwọn lọ ra kẹ̀kẹ́ lọ máa gùn kiri lọ́tọ̀ wà wà mí ẹ̀ ni wọ́n ní fọ́ ẹlẹ́sẹ̀. àmọ́ ojú ẹ mú fìbọn fọ́. yéé ojú mi jésù ṣàánú mi àwọn ah! ojú mi bá wo ah! òkè ìgbà mi gbọ́ ẹbí kọ́ ah! ìgbà mi ò parọ́ ìgbà mi ò parọ́ ìgbà rẹ̀ ṣàánú mi. ìyàwó pásítọ̀ bàbá ìyàwó pásítọ̀ ló ká ọlọ́pàá ẹ̀ẹ́dẹ́tì kankan pé ẹnìkan wà tó jẹ́ pé kò mọ̀ gbà tá a múra ṣùgbọ́n mo ń ta wọ̀ tẹ́lẹ̀. kò yé mi. kí ló ṣẹlẹ̀ tẹ̀fí ní káwọn lọ gbowó lọ́wọ́ kọ́ yìí. Ah! ẹjọ àbẹ́ẹ̀rí ilé ayé mi báyìí ogun ayé ń pe ogun ọ̀run níjà ẹ ṣe ẹ mi báyìí ẹ tọmọ ọmọ èṣù ń dá ọmọ ọlọ́run láàmú. How are you? I'm fine, sir. Ẹ̀lẹ́, pastor. Ẹ pastor, sir. Ẹ̀lẹ́. Ẹ̀lẹ́, sir pẹ̀lẹ́. ṣé ẹ bínú pé mo dá yín jókòó. ó ti mi ò bínú. ẹ má bínú. mi ò bínú rárá. àtúnṣe àwọn ètò kan ni. mi ò bínú. ẹ how far àwọn tó ń. wọ́n wà nínú ọ́fíìsì ń sà. ẹ màá máa rí wọn later later. ẹ ṣe ti yẹ. ẹ ǹlẹ́ sà alàgbà. ẹ kú iṣẹ́. ṣé ẹ ti gbọ́ pé ìyàwó yín mọ̀ nípa àwọn tí wọ́n wá kà yín mọ́lẹ̀. mo gbọ́ mo sunkún mọ́jú ni mo ké tilẹ̀ fi mọ́ ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ fàgbé tẹ̀ǹké ni ẹ pò ó ṣẹ̀ ni. mo ṣe kí ni. ẹ pò ó ṣẹ̀ ni. báwo mo ṣe pò ṣẹ̀. ṣe rí inú àlàyé tí ìyàwó yín sọ fún wa ó ní ẹ̀ ń sìn jàpá. bàbá ó wí bẹ́ẹ̀ ó ní ẹ láhùn débi pé ẹ lè fowó bá àyàn ṣeré lóun táwọn ń pè ní magnanimity ẹ̀yin ò ní ẹ kàn lè generous sáràtà ẹ generous sílé bó ti wí ni ó ní dì nìyí nì tó ń fi involve nínú tó ń involve ní. èmi wá mọ̀ pé ṣe rí ọlọ́run bá yín ṣe é torí pé àwa táwa wà ń bí gẹ́gẹ́ bí ọlọ́pàá o èmi gẹ́gẹ́ bí ìbarapá ọ̀fẹ́sà mú ti ń bá yín sọ kéésì sí oríṣiríṣi la máa ń rí tó bá gbòṣòṣò tó bá lọ pa yín kọ́. ṣó lè ṣe bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ̀ bó lè ṣe ilé ṣe fééféé ní ọ̀yẹ́jú yìí. ìdùnmọ̀ ah, rẹ̀ má jọ yanjú mi fééféé. obìnrin kò sára táwọn ò lè dà èyí gbọ́dọ̀ máa ṣètò ni létò létò létò ni ètò lọ́lẹ̀ níyì ẹ̀yìn fowó bá òun ṣeré gbogbo àwọn àlàyé tó ṣe fún wa nìyẹn ọfíìsà ṣé ẹ gbọ́ tèmi. wọn á wò. irọ́ lóbìnrin yẹn pa irọ́ ló pa kò nítẹ̀lọ́rùn ni obìnrin obìnrin lẹ́gbọ̀rọ̀ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ yẹn especially òun yẹn kò nítẹ̀lọ́rùn ni mo fowó ba lo gbogbo ní téèyàn ń ṣe fún yẹn mi ò rí bẹ́ẹ̀ yẹn mi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ mi ò ọwọ́ mi ò rí báyìí bọ́wọ́ mi ṣe ríre ah! ẹ jẹ́ ká pàtì pé mo tiẹ̀ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ká mú tẹlẹ́ran ara ká mú tẹ̀mí kúrò ń bẹ̀ ní ara ṣe ríre mo gan. ìyàwó yín ọjọ́ àmọ́ bẹ́ẹ̀ ni òun tó sọ ah, irọ́ ló pa ká ní ẹ ká ló ṣe ni kẹ́ bá mi mú wá fi ojú ju báyìí kó wá sọ lójú pé mi ò ṣe dáadáa sóhun. ẹ mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí. ṣé mo lè. awù ẹ má bínú sí mi o torí kété tán pè yín lọ́jọ́ yẹn òun lẹ dé báwo lẹ ṣe wá mọ̀ wípé ó wà nínú ẹni tó ṣokùnfà báwọn olè ṣe wá pọ̀jù ṣé investigation yẹn láàrin ìgbà tán pè yín náà lẹ ti ta ẹyà sáré ṣe tẹ́lẹ̀ ti conclude àbá rí nǹkan míì tó wà ń bẹ̀. alàgbà ẹ wo tá a bá pè nǹkan kan ní profession <laughs> tóníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni profession tiwa nìyí ni àti pé iná ńlá gbàǹgbé ẹ jẹ́ ká mú inú làgbà ń gbé ẹ ẹ jẹ́ ká mú inú làgbà ń gbé inú làgbà ń gbé ẹ jẹ́ ká mú ẹ jẹ́ àpàdé ní kóòtù. ẹ ti gbọ́ kóòtù ló kù tẹ́ ti pàdé ìyàwó yín o. múnimúni rèé o. múnimúni rèé o. múnimúni rèé o. múnimúni rèé o. ṣé gan sà mo ti rí owó tẹsẹ́ǹtì mi. thank you daddy èmi náà ti rí owó yẹn bọ kò pé sà. o kí ló máa ń ṣe gan-an ṣe bí wàá lẹ́ni sùúrù kì í sọ tèmi lọ́kọ tó sọ̀rọ̀ ṣáà máa bẹ́ ah. ẹ má jà ó ní kálukú sọ tiẹ̀ ń kọ̀ kan. ṣebí nǹkan kan náà lẹ́yìn méjèèjì fẹ́ sọ àbí tó wí nìkan ni wọ́n náà fẹ́ wí hmm. ẹ má jẹ́ ń tẹ̀yìn kò sí ohun tó lè lé lérí owó ni o. a lè fi gbogbo sálárì káfí sanwó iléèwé nìkan nǹkan yẹn wà tá a ṣe tẹ́ gbọ́ ẹ̀yin ẹ lọ iléèwé bẹ́ẹ̀ bá wá dé káwọn wá àwọn ògbó lọ́wọ́ yín kẹ́yìn wá pè mí ẹ mọ̀rú bàbá tẹ ẹ mọ̀ ń gbà náà ṣùgbọ́n pé lẹ́yìn èyí wá gbà pé kí n wá lọ lọ́la kí n tó padà dé kí n bá yín lé nǹkan mi ò gbogbo owó ní pátá ìmọ̀ èmi àti ìyá yín ni o. ẹ wo ẹ má jẹ tẹ̀yìn lẹ́yìn èyí tí wọ́n sọ̀rọ̀ ní láàárọ̀ ńlá wọn gbọ́dọ̀ lọ bí iṣẹ́ kí n padà dé kí n tó ba ayé náà lè nǹkan nǹkan mi ò ṣẹlẹ̀ o ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́. ẹ̀yin ọmọ ẹ wọlé ní kẹ wọlé go inside jọ. gbogbo wọn ya wọn làwọn jọ ṣé ìtọ́jọ́ mi nù àwọn ṣe ọlọ́pàá ilẹ̀ àbí ṣe ọlọ́pàá ilẹ̀ àṣe ege ń wọ́n sì ṣe ẹkú àgbà. ọkọ mi Ìbàràpá police officer. ẹ bẹ̀rẹ̀. competent police officer. Hmm, ẹ sábẹ̀rẹ̀ bó ẹ ń lọ gan-an. wọ́n ní tíyàn bá ń rìn kó máa wẹ̀yìn wò àmọ́ iwájú nìkan lẹ́yìn wò ẹ wẹ̀yìn. lọ́nà ẹ̀wò. kó tó di pé wọ́n transfer wá wá síbí báyìí a máa wá òkè gan gbogbo nǹkan tá a fẹ́ pátápátá là ń rí nǹkan tó bá wùn wá jẹ là ń jẹ kí la débi fún gbogbo nǹkan dẹ̀ yí padà àjẹmú àwẹ̀ mú àwẹ̀. àjẹ nǹkan tá a fẹ́ mọ̀ ọkọ mi àjẹ nǹkan tá a fẹ́ mọ̀ past glory là ń lò ẹ̀yìn rẹ̀ wọlé past glory ni kò sí nǹkan kan. n kéde sí kòtò. lóòótọ́ ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kí n ṣe àwọn aráàlú dẹ̀ ń sọ̀rọ̀ yín dáadáa. báwo la rò báríkà. àmọ́ orúkọ lárí àròwò orúkọ lásán lárí àròwò wọ́n tún máa fi owó bẹ ọkọ mi báyìí ẹ̀ máa lẹ́fẹ̀ẹ́ gbọ́dá ìwọ náà support kí n máa gba bribe. èmi ò ní kẹ́ gba bribe o àwọn tó bá fóònù ní gift gift náà pè ó ní kẹ́ lè gbà. gift lè níṣẹ́ ọlọ́pàá ẹ̀dẹ́ nì. ṣé bí gift ni. gift kéèyàn máa gbàrú gift bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn láì ṣe wọ́n lóore kan èmi ò ní gbà á o. ẹ máa gbà mí lọ́wọ́ ọkọ mi o ẹ wá gbọ́ ẹ wá gbọ́ tẹ́ bá ti mọ̀ pé ẹ lè gbà á á bẹ̀sì fún yín kẹsùn sẹ́yìn. Eh? bẹ́ẹ̀ ni. nínú ọṣẹ ọlọ́pàá. Eh? níbi tí mo bá a dé yìí ah, ah. kì í sún sẹ́yìn wúrà ọlá. Ah. ìwọ gan ọ̀pẹ́ bá ti yàn jẹ́ kì í sún sẹ́yìn níbi tí mo bá iṣẹ́ ìdé ní ìsìn àbẹ́ ọmọ pò tí mo wà báyìí. n ò lè sún sẹ́yìn o n ò sì lè gba o n ò ní gba o bí mo ti ń ṣe iná ni wọ́n máa ṣe lọ wúrà ọlá ṣé ọmọ pé sẹ́yìn mo ti ń ṣe kó tó di pé mo pàdé ẹ rárá iná mo sì ń ṣe tàbí báwọn ọmọ tàbí ọ̀ complain nígbà náà o ní ìsìn láàrí jẹ mọ́ láàrí àfi ká máa gba rìbá. mo dẹ̀ mọ̀ pé a ní owó kan tẹ́ ẹ̀ ń tọ́jú síbì kan pé tẹ́ bá ti rìtáyà tán a máa fi ṣoríire ẹ má ìkájọ́ dìgbà yẹn o ẹ lọ mú owó yẹn ló ń sìn ẹ lọ mú owó yẹn ń sìn ká fi bẹ̀rẹ̀ sí establish ara wa ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ mo ń tọ́jú owó síbẹ̀. bẹ́ẹ̀ ni. wàláì wúlò ọlá kò kò síbì kẹ́ gbogbo ń tọ́ wà pátára náà ni. kò kò síbì kẹ́ o. mo dáràn. kò kò síbì kẹ́ o ọmọ ta nílé lẹ́yìn. Ah. lóní fífọ̀ láti sanwó sukú ọmọ. ọlọ́run jẹ́ ọ̀sán mọ́. ọ̀daràn kò sí jẹ́ wá gbà mí ọlọ́pàá torí tó bá iṣẹ́ ọ̀pá yìí jẹ́ wá fún sẹ́yìn gidi gan ni o má ṣiṣẹ́ ọlọ́pàá náà kò tiẹ̀ wá tẹ́ mi lọ́rùn rárá rárá mi ò fi ọlọ́pàá mọ́. ìbárapa alágbèbí tọ̀hún ọ́fíìsà yìí róró lẹ́kùn ọ́fíìsà yìí róró ìbárapa lọ́fíìsà yìí ọ́fíìsà yìí róró lẹ́kùn ṣàánú mi ẹ ṣàánú mi torí ọlọ́ ẹ má wò mí níran báyìí ẹ wo ọmọ yìí kò ń ṣerú ọmọ bẹ́ẹ̀ wọ́n kó mọ́ wọn ni ẹjọ́ ẹ ṣàánú mi dáàdì bùkì ẹ ṣàánú mi. ẹ wo ohun tó ṣẹlẹ̀ mọ́ mi ṣeun ìbẹ̀rẹ̀ rẹ̀ ṣe rí ẹyin ni kinní yẹn lè gbọ́ mi dáadáa ṣe rí tí n bá sọ pé mi ò mọ̀ ṣe irọ́ ni mo pa ṣéun is my boy àjọ ó dàgbà sádùúgbò àjọ gbàdúgbò ni so mo mọ irú ìwà tó lè kó lè ẹ́fà ṣe láyé láyé kì í ṣọmọ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìwádìí táwa ti ṣe àtàwọn nǹkan tẹ̀yìn gangan ń sọ lẹ́nu yìí ó ti jẹ́ kí n mọ̀ pé ṣé wọn ò lè ṣe ṣùgbọ́n èmi kọ́ lágbára wà lọ́wọ́ ẹ̀ ọ̀gá mi gangan tó wà lókè òun gangan ni problem báyìí. mo tó dìbò kí ẹjọ́ nítorí ọlọ́run ìjọ sá ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ò fà wá láyé sínú sẹ́ǹsì ẹ̀jọ́ ìtùnú ìtùnú dìde dìde dìde dìde dìde tó ní nǹkan tí mò ń sọ náà nìyẹn èmi kọ́ ni problem báyìí kò sí tèmi lè ṣe sí for now ọ̀gá mi ló lè ṣe. lọ́dún bùkẹ́ àdọ́dún ah, bùkẹ́ wò ṣé mo ṣe wà fifty thousand wà lọ́wọ́ mi ohun tẹ́ bá fẹ́ bá mi fi ṣe kọ́ lè release ẹ̀ torí ọlọ́run ẹ ṣàánú mi àti wípé ṣe òun travel lọ́jọ́ monday ẹ wò ó travel abẹ́ ìjọ nítorí ọlọ́run ẹ ṣàánú mi. ó travel lọ́jọ́ monday ó oh, ṣe wá jẹ́ táìmù yìí báyìí tí n bá gbọ́ yín dáadáa fifty thousand wà lọ́wọ́ yín báyìí báyìí ká sọ pé ó wà lọ́yìn lórí ìjókòó. bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ mi mo ṣe wà. ẹdẹ rẹ di láti kó lẹ. ah mo máa kó lẹ ẹni máa kó lẹ dájú búkì. ẹ ẹ ní problem ọba yẹn tẹ bá ti gbà láti kó lẹ ẹni tẹ máa lọ kó fún sísìn ẹ máa lọ kó fẹ́nìkan tẹ bá ti kó fẹ́nìyẹn ẹnìyẹn ló máa lọ kó fún ọ̀gá lókè so iṣu yẹn wá ó ṣẹ́tù nìyẹn ẹni ẹni ọlá àwọn ibi yìí wọ ni wọ́n ń dúró de wọ́n fẹ́ rí ẹ lọ́ba. ẹ waste. ìkúnlẹ̀ yìí gbogbo ìta ìṣe yìí ẹ ń wéèsì ìkúnlẹ̀ yìí ni o ah. yẹ́sì ẹ wéèsì ẹni náà àṣà kí ni gbogbo eléyìí náà kí ló ṣẹlẹ̀ madam ṣe fẹ́ gbọ́ bó ṣe wà yìí ọ̀gá mi ni o do the same rank ládìjọ ní àmọ́ ó ṣíwájú tèmi ní ránkì yẹn ṣe ti bọ́ ẹ wo ṣe rí fifty thousand naira tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹ ẹ kó padà fún kó lọ kó fún ìbàràpá. Ah, yes kì í ṣàánú yín madam ṣe fẹ́ gbọ́ tọrọ ṣé kì í sọ èyí tó ń jò tọrọ fún yín ẹ dẹ̀ máa gbọ́ àbí ọ̀gá tí èmi ń bá ṣiṣẹ́ tí mo dẹ̀ mọ̀ dáadáa kò ní ẹ bá gba bribe bó tilẹ̀ wò kékeré mọ́ kò ní ẹ gba bribe bó tilẹ̀ wò kékeré mọ́ in fact kó kúrò ní fifty thousand naira tẹ̀sọ́pẹ́ ẹni yẹn kẹ́ ní one million naira ìbàràpá ọ̀gá tèmi tèmi mọ́ o kò ní ẹ bá gba one dime lọ́wọ́ yín ṣé ti gbọ́ ẹ wo ẹ dá owó yẹn padà fún kókó owó yẹn lọ fún ṣẹ́rí the best thing ni wípé ẹ jẹ́ kí ọmọ yín dé court tó bá ti dé court adájọ́ ló lè sọ bóyá ó máa free àbí kò ní free kí ni gbogbo eléyìí náà. ibi tí mò ń lọ nìyẹn ọlá. kí ni láàrin èmi àti ẹ ṣé ọlọ́mọ tó ń sọ yìí ọmọ tí mo mọ̀ dáadáa ni kò kọ́kọ́ lè ṣe ohun tá à ń sọ yìí rárá ìyẹn ní èjì ṣé ńgbà tí wọ́n bá wà lọ court jọ ṣé àwọn ibi máa padà wá bí wọn máa fọgà lówó àbọ̀ máa wá àti ẹ lówó. ibi tá a ti lè help wọn náà rè. àṣà gbogbo tó ń béèrè ọmọ yẹn èmi ò mọ kankan nípa ẹ ìgbà tí mo fura ẹ mọ̀ wípé ọmọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ yìí ó mọ̀ rí dáadáa ìwọ gba fifty thousand naira lọ́wọ́ wọn àti gbogbo àlàyé tó ń ṣe yìí lọ ṣe fún ìbàdàpá kọ́dẹ̀ kọ́dẹ̀ fírí ọmọ fún ẹ kí can you please stand up ẹni ni ẹ bá máa lọ màá bá yín lé sí ẹ mo ní ká máa lọ yín síbẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ máa lọ ẹ máa lọ màá rí ọ̀gá ẹ kò tọ́jú owó yẹn ṣá ẹ má fọwọ́ kàn ó ti yẹ má ìpín ọkàn gun ẹ máa ẹ máa lọ mò ń bọ̀ àbá yín mò ń bọ̀ àbá yín lé sìn. ọ̀gá how ṣé bá ṣe máa bá a nílé yìí. a ní sori burúkú ọmọ n tá n sọ yẹn ìwọ tó ṣe ẹ̀bẹ̀rẹ̀ ṣẹ́gun ọwọ́ ti mọ̀ pé a ti ń fọ́nbù a máa fọ́nbù bọ̀ ìbéèrè tó bí mí yẹn mi kọ́ ló máa bí ajá ọ̀gá mi ló máa bí nísìnyí ni pé ọ̀gá ṣe máa kẹ̀yìn sówó tí wọ ọmọdé náà tó wà ń fọ́lò wọn tó ẹ̀ ń kọ́ ìṣòwò èmi kẹ̀ tí mo kọjú sí direct ẹ̀wù bí tọ́lọ́mù wa dá mi sí ọlọ́mù wa gbé mi sáàrin wọn ó ẹ̀wù ìyá tó ń jẹ mí solution wà o báyìí kó bẹ́ẹ̀ lójijì èmi á work transfer mi kó mi. ìyẹn bẹ́tà sáàjẹ́ kó jẹ́ sàmbísà ah. period. mo ní kò fi mí ẹ̀ wọ́n ní wèrè gan fi mí lẹ́nu àwọn àkílọ̀ṣẹ̀lẹ̀ gan. bọ́bọ́ yìí ní sùúrù mò ń bẹ́ẹ̀ ṣeré ni èwo nìkan ra babes ó rẹ̀ filẹ̀ now? tó yín kan látàárọ̀ nìyẹn orí mo ṣọra lẹ́gò síbi ń tèmi. ẹyin babes ẹ fi bọ̀bọ̀ yìí sílẹ̀ o ẹ mọ̀kọ́ tó go through tẹ bá mọ̀kọ́ tó ń go through ẹ ní máa disturb ẹ bẹ́ẹ̀ yẹn. kí ló lè máa go through. àwa ìyá rẹ̀ tàyè fàṣẹ sí kinní yìí kí ló ṣe tó ń kọra. báwo ni jàre. ẹ lẹ. ayé bá mi. Oh, baby! Look at you. You're doing. You're doing. You're doing. You're doing. You're doing. You're doing ní ni mi feel vibes yẹn mọ́ láti kúrò náà. ìjọba mi mú kínní. ọ̀nà tí wọn náà bá wọlé ò dáa ò lo ip. ó ti balẹ̀ ah! Ah! Ah! mo ti jẹ́ wọ́n wá wò ẹ̀yin tẹ̀lé mi ó ti balẹ̀ ó ti balẹ̀ ó ti balẹ̀ ó ti sọ ó ti sọ ó ti sọ ó ti sọ. Daddy, ẹ sì máa gbélé ìlọ́nà. Olúwa ooo. mi ò gbọ́ nǹkan tó sọ. dadi mo ní kí big surprise tí mo sọ fún yín kó tó dé ẹ máa lo ilé ìlọ́nà sá. olúwa o god èló ni sálárì mi èló ni sálárì mi tí ọmọ ra mọ́tò mílíọ̀nù fún mi tí mo bá ṣe mistake. Ah, mo dúpẹ́. Ah, camry rè é big daddy lora. rà. èló ni mò ń gbà ní sálárì tí mo ti ní lọ́kàn pé mi ò lérò mi ò lérò pé máa ra mọ́tò tí màá fi kú ọmọ òra ru eléyìí fún mi jíde jẹ̀ǹdọ̀ ó máa surprise mi lóòótọ́ jẹ̀ǹdọ̀ jẹ̀ǹdọ̀ jẹ̀ǹdọ̀ jẹ̀ǹdọ̀ mo gbé láyé mi ẹ̀wọ̀n tí jẹ̀ǹdọ̀ ṣe lẹ́kìn kaná Camry SE. limited edition dáre ah, bẹ́ẹ̀ ni limited edition lẹ́nu <laughs> jẹ́ndọ́ jẹ́ndọ́ ọmọ aṣerú ìtọ́jú ìlọ fún ẹ ó máa dáa fún ẹ jíde èló ni mò ń gbà lóṣù tọ́ra ah. rú ẹlẹ́ o ṣe mo kàn ń ròhun láti ẹ̀kan just kiss me ta ni òun. ọ̀rẹ́ ẹ̀ ni mi ọ̀rẹ́ jíde ni mi ọ̀rẹ́ mi ni sà. ọ̀rẹ́ lẹ́jọ́ jẹ́ jọ má bínú orí nǹkan tó ń ṣe fún àwa òbí ah, ẹ̀ ǹjẹ́ wọ́n ti ṣerú ẹ̀ fáwọn òbí ẹ̀ àbáwọn òbí ẹ̀ ti kú. wọ́n sì wà láyé bọ̀ a sì ń gbìyànjú náà. wọ́n sì wà láyé gbìyànjú kó ṣerú nǹkan báyìí fún wọn kan tó kú ikú òdọjọ àrùn òdóṣù mi tọrọ wá dé yìí ẹ̀ẹ̀mejì ẹ̀kúnlẹ̀ àsìkò àdúrà rẹ̀ ogunlaka yóò ṣe ìmọ̀lẹ̀. Ah, babajide ogun lẹ́ ogun lẹ́ ń pè é. mistake ni jésù ni mo fẹ́ pè é ogun ló bọ́ sí mi lẹ́nu mo ti overjoy jésù kristi olúwa tóbi jù ọba ìjanu gbàdúrà fáwọn ọmọ ẹ ire ni wọ́n ṣe fún àwa òbí wọn yìí jẹ́ kó máa tọ́jú àwọn náà ọwọ́ wọn kó má kó sàlẹ̀ àpò mi ò expect irú eléyìí mi ò expect ẹ̀ ní mú mẹ́ta wáyé ohun tí ó ju eléyìí lọ jíde wàá ṣe fẹ́mi àtìyá ẹ̀ mọ́. ọ̀gá ṣé kí n má tàn yín. ó bá bẹ́ẹ̀. ní bó ṣe rí lọ́kàn mi mi ò rú ẹ̀rí. ó lọ́ọ́ ló pa. ọkọ̀ lọ́kọ̀ yìí. <laughs> ó fẹ́ pa mí. ọ̀gá ẹ ẹ no no no eléyìí tẹ gbédè yìí tẹ́tì náà ń pe eléyìí ẹ jọ mo náà ti fẹ́ ba. ẹ selected car ni. Oh, àwọn tó jẹ́ senior yín àtàwọn tó yẹ jẹ́ colleague ẹ jọ ó sì tó ń gbúrú mọ́tò yìí. kí ló tó fi make comparison kò jọra wọn náà. ó fún ọ̀gá wa ọ̀gá wa tó ẹ̀ dìbì àwọn ọlọ́ọ̀lọ́ mọ́tò yìí. ẹni ò nírú ẹni ò lè mọ iye ẹni kò sírú ọmọ tèmi lọ̀gá ò ṣe lè nírú mọ́tò yìí. ọ̀gá n tẹ̀ ń sọ láti ẹ̀kọ́ yìí kò tí ì yé mi o ó ti tó bí ẹ̀mẹ́ta tẹ ti sọ mi báyìí pé kò kò sírú ọmọ mi kò sírú ọmọ mi kí ni nǹkan tẹ́ fẹ́ sọ gọ̀gọ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ fàyọ. mọ́tò tẹ̀lé tó dúró yìí ọlá ọmọ ni wọ́n ń pè ọlá ọmọ lèmi ń jẹ. sípù iṣẹ́ rí àwọn òbéèrè kan wà tí onídìí kéèyàn béèrè wàá ti mọ̀ pé ọ̀gá wa gangan wọn ò bírú ọmọ wọn ni ò jẹ́ kí wọ́n ní irú káyìí. congratulations sir. oh thank you ó ṣe gan wọ́n náà bírú ẹ̀. ọmọ dáadáa lọmọ yẹn o ọmọ mi bẹ́ẹ̀ ah, ni ṣé máa kó tún sọ nǹkan kan eléyìí ẹ má sọ fẹ́ anybody ọmọ mi sọ pé tí máa máa ṣe sixty eight lágbára ọlọ́run tí ò pẹ́ mọ́ ó ní ẹkọ́pítà ló máa wà ẹ má pariwo ẹ. Ah, mọ̀tò ọ̀gá òwú adùn mi ẹ ti fi iṣẹ́ lẹ̀ ẹ ti fi iṣẹ́ ọlọ́pàá lẹ̀ bìkọ́sẹ̀ ẹ lè máa gbọ́ ẹlikọ́pítà kẹ́tún máa. tí n bá fi iṣẹ́ ọlọ́pàá lẹ̀ kí n kú láyé máa wà ní service ó kàn yẹ pé màá ní kàn bá mi clear ògbó barracks màmá land síbẹ̀ tí màá ti wá sí ibi iṣẹ́. ṣọ́ọ̀gà ni ẹ̀. ṣọ́ọ̀ yẹ ṣọ́ọ̀. You are <laughs> welcome, sir. How are you? I'm fine, sir. <laughs> yes, sir. Sir! Sir, sir. You're welcome, sir. Ẹ káàbọ̀ sir. Wo jẹ́ kí n tètè ya rush wọnú ilé kí n lọ sọ fún wọn. But tí n bá jẹ́ má fàyè gba kí ẹni ọ́fíìsà lọ pé wọn kó sọ kò ní níyì mọ́ jẹ́ kí n pọ́n wọn lé pé àtúntì ra mọ́tò káwọn náà. Ẹ wá ń bẹ ọ̀gá ohun tí mo ti ṣẹ́jú sí ilé ẹ̀kọ́ ni mo mọ̀ pé inú yín lè dùn ansáyẹ́tì ẹ lè fà á kẹ́lẹ́ sọ fún ọ̀gá ẹ wo ẹ bá lọ́rọ̀ kò sí tó kàn yín o. nínú ọ̀rọ̀ ọ́fíìsì o ó dẹrù bẹ́ẹ̀. Ah, ṣé mo pẹ́ ni tí ò ní rú ẹni kò ní bá kí inú ẹ̀ lè dún ẹgbẹ́ ayọ̀ sílẹ̀ kí n bọ́lẹ̀ mbẹ́ kí n sílẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ máa sọ fún un. kò lè níyì jẹ́ kí n lọ sọ kò sí nǹkan tó máa ṣe ó mọ̀ ikú ó máa dàbí pé bóyá èèyàn ń banú jẹ́ ni pé èèyàn ti mọ̀ wípé tó fẹ́ kò ní mọ́tò tiẹ̀ wọn náà táyà ẹnì kan ṣo ló jẹ́ quality mbẹ́ so ṣó ti yẹ jẹ́ kí mi lọ sọ nígbà tí wọ́n fẹ́ banú jẹ́ ni. ọ̀gá ẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀ kẹ́ẹ̀tẹ̀ mi ti ní jókà kan tí mo fẹ́ kẹ́ lò lórí ọ̀rọ̀ mọ́tò yìí ṣẹ́rí tá a bá fẹ́ gbé pàtó jáde nílé ẹ̀yin àti páàkì mọ́tò yìí síbi kan ta àwa jọ wọlé àkó lójú ẹ̀ tá a bá wá jọ dé ta akọ̀ wọnú mọ́tò yìí ni ẹ̀yin á máa bọ̀ lẹ́yìn wa bí gbàgbọ́ pé à ń lídìí lọ ẹ̀ ní láti ṣàlàyé bẹ́ẹ̀ ni àbí kí n fi sọ̀rọ̀ ìsìn. Ah, ọ̀gá ẹ má fi sèré sí progress tún development tún yes now high level tún nìyẹn. yes now. ba ba ba upgrading. yeah what are you talking. kódà <laughs> a máa ṣe bẹ́ẹ̀ but still náà ọkàn mi ń sọ pé kí n lọ sọ fún ẹ kí n sọ fún un leko leko. <laughs> ẹ má gbàgbé pé inú ẹ ò lè dùn. ẹgbẹ́ ẹṣu kọ́ niyàn this is towing vehicle this is an executive yes, car. yes yes yeah. okay <laughs> towing vehicle rẹ ọ̀gá towing vehicle ni ọ̀gá ọ̀gá jà. yes who is it èmi ah, sorry sir. oh how are you. well done well done. i'm okay sir. Ah, báwo ni nǹkan. Eh, eh, dáadáa ni sir. okay. mo kàn ní kí n sáré wá rí kó tó di pé àwọn àlejò bẹ̀rẹ̀ sí wá disturb ní ọ́fíìsì. Um, ọlọ́run ṣe orí kan ṣe mọ̀ bóyá ẹ ṣàkíyèsí ńgbà tẹ́ bọ́lẹ̀ nu mọ́tò tí èmi àtàwọn colleagues mi adó ní dín kankan mọ̀ bóyá ẹ rí wa sir. Um, yeah mo rí yín ṣùgbọ́n mi ò mọ ohun tẹ dúró tì. ẹ ìdí mọ́tò tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ rà tọ́lọ̀ ń ṣe ìkura fún mi. ó ara mọ́tò lẹwà. ẹ ìdí mọ́tò yẹn la dúró sí yẹn. ok ṣẹ̀ṣẹ̀ rà. ẹ mọ́tò mi tọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ gba owó ọmọ mi rà fẹ́mi òun ni a dúró ti yẹn mọ́tò tuntun. mọ́tò tí ọmọ ṣẹ̀ṣẹ̀ rà fún. bẹ́ẹ̀ni ọfíìsà <laughs> bẹ́ẹ̀ni ah. Camry ẹni pé Camry ni big daddy. Ah. <laughs> bẹ́ẹ̀ni congratulations. thank you sir. congratulations. thank you. ṣùgbọ́n ọfíìsà àwọn ọmọ ẹ mẹ́tẹ̀ẹ̀ta ni mo mọ̀ ẹ mo mọ Jọkẹ́ mo mọ Lánre hmm? <laughs> mo mọ Lánre mo sì tún mọ lastborn èyí tí ó jẹ́ Jídé. ẹ jẹndọ. ẹ Jídé. ẹ jẹndọ lẹmọ yẹn. yes yes e e- e- he is our last born. yes èwo ló wọn. Jídé yẹn gan ló ra mọ́tò fún mi bẹ́ẹ̀ ni wọ́n lọ ra picture yẹn. Jídé ló ra moto? ẹ full air condition. <laughs> Jídé last born ló ra mọ́tò. òun ló ra èdè <laughs> náà kárí sá. mọ̀ ń bọ̀ àmì eléyìí ṣòro ṣe. ṣùgbọ́n Jídé ọmọ ọdún mélòó lòun báyìí. ọkùnrin ti dé Jídé ti dàgbà gan ẹbí ìpẹ́ tiri ti pẹ́. ọmọ ọdún mélòó ni nísìnyí. nísìnyí it's up to twenty one years. <laughs> twenty one. bẹ́ẹ̀ni sá. fantastic. ah àgbà ti dé. Hmm. ẹ bá rí gan-an. òun eh, eh, ò gbélé yìí mọ́ níbo lòun gbé nìsín. ìlú yìí ló ń gbé ìlú yìí ni Jídé ń gbé. nílùú táwa yìí. bẹ́ẹ̀ni sá ah number twenty one ọ̀rọ̀gbọ́n jayé street níta pẹ́pẹ́ ibẹ̀ ló wà. ọ̀rọ̀gbọ́n jayé estate <laughs> ọ̀rọ̀gbọ́n jayé estate number twenty one ọ̀rọ̀gbọ́n jayé estate ibẹ̀ ni ó ń gbé níta pẹ́pẹ́. tàǹpẹ́pẹ́. bẹ́ẹ̀ni sir. that's all right all right. No problem. And what is this for? Ah, ọtí ìṣẹ̀ǹbáyé ni ọtí táwọn àgbà òkè fi ń ṣẹ̀fẹ̀ rárá tó bá di pé ká ká ká ká ṣe celebration ká celebrate nǹkan. okay oh, beautiful beautiful. ẹ sọ thank you sir. no no no no ẹ máa gbé ilé lọ ẹ ní lè gba ilé. ó mọ̀ pé èmi ò kí mu àwọn tí bá wọ̀nyí. ẹ ẹ ẹ mú so take it away ọtí ọmọ lélẹ̀ yìí ẹ̀rẹ̀ wá ní kí n máa gbé lọ nígbà ah, ah, ah, tí yàn wọ́ àgbàlagbà nìyẹn fifty ní fifty lèmi náà èrò ọjọ́ ni wá but sure respect o. <laughs> èrò ni àwa méjèèjì. èrò ni wá of course eh, in age. Mm. officer <laughs> sir. officer sir. you know and you understand wípé fifty làwa méjèèjì. ah fifties ni wa. <laughs> àjọ one fifty fifty. ah last birthday yìí ṣe mo wá. thank you very much ẹgbẹ́ eléyìí nìṣó. ah ẹ má kí n gbé náà bí bá tẹ̀yàn wọ àgbàlagbà ni <laughs> kódà ọlọ́run ló ní káwọn junior officers má sí bí sẹ̀mọ́ ah. ẹ gẹ́gẹ́ bí ẹ̀ àgbàlagbà <laughs> jọ ni wá so ẹ jẹ́ kí n fílẹ̀ kẹ́ bá mi fọwọ́ bá tí n bá gbé gbígbà tẹ̀ kan sean mi nìyẹn sá. <laughs> ẹ mi ò sean ẹ. ẹ fílẹ̀ ẹ fílẹ̀ ọ̀gá ẹ má wọrí ẹ má wọrí tẹ bá tún fẹ́ nǹkan mi máa tún rà sí. ok don't worry. Sure. I know what to do. Ọ̀gá. Màá join ní àjọṣe celebration. Ah, thank you sir. Mm-hmm. Ẹ ṣé ọ̀gá. Ọ̀gá oh, kí wàhálà. Thank you. Hmm, hmm, hmm owó yìí ti tó ó pọ̀ jù náà. Ah, ah. babe calm down Kilo coin, kún má jẹ́ enemy of progress now jẹ́ kàn ná lówó wait for your time. yes o ah. <laughs> owó tó pọ̀ tí ó tàn. ẹ̀yin guys ẹ̀yin guys ẹ farabalẹ̀ ṣẹ́gbọ́n idán kan tún ń bọ̀ lọ́nà hmm? tí idán yẹn bá balẹ̀ ah nǹkan tí mo máa ṣe ó máa pọ̀ gan torí wípé mo máa ra apartment ńlá kan ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o ṣe wá rí apartment ńlá yẹn gbogbo wa àjọ máa gbé bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé àwa ayé àwa nìyá yín bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí ó máa máa dùn. àmì ẹ̀ bá ṣe ń tẹ̀ báyìí màmá jẹ́ kó má lọ sí ọ̀sẹ̀. ìlú happy birthday baby. Whoa, whoa, whoa! wo inú mi ti ẹ̀ dùn ayọ̀ mi kún bẹ́ẹ̀ She celebrate mi ṣe wá rí o mm. gbogbo àwọn mága yín kẹ́ tó máa béèrè lọ́wọ́ wọn wọ́n máa máa da tọwọ́ wọn lẹ̀. àmín. ok ok ṣe wá rí pẹ̀lú àdúrà tó tó a ṣe yẹn màá tó a nà ẹ mọ́. màá nà ẹ mọ́ màá nà ẹ mọ́. hands up everybody. fẹ́ gbé ní ti bẹ́ẹ̀ we stand up and move. alaye alaye calm down now àwa ọmọ andrew lele now everything na settlement. fire oya move disaba move move move my friend. ọ̀gá ẹ ti torí ọlọ́run ẹ ṣàánú mi ẹ̀rọ tí ẹ̀rọ tí ọlọ́run mọ́ mi lára ẹ mọ ọdún tèmi àti ti bẹ̀rẹ̀ sí jọ ṣiṣẹ́ papọ̀ mi ò rúùtù sí rí mi ò yájú sí rí mi ìdẹ̀ ní yájú sí láyé tí màá fi dàgbà dògbò tí màá bọ́ uniform yìí sílẹ̀ mi ò ní yájú sí yìí do fifty jọ ni wá mo ṣe wá sí birthday yín last time tẹ́ ṣe wọ́n mi ò lè fi yẹn ṣe ọ̀gá lọ̀gá máa ma jẹ́ ọ̀gá mi lẹ jẹ́ ọmọ yìí ìwà tó wù kò dáa mi ò support yẹ lóòótọ́ ibi tó ti bá rówó at the end of the day tá a jọ sọ yìí criminal offence gan ni gbogbo ọ̀nà tó ń gbà láti fi rówó yìí ṣùgbọ́n ẹ má jẹ́ ká wòye ẹ bọ́lẹ̀ ń ọ̀gá ṣẹgbọ́n ẹ já bọ́lẹ̀ ń bẹ̀ yẹn ẹ má ẹ kẹ gbójú ìtí máa fẹ́ kẹ ṣe rè ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé bó ṣe ń rówó yìí ó fi tọ́jú mi tó bá mọ́wọ́ yìí tó gbégbá bòmí tó fi ṣe owó èkúrú àkàrà tó ṣe ń ṣe kúṣe àìmọye àwọn ẹgbẹ́ ẹ̀ tó ń rówó lírú ọ̀nà bẹ́ẹ̀ yẹn tó ń lò ń lòkulò ojú ọmọ gidi ni màá kàn fẹ́ tá a bá ti yanjú ẹ̀ màá mú wá báyìí ẹ bá ń bá sọ̀rọ̀ torí ọmọ yín náà ni ọmọ mi ọmọ yín ni. kì í ṣe ọmọ tèmi èmi fowó tó àwọn ọmọ mi wọ́n ti gbẹ́kọ̀ọ́ àwọn ọmọ irú eléyìí tó ń ṣe fúlọ́ọ̀dù lọ́mọ ta ni ọmọ tiẹ̀ ni kì í ṣe ọmọ tèmi. ọ̀gá ọ̀gá ẹ wo ẹni tó bá jọ ọmọ mi tí mo bí ọmọ tí náà ni àníkẹ́ bọ́lẹ̀ ń bẹ̀. àtẹ ìrọ̀gbọ́n akétí ajá ni àti gèlè títẹ́ ọ wá ń fọ̀bẹ pamọ́ kò ṣẹlẹ̀. ẹ gbọ́ sí mi lẹ́nu ẹ ṣàánú àwọn colleagues mi sọ pé ẹ ò ní gbọ́ ẹ ò dẹ̀ ní gbà mọ́lẹ̀ ẹ gbọ́ sí mi lẹ́nu ẹ ṣàwọn bí ìgbà ẹ mọ iye ọdún tèmi àti ìtìjọ ṣiṣẹ́ ọládàpọ̀ kọ́ nìyẹn. ẹ yes coming, coming. so sir yes how far. good day sir. how are you. fine sir. Uh, you are welcome. mo ní kí n kó àwọn ọ́fíìsà yẹn wá kẹ́ kọ́kọ́ rí wọn kó tó di pé màá mú wọn lọ síbẹ̀ yẹn ni sà. ẹ kírímìnà ńkọ́. ó wà ní custody wa sà. ọ́fíìsà ẹ ṣe iṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. definitely sir. bí bàràpá bá ṣiṣẹ́ kì í ṣàṣetí o. fraud níṣẹ́ tọ́mọ ò ní ṣe. no problem sir that's the reason why we are here ah ọ̀gá ẹ̀jọ̀ ṣé kìí ṣe lórí ọ̀rọ̀ ọmọ mi nìyí. ọ̀rọ̀ ọmọ ọ́fíìsà ni ah. ọ́fíìsà tí ò lè mójútó ọmọ ẹ̀ débi tí ọmọ orú iṣẹ́ tọmọ ẹ̀ ṣe ọ̀rọ̀ ẹ̀ ni o. ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ ni. ọ̀gá èmi àti ìjìwà ti fẹ́ ẹjọ́ ẹ má ṣe báyìí fún mi ah, ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. we are in our fifties. ẹ bí o sọ̀rọ̀ éèjì sí iṣẹ́ mo ti mẹ́nu kò lórí éèjì ti mm. ok export the call officer please. Eh, eh, excuse me sir respect yourself sir please move back. Uh, Move back. Respect yourself, sir. It's my son. It Respect is. yourself, yes, sir. Hey, Olayapo. Yes, sir. Olayapo. You are not doing your job. Respect yourself, yes, sir. sir. Let's go. Yes, sir. Ah, eh, eh, eh, sir. Officer, please. Let us. Let's talk. Let, let's. Ọ̀gá, ẹ bá má ṣe báyìí fún mi. Bẹ́ẹ̀ni àti ṣe jọ wà tó. Jáde mọ̀ pé ọmọ bíbí inú no ni. Ẹ mọ̀ pé we are in fifties. Ẹ fi. Ẹ eh, we are in fifties. Ah, ọ̀rọ̀ ọmọ ni mò ń sọ sir. I'm not talking about age. Your son has to be punished you are also a criminal you are a criminal kí gbóná ńgbà tó ń bẹ̀ mí ká release ọmọ ẹ criminal jọ tára àlù bá gbọ́ kí ni ká wí aráàlú tó ti gbọ́ pé ọmọ ọmọ ọ́fíìsà ló ṣèṣekúṣe tó ṣe fúrọ̀dù káfí ilẹ̀ nísìn wọ́n gbọ́ pé ará release ọmọ ọ́fíìsà tó ṣe fraud láéláé let me tell you this is it we might be fifty eh? we are in our fifties ṣùgbọ́n fifty tèmi jẹ́ òpónú. ìbàràpá mo lè tó dowó ìbàràpá mo lè tó dowó. ó sọra ẹ̀jẹ̀ bí ìgbà kan gbọ́ lọ́wọ́ mi ó tọ́ra ẹ̀jẹ̀ tí ọmọ mi bá fi lè ṣẹ̀wọ̀n wàá fi ẹnu fọ́nà bí abẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ́ títí mo bẹ̀ ẹ́ ní bàbá mo bẹ̀ ẹ́ ní kọ̀kọ̀ ọlọ́gbọ́n mo rò kó ti gbàgbé ìtàn bá aṣọ nígbà ńlẹ̀ Yorùbá tó ní àfẹ̀mí àfẹ̀mí ó mọ̀ pé ẹnì kan tó ń jẹ́ bẹ́ẹ̀ òun lọ́lọ́run. gbẹ́kẹ̀kọ̀ yariwo pa. ti bá bẹ̀ẹ́ tó gbọ́. ìwọ wo. ẹ́ Who are you? You are very stupid. Èmi. You are mad. Èmi. You are mad. Ṣé bọ́ olóògbọ́ ni? Mò ń bẹ̀ olóògbọ́. Àwọn tó ju ẹ̀ wá bẹ̀ ẹ́ tó bá wá kọ̀ tó bọ̀ tí ọmọ mi èmi ọmọ èmi kí ni ìbá ṣẹ̀wọ̀n. À bá gbà. I will tell you I'm an officer. Màá wá jẹ́ kó mọ̀ wípé akọ aláǹgbá ò kì í ṣẹ̀ mí. A ti wá àtàwọn ọmọ yẹn. Ẹ ò ní ṣẹ̀ mí èmi ni mo wí bẹ́ẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀. Lẹ́nu ẹ. Wàá wọlé lẹ́nu ẹ. ìwọ. ṣé ìwọ gbọ́n tó wí àbọ̀ wọ. life and direct sir. ọgbọ́n tó wí. mo gbọ́ clearly sir. ọgbọ́n tó wí. mo gbọ́ ọ̀gá mi sir. by the way kí lè léyìí ṣe wọlé kírímìnà yìí. èmi ló ń béèrè pé kí lè mi ṣe wọlé. kírímìnà yìí taná bí bàbá ẹ rẹ ní station yìí níbi tí mo bá ṣe ọlọ́pàá dé kó ní kí n má wọnú ilé. anywhere in this country ni mo lè wọlé ká má ṣe wàá sọ station tí mo ti ń ṣiṣẹ́ tí mo ń serve. ẹ ẹ má bínú sáà o ariwo yín ni mo gbọ́ ní ọ́fíìsì ni mo fi sáré jáde ni mo fi mọ̀ pé ṣẹlẹ̀ nígbà tí mo wá rí i pé ẹ̀yin méjèèjì ni ṣe rí ilé ńlá tí ń jẹ́ pẹ̀tọ́ onídodo ẹ nǹkan tó bá tó bá fẹ́ ẹ ṣe fún wọn ọmọ ṣe yẹn ni wọ́n kú jẹ́ dó ibi téyìn òsè ló ń wà bẹ́ẹ̀ nǹkan tó fa ìjà láàrin ẹ̀yin. ẹ ẹ ẹ ọmọ ọmọ mi ò fábọ̀ sí mi ò bá ọmọ kìíní wọ́n mọ̀ jọ àmì fábọ̀ sí ọmọ kìíní. ẹ wọ́n ní mo mọ̀ mo ṣe wàá mọ̀ mi ò jẹ́ wàá mọ̀ yẹn kọ́ nìkan ẹ sá ojú ẹ̀ láàrin ara yín sá kí peace lè rè. whatever happens whatever happens right, sir. by virtue of my rank as an officer right. walk him out. ọ̀rẹ́ sà wàá gbà hmm. láìpẹ́ láti wá jẹ́ nílẹ̀. ìwọ náà dá mọ̀ máa dẹ̀ jẹ́ kó mọ̀ wọ́n yà á jẹ́ mọ̀. ìbarapá ò fẹ́ràn aráyé ò fòdodo. ìbarapá ò fẹ́ràn aráyé ò fòdodo. ọ́físà ọ́físà ọ́físà ọ́físà kulé o. kí ló ń da nínú ilé tó ní ìlànà òwe kí ni ìṣòro ọmọkùnrin yìí náà ṣé ó nígbà tó bá gba èmi àtàwọn ọmọ mi tán kí ojú ẹ tó náà torí pé òṣìṣẹ́ ọlọ́pàá. kí ló ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀ ọlọ́mú ọmọlọ́mọ tó ń ṣe yahoo. yahoo. bẹ́ẹ̀ Mr. Ojo ó mú ọmọ lọ fún EFCC kí ni problem ẹ kí ló kú ẹ bẹ́ẹ̀ ṣé wọn ló bí ni kí n tiẹ̀. Ojo. ẹ òjò wá pè mí lórí fóònù kò sí nǹkan tí ò sọ tán kò sépè tí ò ṣẹtọ torí pé kò ń ṣèmi ló ṣépè fún mi ní fojú sunkún àwọn ọmọ mi torí pé ọkọ mi ń ṣiṣẹ́ ọlọ́pàá ẹ kí ló dé. òjò òjò pè é lórí fóònù ń bọ̀ lòjó ti rí nọ́mbà òjò pè é lórí fóònù ìwọ ah, ọwọ́ bòjó òjò pè ìyàwó mi lórí ọ̀fíṣẹ́ amata kèsì nọmba two ni ni bẹ́ẹ̀ mo sọ fún ẹ kèsì nọmba two ni wọn wá screen much gbogbo ohun tó ṣe ní pátápátá wọn ṣe pátápátá ni wọn ṣe gbogbo ẹ pátá ilé ẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mò ń dín wọnà tí wọn fi discipline ẹ tẹ́lẹ̀ ọwọ́ wa bá wa yẹn ìgbà tó pè ẹ́ àkókò tó pè ẹ́ nígbà wo ni gbogbo ẹ̀ pátá lẹ́wà fóònù ẹ̀dá. màdàmú ibi mo padà já sí ta ló ní kí n fẹ́ ìbarapá pólíìsì torí ọlọ́run. Ah! máa ronú yẹ̀yẹ́ ṣé ní da ìlọ máa ronú gbogbo ilé ìtọ́ nsọ yìí nìsín nígbà táwọn ọmọ ti pé twenty one táwọn ti pé nineteen. fèlè nílẹ̀ fèlè nílẹ̀ ó àyà mi kò sí wa. ìfásitì ẹ̀ka kókó pa bó ṣe ṣe sọ. nígbà bó ti ń ṣe mí sọ wọn fóònù ẹ wọn rọ mú fóònù ẹ. fóònù o má tọkọ fóònù mi o má mú fóònù mi o. kò sẹ́bẹ̀ tí mi ò bẹ́ mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ bọ́mọ mi bá tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ kan jẹ́ ká pè ká bá wí ni onírárá o ọlẹ́wọ̀n á rí i pé òun sin ọmọ mi dé bèbí ẹ̀wọ̀n. Ah, ó lè mi kí níyà fẹnu fẹ́ra bí abẹ́bẹ́ ah. ó ní màá tún ṣọ̀fọ̀ ọmọ ah. mo ní ah. bẹ́ẹ̀ ló lóògùn tó ni. kò kúkú lóògùn ordinary ọlọ́pàá ni. ọlọ́pàá bẹ́ẹ̀ ni. ló ń lérí mọ́ yín báyìí ṣọlọ́pàá òun fẹ́ túlé kan ṣòro ni. Ah. kó dẹ̀ máa wo kọ́líìgì lásán lájọ jẹ́ mo tún gba ọdún kan lọ́wọ́ ẹ̀ tí mo fi jùlọ tí mi ṣẹgbẹ́ ọmọ àdéhùn. bẹ́ẹ̀ ni ó kàn wá little rank ó fi ó fi ó fi senior mi mo dẹ̀ ń respect ẹ̀ onírara hmm ó lóun àríkó ń gbà oníta lèmi tiẹ̀ gbójúlé náà oníta ni mo gbójúlé ó ní ẹ̀ẹ́n èmi ń bá òun lérí tòró dé level kan mo fẹ́ bínú pé ah, ah ṣó fẹ́ kí n sọ fọmọ ni kò dáa tó bá ṣe gbogbo èyí fún mi mo lè yọjú padà oníta ni ó lè mi fúyẹ́ oníta ló wà lẹ́yìn mi náà tẹ oníta dúró náà ta ló wà lẹ́yìn ẹ̀ náà ta ló ta ló gbójúlé náà mo ní èmi kò mọ̀ pé lé ọmọ lé onífà ni mo ti wá kò mọ̀ kò mọ̀ dílé wa mo ní ah, èmi. Ma jẹ́wọ́ fún ẹ pé dẹ́ndẹ́ ìyàwó ajẹ́ èmi kìíní ni mo sọ bẹ́ẹ̀ àfi tó bá ń ṣàgbọ́lé ìmọ̀ ti bí mi. ẹ̀yin lẹfà. kí ni mo ṣe. ẹ̀yin lẹfà. àbúrò mi kí ni mo ṣe. ẹ ṣe nígbà tí bàbá mi ń bẹ lóde ayé ẹ súnmọ́ wọn ìgbà tó tún wá gbéṣẹ̀ kàkà kẹ́ ẹ farú àwa yìí mọ́ra ká máa fún yín ní jíjẹ ká máa sin yín ní sísín ká wẹ̀ yín nínú àgbo ẹ súnmọ́ wa kí ló dé tó bá ní ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làwa gbárùkù làwa gbárùkù tìtẹ́ fi ń yẹra fún wa ìṣòro wá dé báyìí ẹ wá ẹ mọ̀dọ̀ mi wá. kì í ṣe o lè blame mi lórí yẹn gẹ́gẹ́ bí kàríà mi as an officer mm. ọlọ́pàá ní mi wọ́n bá gbé mi lọ kùtù wẹ́ńjì lẹ́nu wọ́n á gbé mi padà sí òru lọ́la wọ́n á gbé mi padà sí ilé agbọ́n lọ́túnla wọ́n ń gbé mi káàkiri ní báwọn ìfẹ́ rí bàbá òótọ́ ni bàbá pè mí nígbà tó wà láyé kí n wá máa bọ̀ ìwọ ọmọdé yìí wá gbọ́ṣẹ́ wá gbàṣẹ́ jẹ́ wá gbà iṣẹ́ tí mò ń ṣe ò mi láyè ìyẹn ló fà á bí bẹ́ẹ̀ kọ́ ta lòun n tó tẹ̀ wàá dùn mí jù nínú ọ̀rọ̀ olórí burúkú yẹn tọrọ ọmọ mi ó lọ́mọ tèmi àṣẹ wọn mo ní láyé ó tanra ẹ jẹ ni ìyẹn ló fà á tí mo fi ń bọ̀ jọ torí ọlọ́run má jẹ́ kójú tì mí ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ìran wa kan ò ṣẹ̀wọ̀n rí ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n kí ni ọmọ ṣe wọ́n kí ni ọmọ ṣe àbí torí ọlọ́run ṣàánú mi jọ mo fẹ́ kó jẹ́ dẹ́ndẹ́ ìyá mo fẹ́ kó mọ̀ pé àwọn tó bí mi wọn ò sí lẹ́yìn mi. ẹ wò mí àwọn ancestors wọn ṣì wà pẹ̀lú mi. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká fi tọrọ ọmọ yín sílẹ̀. ṣé ẹ rí ọlọ́pàá tó ń lérí sí yìí ẹ jẹ́ ń wá nǹkan kan ṣe fún un ẹ jẹ́ ń dàṣọ olù láyà ẹ jẹ́ kí n jẹ́ kó mọ̀ wípé ìyàtọ̀ wà láàárín afẹ́fẹ́ àti ìjì mò ń bọ̀. onílé yìí mo gbọ́dẹ ó àgọ́ àlà mo gbọ́dẹ oṣù onílé yìí mo gbọ́dẹ ó àgọ́ àlà mo gbọ́dẹ oṣù ajá òṣùpá ni mí mo gbọ́dẹ fẹ́lẹ́dùmarè ẹ̀yìn olúgbọ́ mi tán ní òní gbọ́ olúgbọ́ mi ti gbọ́ mo ti solé agbọ́mọ́rí àrẹ̀sà mi tán ní òní yè àrẹ̀sà mi ti yè mo ti fi jì yẹyẹ sọgbà ìròmọdìyẹ mi tán ní kò ní dàgbà ó ti dàkú pọ̀ gàgàrà mo fẹ́ máa jí yín lójú oorun ẹ láwórì mo fẹ́ mọ ibo ló kù sí. mo ṣe báwo mo ṣe báwo ẹ̀yin ẹ̀fà èmi ẹ̀fà ẹ̀fà méjì ò gbọ́dọ̀ fara wọn ẹ̀fà gidi ẹ̀fà gidi àwọn tó láyè ti rọ́wọ́ tó wọ́n ti nàngi wọ́n jáde sí wèrè lọ́nà òdì. ọ̀nà di o àwa gangan náà fẹ́ náà tá a bá múra o. tata ni. àwọn tó láyè iná ti jó lórí kókó. kí ló dé àbúrò mi. nǹkan ti ṣẹlẹ̀ ṣé ẹ rẹ́ni tẹ́ ẹ torí ẹ̀ wáyìí. iná kékeré ni tí ò ṣe fi ṣeré ejò kékeré ni tí ò ṣe dè lámùrè òun gan fúnra rẹ̀ ò èèyàn tó ń jẹ́ ẹ̀ nítorí ìdílé tó ti jáde wọ́n ti sè ó ti jiná láti kékeré nígbà tí ó mọ̀ rárá wọ́n ti sè é. bẹ́ẹ̀ni. ordinary ìbàràpá mà ni. ṣé méje. bóyá bóyá bóyá tiẹ̀ gan-an lè ju méje náà lọ. ẹ wò mí ìtòhun ní ó kọjá mẹ́rìndínlógún ọwọ́ ọ̀fà bẹ́ẹ̀ ni mo wí fún yín. àbúrò mi ó le tó bẹ́ẹ̀. ó le jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni bá dárí sapá apá pa ẹni bá dárí sọ̀rọ̀kọ̀ ìrókò á pò ó ẹni bá dárí sọ̀rọ̀ òwú wọn ó tokoro òwú ẹ̀ wálé ni bẹ́ẹ̀ ni. ìyẹn arójòjò ni. bẹ́ẹ̀ ni. Ah! ìyá yìí jẹ mí gbé pòó kí ni mo ṣe fún arójòjò yìí mo ń lékú sí ẹ o dẹ̀ ń léjò sí mi àṣé agbára ló ń gùn ẹ ah! ó mà ṣe o ikú tó pa bàbá àgbà yìí má fìyà jẹ mí o. Ah, bàbá àgbà dẹ̀ kú wọ́n kú tiyetiye wọ́n kú tóògùntòògùn ah. bàbá mi kú wọ́n dẹ̀ kóògùn lọ ah. èmi ṣé bàbá àgbà lè wa wà láyé kíyà máa jẹ mí kí n máa ráre báyìí ta ni wàá ròyìnjọ ta ta la ta la arójòjòyè ta ni ẹ ká ní bàbá àgbà wà láyé bàbá mi kú wọ́n dẹ̀ tún kú tóògùn tóògùn wọ́n kú wọ́n dẹ̀ kóògùn lọ́rùn wọn fi nǹkan kan lè fábúrò mi mm-hmm. sẹ́mi ò àrínájà. o ò ní gbàgbé oyè tó jẹ yẹn. èmi ò kò mẹ́ kí ọmọ ajímọ̀ tábà oògùn. oyè yẹn ò wúlò ah, mọ́. èmi jákan lùkàn ọ̀tọ́ra gbọ̀ndẹ́rù jákàdé lọ́jọ́ ejigbo mẹ́kùn oògùn bẹ láàrin yìí. ó kàn kíra ẹni sẹ́mi ó kàn kí oríkì ilé wa ní boríkì bá a jọ ń jẹ náà ni bó bá jẹ́ pé ìwọ fẹ́ wùwà ọmọ ọkọ ṣó yẹ kí ìyà jẹ mí gbé ìwọ ló jẹ́ kí n rántí bàbá àgbà àrójòjòyè ìyẹn ni wípé bọ́mọ mi ṣe máa lọ ẹ̀wọ̀n rè tí wọ́n dẹ̀ wà láyé. Ah! má ṣe láyé mi o. èmi kò kò mí kí ọmọ ajé mo tábà wò ó èmi jákàn ló kàn tọ́ra gùn lérò jàkadì lọ́jọ́ ìjì. ìyá máa jẹ mí o ìyá máa jẹ ah! mí o. ẹ wò mí ẹ wò mí ṣe rí okùn okùn nìbọn ró tọwọ́ ọmọ làgbà ẹnìkan kì í gbà sínú ọmọ ibi tí tẹnìkan parí sí ibẹ̀ ní tẹlómi ti bẹ̀rẹ̀ tó bá kọ òkè tó kọ ilẹ̀ ó níbi tá a tún darí ẹ̀ ohun tá a ṣe rèé kí la tún fẹ́ ṣe lẹ́ni tó sọ pé agbára agbára wa ò lè ka kò sẹ́ni tágbára kà. n ó fún yín ní nǹkan kékeré kan tìyín ni ká ẹ rí dájú wípé ó kan orí àga tó fẹ́ fi jókòó ìbá ìjà afẹ́fẹ́ ló máa gbé débẹ̀ ni ìbá ìjẹ́ ìjì ni kí nǹkan tí mo fún yín kó ṣáà ti débẹ̀ kó fún ara rẹ̀ kó jókòó lé tó bá ti jókòó lé nǹkan ó ṣe bẹ́ẹ̀ ni nǹkan ó ṣe ṣé ẹ mọ̀ kí mo sọ pé ó lóògùn lóòótọ́ ni lóòótọ́ ló lóògùn ó lè má kú o torí oògùn tó ní àmọ́ nǹkan ó ṣe. sẹ́mi. arínájà. ṣó tọ́ mi jẹ. wọ́n máa tàn jẹ. bí kinní yẹn ṣe máa dórí àga ẹ̀ ìwọ fìyẹn lẹ́fẹ̀ mi tágbára ọlọ́run máa fi sí orí àga ẹ̀ báyìí. Ah, ọ̀gá òjò ọ̀gá òjò. Ah. àṣà ọ̀gá òjò ah. inú mi máa dùn láti rí yín. o wo bí tílé ayé mi dé báyìí. Ah, ọ̀gá mi. wo bí tí olórí burúkú sọlé ayé mi di. Ah, ọ̀gá mi. ọmọ mi wà ní kọ́sítọ́dì àwọn EFCC. wọ́n ti gba mọ́tò ń di mi. wọ́n ti fírèsì àkáǹtì mi. mo gbọ́ pé wọ́n fírèsì tọmọ yín gan. tiẹ̀ wọ́n tẹ̀ ti fírèsì tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tèmi sí wọ́n ṣe fírèsì tèmi yege. wọ́n ní ọmọ mi ń kówó fún mi ó pé inú àkáǹtì mi lówó wà wọlé ayé mi. ọ̀gá ọ̀gá ṣe mọ̀ pé olórí burúkú ni ọ̀gá yẹn kò sí gbogbo àwa tá à ń bá a ṣiṣẹ́ tá a gbádùn ẹ̀ èpè ni everybody ń gbéṣẹ́. àròjòjòyè bí alálẹ́ bá ní ó da fún aláàárọ̀ ò ní jẹ́ oúnjẹ. àṣẹ ìtẹ̀wéyàn àrò àárọ̀ mọ́ èmi gan mo fẹ́ kó work transfer mi kí tiẹ̀ kó ní burúkú kí tiẹ̀ kó lọ́dọ̀ wèrè èyí ogan ò progress pẹ̀lú bó ṣe wà pẹ̀lú olóhùn ọ̀gá ọmọọmọ tí mo sọ náà. àṣà torí ohun tí mo tó wá rí ẹ gangan nìyẹn torí nǹkan tí mo ṣe wá rí ẹ gangan nìyẹn o ṣé ìwọ nìkan ló ń bọ̀. àà ah, ah, ah, èmi nìkan tó o dẹ̀ sọ fún èèyàn pé ń bọ̀ wá bá mi. àṣe ah, yẹn possible ngbà mo ti ní pẹ́yìn lẹ́pẹ̀ mi kọ̀ọ̀rọ̀ adọ́ọ̀jì kọ́ ẹ̀ mo kàn sọ fún wọn pé ẹ̀dúró wíwo wọn ó dàn mò ń bọ̀ wọn dúró dè mí ni kò sí kò lè séwu ọ̀gá mi. jọ súnmọ́ mi díẹ̀ jọ ọmọ á ṣe assistant kan fún mi. má ṣe. wàá ṣe fún mi. Ah, ah, tó bá ti jẹ́ pé kẹ́ ẹ lè wá òkè má ṣe. assistant yìí tìtorí pé mo mọnú ẹ dáadáa dẹ̀ ń bọ̀ tipẹ́ ọmọ tó dáa sí mi ni ẹ́ àkọlé assistance ni nǹkan tí odó bá dé kò tún gbọ́dọ̀ ríta mọ́ bẹ́ẹ̀ni nǹkan àṣírí ni mo lè fẹ́ fi sí ẹ lọ́wọ́ òun ní sèwọ ga oṣù ọ mo tiẹ̀ gbà ẹ́ gbọ́ ah, ah. kò sí wàhálà kò sí anybody ó wà òkè kò ṣáà rí mo ti rí ọmọ ọ̀dà àgbà ni ẹ́ ohun tí odó bá dé kò tún gbọ́dọ̀ ríta mọ́ máa gbé kinní yìí fún ẹ o máa dà sọ́wọ́ ọwọ́ òsì akọ́ yà sí lẹ́ẹ̀mẹ́ta péré tó bá ti yá sí máa sọ nǹkan ju bẹ́ẹ̀ lọ gbọ́n sórí síìtì ẹ̀ kó fi pa orí síìtì ẹ̀ kó bọ́ta kó máa lọ́ntì ẹ̀ kó jókòó sí o kó jókòó sí o ìwọ fèé tó kù lẹ̀ fáwọn ọ̀run máa lẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ if you can do it for me i will be very very glad. i'm sorry ọ̀gá òjò i can't do this for you mi ò lè ṣe i count i count in my life bá a lè ṣe máa ṣe kìí ṣe irú ẹ̀ nígbà tí àwọn kò lórí burúkú là ń bá ṣiṣẹ́ ẹ̀yin náà rí i pé ó ti pàfọ́ọ̀mù fíìmù lójú wa rí lóríṣiríṣi lóríṣiríṣi láì mọ iye gbà tá a máa kọ́ àwọn kírímìnà ẹni tó ga ìbá nọwọ́ sí kéèyàn táàtì wa lẹ́yìn tó bá nọwọ́ sí kéèyàn nìkírẹ́ òun náà ló máa jẹ́ màá wá ṣerú ẹ̀ kí ló dé kí lẹ̀ṣẹ̀ mi wájú yìí ó yẹ jẹ́ pé ibi ìlẹ̀fẹ́ bá yọ sí mi ṣé kò jọ́ mo orogún yín ni ọgọ́ òjò ah sígbà tí ṣe kémi mo mọ̀ ń pa problem tẹ ní tẹ wá fẹ́ fi ti ń tẹ́ fi ba jẹ́ ah so ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ lé no no no if i'm in your shoe i would do the same thing. ṣùgbọ́n mo fẹ́ kó rántí o pé látijọ́ tí mo ti ń bá ẹ bọ̀ tó ti ń bá mi bọ̀ gẹ́gẹ́ bí àbúrò sẹ́gbọ̀n gẹ́gẹ́ bí junior officer sọ́gà ní gbogbo station yẹn èmi àti ẹ lájọ close jù tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí jù tí mo gbé dání tó bá jẹ́ pé ó máa ṣe àkóbá fún ẹni tí mo dẹ̀ mọ̀ kí ọlọ́run kó fi ìyàwó ẹ̀ jẹ mí bàbá tó gbélé mi lọ́wọ́ mo ti béèrè oríṣiríṣi question lọ́wọ́ ẹ̀ dáadáa ó dẹ̀ jẹ́ kó yé mi ó gbé ó ṣe dẹ́ndẹ́ ìpè ó ní ọwọ́ pálábá ò lè ségi tá a bá ti lò fún un ó ní màá yín òun láwo òun àwo òun àwa yín fá ó ní màá gbà pé nǹkan ńlá lòun gbé fún mi please àṣà má jẹ́ kí ìyà ìjẹ mi gbé bá mi lo kíní ìtorí ọlọ́run jọ ṣàánú mi jọ. ẹ wo ọ̀gá ẹ wo ọ̀gá kò ṣe pé bóyá mi ò gbọ́ ń tẹ́sọ̀ bọ̀ àkóbá lèmi ò fẹ́ ẹ torí ọlọ́run ṣẹ́ mọ̀ ẹ ẹ lè fẹ́ ìwé bì kò gbọ́dọ̀ jẹ́ mi nírú ìṣòro tẹ́yìn níyì ayé tèmi ti bàjẹ́ máa ti kú èmi ò tí ì bímọ tó dàgbà tó máa fẹ́ mi ló jẹ tẹ́mi tó bá fi lè ṣe irú kọ́ ẹ báyìí fẹ́ mi ọ pa èmi ni èmi ò fẹ́ tó máa tó kó pa mi. àníkà kò lè kó bá ẹ torí ọlọ́run. kò sẹ́ni tó wá bo èmi fúnra mi èmi ti rán èèyàn wá síbẹ̀ mo ti rán èèyàn wá gbogbo èèyàn lọ́mọ èmi ò ń fi iṣẹ́ tèmi ṣeré láyé láyé wọn ò jẹ́ fi iṣẹ́ tèmi ṣeré bẹ́ẹ̀ ti bá mi sọ ni mo ti rán àwọn èèyàn pé kí wọ́n wá síbẹ̀ kíákíá ẹ̀rẹ́ ni kankan ẹ̀rẹ́ èèyàn ẹ má wọ́ọ̀rì àní ẹ má wọ́ọ̀rì èmi fúnra mi màá wá bẹ̀ ó lè má jẹ́ lé o ṣùgbọ́n wọ́n wà bẹ̀ wọ́n wà bẹ̀ ẹ má wọ́ọ̀rì ẹ ó lè má jẹ́ lé ṣùgbọ́n wọ́n wà fúnra mi ẹ má wọ́ọ̀rì ẹ má wọrí ẹ hello you come around come around. sir ta ni mo instruct pé kó lọ sí ayérò àṣà àṣà ni ọ̀dà. Sir. bá mọ̀ pé iṣẹ́ ìdí sun òun fẹ́ ṣiṣẹ́ mọ́ kó tètè wá gbígbà o mi ò ní fàyè sílẹ̀ láti jẹ́ pé wọ́n transfer anybody nínú yín ó ń lọ gbérégbé ni àlọ́ rámirámi là á rí ni àlọ́ rámirámi là á rí ni o. ẹ má ṣe bẹ́ẹ̀ sá ẹ jù sá ẹ má bẹ̀rù tá a bá ṣe. tèfètèfè nílọ. ẹ̀ ń iṣẹ́ tí mo ní kẹ́ lọ́ọ́ ṣe ní ayérọ̀ gbogbo àwọn ará ayérọ̀ ní pé wọ́n dà wọ́n láàmú bẹ̀ wọ́n dà wọ́n láàmú bẹ̀ mo sì ní kẹ́ lọ́ọ́ ṣiṣẹ́ ń bẹ̀ ǹjẹ́ lọ. let somebody talk. sir we are trying our best sir ó kàn jẹ́ pé à ń dúró de ọ̀gá kí wọ́n fún wa ní ọ̀dà ni sir. yes sir yes sir. your best is not enough. ẹ ṣètò ọ̀gá. sir kí ló dé tó kí ìfowódà. ẹ kì í bínú tẹ bá dẹ kì í bínú kò kì í tẹ wá lọ́rùn ẹ tó ṣe sá ẹ jókòó kẹ wá sọ kẹ wá kí ìfowódà yẹn mi kó èso ẹ tó dára tọ̀dọ̀ yín ni ẹ kàn jókòó kẹlẹ sọ tẹ fẹ. òun fẹ́ ọ̀dà kí n fún ẹ ní ọ̀dà kí n ṣẹ̀ṣẹ̀ tún fún ẹ ní ọ̀dà orí ohun tí mò ń rí ni tó bá pé orí tí mò ń rí látòkè tí mò ń fi ojú mi rí láti òkè ṣùgbọ́n kó lè rí gbogbo ohun tí mò ń rí pátápátá ìwọ ló ṣe bí ọ̀gá ní ìsìn jókòó tí wọ́n bá ti jókòó èmi ò padà sókè níbí wọ́n wá dúró ìwọ máa wá fún àwa ní ọ̀dà káwa máa wá fún ẹlẹ́sì gẹ́gẹ́ bí ọ̀gá kó ohun tó fẹ́ ṣẹlẹ̀ ọ̀yà ọ̀gá jókòó jókòó jókòó jókòó. orí orí yóò ní kúrò láéláé o ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ká ní àná tẹ́ ò bínú ẹsẹ̀ pé kí n jókòó máa jókòó àwọn èlé tẹ́ ń bínú ẹ má yẹ kí n jókòó ọ̀gá àbítẹ́lẹ̀ mi bá wà lè jókòó ẹ má yẹ kí n jókòó ọ̀gá ẹjọ́ ẹjọ́. àṣà hmm. kí ló ó ṣe máa gé àná ló bìlífù kó gbọ́dọ̀ jókòó síbẹ̀ òní ńkọ́ jókòó náà. ọ̀fíìsà ọ̀làdàpọ̀ yes sir eré ẹ̀ ò ní dàrú. àmì sà. ọ̀gá ẹ má máa tẹ̀lọ́rọ̀ àwọn eléyìí tóun bá lè jókòó òun lè wá jókòó èmi ò lẹ́nu tẹ́ ń bínú mi ò ní jókòó lẹ́nu tó bá jẹ́ bẹ̀rù àná tẹ́ ò bínú ọ̀gá mo lè jókòó ìjó. àṣà àṣà ọkọ ló níyàwó àṣẹ tọkọ bá ti pa fún ìyàwó náà ni ó mú èmi ò kété ẹ̀ sọ nìyẹn ẹ fún mi ṣẹ́jú márùn èmi àti wọn sí ẹ máa gbúrò wa. ràṣà n ò ní ìdí iṣẹ́ yín ní ayé rọ̀ ọgbọ́n fiṣẹ́ rẹ jókòó jókòó àṣà àbí òfin nǹkan sí iṣẹ́ àyè. àṣà àṣà sir sir what's going on sir. ah. ah àṣà ti fi nǹkan sí iṣẹ́ That is the wonderful performance from Asha. Ah! Trying to charm me. Make sure you get him back here. So, yes, sir. Oh, Balaye. Yes, sir. Make sure you get that boy back here. right. Yes, sir. Officer. Officer. Officer ọ́fíìsà ọ́fíìsà ìbarapá. ìbarapá ò fẹ́ràn aráyé òfòdodo. ìbarapá ò fẹ́ràn aráyé òfòdodo. ìbarapá ò fẹ́ràn aráyé òfòdodo. mo gbé ọ́fíìsà ayé mi o ọ́fíìsà ayé mi ọ́fíìsà eh, Débọ́lá ọ́fíìsà ẹ ló Débọ́lá ń bolo ló wà ẹ ti eh, mo ti mo ti mo ti mo ti mo mo ti mo ah! ti mo ti mo ti ti mo ti mo ẹ̀sùn wà mí jẹ̀bi ẹ̀sùn wà mí jẹ̀bi ẹ̀ ti fi tìyín ba tèmi jẹ báyìí ọ́fíìsà òjò ọgọ́ òjò ah, ó mà ṣe o mo lóyà sí ẹ̀jẹ̀ fi ba ayé tèmi jẹ ah. iṣẹ́ mi mo ní ká ayé yín bàjẹ́ ni ọlọ́run tí n bá sọ pé kò ní dáa fún ọlọ́run kò ní dáa fún ah, ẹ̀fọ́ nílé o ṣé bí mo sọ fún pé olórí burúkú lọ̀gá tá n bá ṣiṣẹ́ eh, bí mo ṣe bu sílẹ̀ ọlọ́run ló mọ bí wèrè ṣe mọ̀ iṣẹ́ ló sọ fún mi pé kémi jókòó ọ̀gá mo fi wèrè bọ́ mo fi wèrè jáde ẹni o. o gẹ̀ tiẹ̀. ó ní kó jókòó sórí àga yẹn. àwọn ọ̀rọ̀ tó ń sọ sí mi ò dáa Ye yé kọ ayé yé bàjẹ́ bàjẹ́ ni o kì ṣe pé o tèmi tẹ́ ẹ jẹ ni mò ń wá mọ ẹ máa rọ́nà àbáyọ yìí ẹ o sọ́rọ̀ ara ni o lẹ́mọ̀lá lẹ́mọ̀lá lẹ́mọ̀lá ah máa ní yi yìí àdójòjò ó dẹ̀ bà tèmi jẹ́ ah mo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ́físà ọ́físà ìbarapá ìbarapá ò fẹ́ràn aráyé ò fọ́n dodo. ìbarapá ò fẹ́ràn aráyé ò fọ́n dodo. kábíyèsí o kábíyèsí o ayé yín ò ní bá kábíyèsí o <laughs> your majesty ẹ pẹ̀lẹ́ olóyè ọ̀tún olóyè òsì bí ò bá jẹ́ ti ṣẹ̀ṣẹ̀ ni ó yẹ kí imú ní kí imú mọ̀ ń dọ̀bálẹ̀ ah! ọlọ́run mo nífẹ̀ẹ́ yín jù. kábíyèsí ah, ẹ dákun mo ráwọn àlejò. ẹ má mo mo ṣàfojúdi ṣọ́ọ̀ṣì tí ìyàwó mi ń lọ ibẹ̀ ni wọ́n lọ wọ́n wá bá mi pé àwọn ní mẹ́sẹ̀gì fún ìdílé ọba mo ní pálásì mo ń lọ yìí o ṣùgbọ́n mo sọ́ọ̀rì pé mi ò gbàṣẹ́ lọ́wọ́ yín kí n tó mú ọ wá. kí ni ohun tí wọ́n sọ wípé prince olórí ẹgbẹ̀lẹ́ my prince ẹ̀rí kojojú ó wá dàbí ìgbà tó tẹ́ wípé wọ́n la kábíyèsí sí méjì sáàkẹ́ <laughs> kábíyèsí sáàkẹ́ táyì náà bá fi rògbò yín lẹ̀ bó ṣe wáyé. olóyè ọ̀tún ẹ ṣe ìjàre ọmọ yín nù ọmọ yín nù ẹ ti fẹ́ máa lọ bí ẹ ń lọ ah, ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ti ń lọ jù. dadi pẹ́ńsà ń fẹ́ gbé yàtọ̀ mi ò gbọ́ mi ò gbọ́ tó wí. venza ni mo fẹ́ gbé jáde sẹ́. o ní o ní ìranù ni ọ mọ́tò tiẹ̀ ń kọ́. ọ aláyọ̀ mà ní kábíyèsí. pọ̀ bá ti gbé jáde wọ́kọ́ lọ wà wọ́n pẹ̀ ní tó pẹ̀ gbọ́ bóyí kò sọ fún kejì rẹ̀ ń sìn ó lè bá sọ lórí kò bọ́ bá wá jẹ́wọ́ ló fẹ́ wà wọ́n fi mọ́tò mi gbà o ó mọ̀ pé tuntun tuntun ni o mọ́tò yẹ́ yìí ni. kábíyèsí wọ́n ní prince gẹ̀gẹ̀ àwọn ní mẹ́sẹ̀jì. Ah, lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ò sì ṣe é fi ṣeré o èyí náà mọ̀ pé wọn ò ọ̀rọ̀ ọlọ́run ṣeré ẹ jókòó ẹ tí wọ́n wí ẹ jájọ gbọ́ tí wọ́n wí kẹ́ ẹ tó mọ̀ lọ o olóyè mọ̀ ń gbọ́. ó fún mi lè dìdí gbèsè láti mo jẹ ó sì fún mi. ẹ wo bí kábíyèsí ò ta gbogbo eléyìí táwọn pé mi lè fẹ́ ẹ kọ́ kẹ́ máa lọ táwọn pé mi lè sọ sọ sọ wọ́n ní táyì. kábíyèsí ẹ̀mí ọlọ́run ló rán mi sí ọmọ ọba ẹ̀mí ọlọ́run ní kó gbàwẹ̀ twenty one days kó má kúrò ní ìgbélé kó má kúrò láyìíká kó wà ní ìgbélé fún twenty one days kó gbàwẹ̀ kárakára pẹ̀lú àdúrà àti àwọn òbí rẹ̀ kó bá gba àdúrà pàápàá jùlọ ìyá rẹ̀ kó bá gbàwẹ̀ àtàdúrà kárakára. Ah, ó tún tẹ̀síwájú sí i gbogbo ohun tóun kì í ṣe ìfẹ́ ọlọ́run pátápátá kí prince kó ṣọ́ra fún pátápátá. bẹ́ẹ̀ ni kábíyèsí bó ṣe jẹ́ nìyẹn àlàáfíà. ẹ ẹ olóyè ọ̀tún. ẹ̀yin lẹ́lẹ̀ àwọn àlejò wọ́n ní kí kábíyèsí ó gbààwẹ̀ kó di ndí orí adé kó gbààwẹ̀ twenty one days pẹ̀lú gbogbo wàhálà ìlú tó wà níwájú wọn yìí pàápàá ìfẹ́ ìlú tí gbogbo ìlú tún fẹ́ràn pé iṣẹ́ kan tí ó mọ̀ ń rọ́ rọ́ kì í ṣe bíi ti prince tiwa ah! àlùbáríkà ọmọ gbòòrò ló fẹ́ràn ẹ̀ títí kàwé lóye ọmọ àlùbáríkà ọmọ kan ṣoṣo bí ẹgbẹ̀rún ọmọ hmm. gbogbo aráyé ń dunlé lórí hmm. ẹ ti gbọ́ ẹ kò ní sí wàhálà kò sí ẹ kú àlejò olóyè ọ̀tún. ẹ wò ó olóyè ọ̀tún olóyè ọ̀tún kò ní bàjẹ́ fún kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín ẹ pẹ̀lẹ́ inú mi dùn wọ́n ti sọ wọ́n ti là á wọ́n ti yọ̀nàná ẹ̀ nítorí elédùà tó rán wọn níṣẹ́ gan ti mọ̀ pé iṣẹ́ ìlú lèmi fúnra rà mẹ́sìn kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí bá ṣẹ̀ṣẹ̀ gbà wẹ̀ lórí ètò wọ́n tún wá sọ wọ́n là á ẹ rí i pé bọ́n ti ń ṣe báyìí ẹ̀mí tún sọ fún wọn wípé kán tètè sọ fún ìyá rẹ̀ pé pàápàá jùlọ olórí olórí àtọmọ rẹ̀ ni wọ́n mọ̀ bí wọ́n ti gba twenty one days ẹ pẹ̀lẹ́ wo ẹ tètè mọ lọ bí tẹ́ lọ ẹ mọ̀ pé mi ò kì í fọ̀rọ̀ lọ sílé ayé yan dà. ẹ wo bí ẹ wo ẹ wo bí ẹ̀rọ bí ṣe ń tẹ́fẹ́ sọ náà nìyẹn ilé ẹ̀ sọ fún mi kó tó di pa àpò òbílé. ìgbà bá tó ṣetán bí ni o ẹ lọ dóòlù mọ́tò. Ah, olúwa ṣe bẹ́ẹ̀ láàyè tó fi yẹ. bẹ́ẹ̀ lára àwọn ti fi yẹ. kábíyèsí i'm sorry. <laughs> Yeah, no problem kò sí wàhálà ayé yín ọ̀dà kò ní bàjẹ́ fún yín. àdèkè wọn sọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí kọrin sáà lè ṣèpàdé tá a fẹ́ ṣe báyìí. ẹ kábíyèsí ẹmọ tí mo rò tí mo suggest ó jọ hundred thousand lè bá rí ẹjẹ ká fún ìmọ̀ ìjọ ọlọ́run lọ́wọ́. Ah, ah. ṣé bí wọ́n wá jíṣẹ́ ni tó ní dandan ká tó fún wọn lówó ni. àwa gan tá a ní nǹkan kan fún wọn lówó. nígbà tí o ṣe páwọn ni wọn bá wa gbàwẹ̀. Ah, kábíyèsí àwẹ̀ twenty one days lẹ́yìn twenty one days àwẹ̀ láàtò fún wọn lọ́dẹ. wọn lọ kọ̀ọ̀dọ́sẹ̀ tá a wà ní two fifty ní bá pè. hundred thousand. àbíkí la fẹ́ ṣe la fún. ó dà kò sí wàhálà kò sí ibo lẹ bọ́rọ̀ dé. wọ́n ní fún ọ lédi ah sorry. Ah, bíbí re ṣí lẹ́kùn fún ẹni tó wà lẹ́nu ọ̀nà. Right? Right? Yeah ṣọ́ọ̀ṣì. ìbarapá. mo kì í sà. ọkùnrin ogun. ẹ kú ọjọ́ mẹ́ta sà. ìjọ kan pẹ̀lú ṣáàfin àlùwà. a wa. that's very good. Joko. pé guy kan ó kọlu mọ́tò mi kò dẹ̀ fẹ́ ṣe sọ́ọ́rí ó tún wá bá mi agi ó bá mi la gidi àwọn lọ ṣe saviour mi lọ́jọ́ yẹn wọ́n lọ bá mi arrest lọ sí police station tí mo sọ fún yín gbà yẹn. Eh. Eh, èmi ọ̀run ti mọ̀. a sà máa ṣe dáadáa. bẹ́ẹ̀ni sọ ìjókòó ìjókòó pẹ̀lẹ́ ẹ ìwọ fún mi láyè díẹ̀ jẹ́ kí n bá wọn ṣe mí sí. no problem. pẹ̀lẹ́ ìbarapá. ẹ lẹ́sà. sórí náà ń sìn o túmọ̀ pọ̀ ọmọ mi nìyẹn o small world small world ọpẹ́ ní fọlọ́ọ̀ ṣe ara irú oore tó ń ṣe káàkiri nìyẹn tí mo máa ń sọ tọ́pọ̀lọpọ̀ wọn dẹ̀ máa ń sọ nípa ẹ̀ àmì èyí tá a rí la sọ yìí nà ó ọ̀pọ̀lọpọ̀ tá a rí nǹkan just keep it up ok ọlọ́run àwọn àfún ẹ̀ṣẹ̀. àmì sà ah, ṣe rí nígbà tí mo gbọ́ kọ́ọ̀lù pé ẹni kí n wá àyà làgàrà. <laughs> kí mo ṣe o. kí ló ń la ẹ láyà gàrà. ó pọ̀ jura wọn lọ ni. Ah, no kí ló pọ̀ jura wọn lọ you see tírù mi bá ránṣẹ́ sí ẹ pé kó wá màmá jáyà ok. ok sir. méjì ni kí n bá ẹ sọ̀rọ̀ ìkejì kí n bẹ̀ ń ṣé o ti mọ̀ bẹ́ẹ̀. yes sir. Uh, so màmá jáyà. yes sir. ẹ ara rúun tó ṣẹlẹ̀ tọmọ mi sọ yẹn gan-an ni mo pè é fún. ó mọ kọmíṣánná ọdẹrìndé. yes sir. ó mọ. yes sir very good ara àwọn junior tèmi nígbà tí mo wà service ní èpè tó retire ọ̀dọ̀ ẹ̀ ni mo ti gbọ́rọ̀ ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ fún mi gan-an ó sọ̀rọ̀ bó ṣe jọmọlúàbí tó ó sọ̀rọ̀ bó ṣe ṣiṣẹ́ takuntakun tó inú mi wá dùn inú mi dùn yìí pé <laughs> ìwọ náà sọ̀rọ̀ ẹ̀ báyìí ìbarapá ọlọ́run á máa fún ẹ ṣe ọlọ́run á máa fún ẹ ṣe nǹkan kí nǹkan tí èèyàn bá ń ṣe kó gbajúmọ̀ ní gidigidi gan nígbà táwọn wà service ilé ayé ti ń yí padà ní ó ti ń bàjẹ́ ní nígbà táwọn wà service táwọn ń ṣe ọlọ́pàá wàá gbọ́ pé ọlọ́pàá ń bọ̀ wàá sáré ní ṣùgbọ́n nísìnyí ayé ti bàjẹ́ ọlọ́pàá àtàkùs gan wọn á dẹgbẹ́ wọn á pàdé wọn á pàṣígá síra wọn which is not good enough ṣùgbọ́n mo pé wò kí n ṣe bẹ́ẹ̀ má bà wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o very good ara nǹkan tí mo pè é fún nìyẹn ṣùwárí mo fẹ́ advice ẹ strongly pé tó bá take step kan níwájú kò wọ̀tún tó bá take another step sẹ́yìn kò wò sí that is ìfura ló mú àgbà. o hmm. ti gbọ́ o láti máa fura o nítorí pé èèrà kankan ò fẹ́ pòpòrò dénú kí ń báyìí lọ́mọ aráyé ń fẹ́ ni mọ̀ ó ti gbọ́ àwọn èèyàn burú wọ́n lè súnmọ́ ẹ èyí tó súnmọ́ ẹ jù yẹn gan-an ló máa gbàbọ̀dè fún ẹ tó bá ti wá ṣiṣẹ́ ẹ kó máa rọra nítorí pé mọ̀jà mọ̀sá làwọn máa kékan jù lóbi. olùgbẹ́sà olùgbẹ́sà. kò tọpẹ ọlọ́run máa fún ẹ ṣe. àmì o. kò ní fura wọn ò ní gbàbọ̀dè fún ẹ. àmì o ọlọ́run àdé máa fún ẹ ṣe àmín o mi ò ní ṣiṣẹ́ ṣe alágbára ọlọ́run mm, ah, <laughs> tìyín rẹ̀ ò ní tẹ̀ tìyín ò sì tún ní ta ẹ bó tilẹ̀ ń kẹ́ tó kò ní tẹ́ fún yín ṣe irú yín làwa rí tí inspiration fi wọnú ọṣẹ yìí <laughs> ah, iṣẹ́ criminology kò ń ṣiṣẹ́ tó yìí sì ṣùgbọ́n àgbà tẹ́ ti fà wá wọ gbogbo ọ̀nà ẹlẹ́fihàn wa eh. ẹ má jẹ́ tẹ̀yìn ní àdúgbò yín tá a wà yìí lásán tí mo bá gbọ́ pé àwọn jàǹdùkú kan wà níbi kan àwọn fẹ́ máa ṣe ìwàkuwà níbi kan mo wọṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo wọṣẹ́ ni n wọ́n fight díẹ̀ to the last ni. ó dáa kó kẹ́fìn olè lóòótọ́ bó ṣe sọ yẹn kó bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n láti wà lọ́kàn yìí pé igi kan kò lè dágbó ṣe owó nìkan ò lè kojú gbogbo àwọn olè except ti support bá wa lọ́tún tó wà lóṣè. o ti gbọ́ mo gbọ́ bẹ́ẹ̀ ti wí. máa fètò sí. mo gbọ́ sà. máa fètò sí. mo gbọ́ sà. máa fọpọ́ lọ sí. mo gbọ́ sà. máa fi làákàyè sí. ó yé mi. àjẹkùnlájẹ lọ́bọ̀ ìbárapá múre tó dowó. ìbárapá múre tó àjẹkùnlájẹ lọ́bọ̀. àjẹkùnlájẹ lọ́bọ̀ ìbárapá múre tó dowó. mo ń pe wúrà ọlá látàárọ̀ kò sì gbé fóònù and this is very very unusual mo ti dé sọ̀rọ̀ orí lọ́rọ́ wà lè gbà. Ah, ah, how are you? Fine, sir. Báwo ni Fine, sir. And ẹ̀kọ́ àti. Yes, sir. Ah, daddy, Eh, rán àwọn ọmọ Ah, lólè. Àwọn náà ni wọ́n ní jókòó ń eh, Àwọn náà ní kẹ́ jókòó. Ẹ̀ ẹ̀yà kìíní kọ́. Ẹ jọ ìwọ wọlé lọ ń tiẹ̀. Wọlé lọ wọlé lọ wọlé lọ. Ah, ah, bàbá Ah, ẹ kú kalẹ̀. àwa ni. ẹ kú àwa ni o. <laughs> Ah, ah. ṣé kò sí ta rí. bíbẹ́ ìṣòro ẹ mo délé n ò rí wúrà ọ̀la kò sí wàá pé fóònù ẹ pé fóònù ẹ pé fóònù ẹ kò pík wọn wò mí ni ó wà. èyí tẹ́ ṣe yẹn náà dáa àmọ́ lóòótọ́ mo bá wúrà ọ̀la sọ̀rọ̀ ṣùgbọ́n mo ì tí ì rí bá gbogbo àyíká ẹ lè ń wúrọ̀ láńbí báyìí kò sí wúrọ̀ láńbí báyìí. àwọn ọkùnrin mi ń sọ mi pé ó lè má sí nínú ilé yìí o ṣùgbọ́n lágbègbè ó wà láàyè. àá ah, ah, bàbá délé ṣé màá máa parọ́ fún yín ni. àlọ́ wà láksìsì a ní kò sí wúrà ọ̀la ní gbogbo àyíká bíi kò sí inú ilé kò sí láyìíká kò sí gbogbo àgbègbè yìí. Ah. àmọ́ ẹ̀yin náà wọ́n ní béèyàn bá ń dàgbà èèyàn máa ń yógun oúnjẹ àlẹ́ màjàmọ́ sádàlà àwọn akẹ́kọ̀ọ́jú lógun ah, ibi tó ṣiṣẹ́ èdè náà ó yẹ kí wọn náà ti máa dọ́gbọ́n máa fi máa fi sílẹ̀ díẹ̀díẹ̀ ẹ ah, ah, eh, eh, gbọ́ mi kú gbọ́ mi yìí o téèyàn bá ti ṣiṣẹ́ tó ti wá di bíi pé wọ́n ti nà ká síyàn pé ṣọ́rẹ́ ẹ̀ àbí kẹ́mi ẹ̀ lọ sílẹ̀ wọ́n ti lérí pé wọ́n á gbọ́mọ lọ wọ́n á gbéyàwó lọ kódà wọ́n fúnra lára ẹ̀ gan wọ́n ní wọ́n á pa ẹ́. irọ́ nígbà ah. náà pa ẹnìkan yìí pa o. Ah. <laughs> wo ó ti dàgbà di iṣẹ́ iná àwọn tó tó ẹ gan wọ́n ti fi ṣẹlẹ̀ kábà sọ pé àwọn tó tó ẹ ah, wá wo èmi ò ní o fi ṣẹlẹ̀ ṣùgbọ́n ìwọ náà wo bó ṣe máa ṣe sí i ìdíṣẹ́ yìí tàdé mọ̀ pé nílùú ta wà yìí ẹ ń bá sòótọ́ wàhálà ó sòótọ́ ìṣòro tó bá dẹ̀ ti di pé ẹ̀mí ti fẹ́ máa bọ́ sí èèyàn dẹ̀ ra fi èèyàn ara fi sílẹ̀ nà kéèyàn lọ forí ẹ̀ pamọ́ bí mo ṣe ń rí ọmọ mi sí mò ń rí àwọn ọmọ yín sí mò ń rí ìwọ̀gun alára ìdùnnú mi ni èmi ò fẹ́ fojú sunkún ẹnì kankan nù yín ẹ ṣàánú mi. ẹ sì ní fojú sunkún èèyàn. àmín. Hmm. ṣùgbọ́n ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín igbá làwọn ń pa ẹnìkan ipa wọn. ẹ wò mí bẹ́ẹ̀ tí ń wò mí yìí èmi làwọn ń pè ní ọ́fíìsì àbàràpá wọn ò pé méjì ńlẹ̀ kọ̀sẹ́ntì ọmọ mi wọ́n fi ṣe ìwọ́n lù ú lànà o ṣe gbọ́ hmm. ẹnìkan ò lè pẹ́ nìkan sùúrù láàánì bàbá délé àdúrà tẹ̀yìn wọn máa ṣe fún wa nìkẹ́ ṣá máa ṣàdúrà pé ọkọ ọba hmm. àtàdá ọba kọ̀ọ̀kan kí wọ́n máa ṣàwà lẹ́sẹ̀ mẹ́ ah. kò jù bẹ́ẹ̀ lọ. bàbá eh, délé eh? bí mo ṣe yẹ síwájú òyìn mi sẹ́yìn. ẹ eh? ǹbẹ̀ ni pé kò sí wúrà ọlá ní gbogbo agbègbè yìí. a ní kò sí wúrà ọlá lágbègbè yìí Hmm? kò sí láyè ká bí ìbàdàn rárá. tó ọlọ́run kẹ́yìn ẹ ṣe bọ́ bá dé ẹ wí fún pé mo ti wá wò ó nígbà tí o gbé fóònù ẹ pé mo béèrè ẹ o. máa jíṣẹ́ fún tí n bá rí o ìyẹn tí n bá rí máa jíṣẹ́ fún. ọlọ́wọ́n jẹ rí. àmín. ẹ ẹ ṣeun mo dúpẹ́ ẹ má gbàgbé bí mo ti sọ bọ́ bá ẹ bá mi sọ fún un pé mo wá o mo wá o ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ní ìgbàgbé. ìbára bá ọlọ́pàá lòun fẹ́ ọmọ ṣẹ́rẹ́ o ọmọọṣẹ́ rẹ̀ o àfọ̀mọ́ ọlọ́pàá ni àfọ̀mọ́ ọlọ́pàá lòun fi ọmọọṣẹ́ rẹ̀ o lójú. ìràràpá mòrè tó dowó ìràràpá mòrè tó dowó. wúrà ọlá ó ṣàgbọ́ bí mo ṣe ń bá bàbá délé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn gbogbo nǹkan tá a sọ òun ló gbọ́ bó ṣe fi ṣẹ́yìn ràn mí òun ni mo sì jẹ́ fún bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nǹkan tí mo ṣe ń bẹ sọ náà ni màá wá sọ wàá padà lọ sílé ọkọ ẹni torí ilé ọkọ ẹni onílé ẹni. ṣé mo sọ fún yín pé mo fọkọ mílẹ̀ tẹ́lẹ̀ ni àbí màá tí mo ń bọ̀ ṣẹ́rí mi tí mo gbẹ́rù dání ni mo kàn ní kẹ́ bá mi bá ọkọ mi sọ̀rọ̀ ni kó lè gbọ́ níbi tó yẹ kó ti gbọ́. wúrà ọ̀la ah, ah. nǹkan tí mò sọ kókó yé mi àtàná tó ti dé ọmọ àbúrò ẹ nìyẹn gbogbo nǹkan tó fẹ́ pátá ló ń fún ẹ èmi fúnra lára mi látàlẹ́ àná náà mo ti ń sóúnjẹ fún ẹ títí di ìsìn tá à ń sọ kó má bàa máa dùn mú ẹ ni mo ṣe ń sọ báyìí wá wò ó bí èdè àìyedè bá wáyé láàrin ọkọ àtìyàwó má parí ẹ̀ ní tẹyin dẹ̀ ti wá dé ó ní ẹni láti mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ fi máa parí ẹ̀ ní kò wá ṣe pé kó wá jókòó sí bíbá kó má bàa máa dùn mú ẹ o hmm. wàá padà o o ní láti padà ní. màámi mò ń wẹ. Eh, kó má bàa dùn mọ́ mi hmm. kò sí wàhálà tẹ bá lẹ́ẹ̀fẹ́ mi bí mo ní ọ̀rẹ́ ní oríṣiríṣi ibi máa gbàbẹ̀ lọ kò kúkú ń ṣẹ́jú ẹ̀ ṣé ìgbé pẹ́ bá bá mi bọ́kọ mi sọ̀rọ̀ tó rágídí òṣì tó ní iná ni. mo ní agídí kan bíi tí òun kọ ṣùgbọ́n irú iṣẹ́ tí èèyàn ń ṣe wò gbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kó a jẹ́ pé nírú àkókò ni wọ́n kàn déédéé fi sẹ́lẹ̀. iṣẹ́ wo ni wọ́n ti gbà yí wá máa ṣe n bá lọ́ọ́ fi ṣe ọlọ́pàá lẹ̀ lójijì wọ́n kọ́ fámi wọ́n kọ́ wẹ́dì wọ́n kọ́ bàbí wọ́n kọ́ jíọ́lọ́jì kìrìmínẹ́lọ́jì yìí nìyẹn. wúrà ọlá wúrà ọlá. kí ló ṣẹlẹ̀ ah yẹ pẹ̀lú fẹ́ pẹ̀mí pa ni ah táwọn lè gbàrú ẹ̀ wàá fẹ̀mí àtàwọn mọ́lẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wàá lọ torí pé òṣìṣẹ́ ọlọ́pàá ó lè wàá ń pè mí wúrà ọlá mi ò ṣe mọ́ tó bá ti bá condition tèmi náà èmi náà ṣe mọ́ just let me be ah, àbí wàá làwọn abẹ́ ni. sori máa máa lọ máa lọ máa lọ sori gbogbo ẹ̀ ní ò níyanjú sọgbọ́n àní wọ́n wá yanjú sí wọ́n wá yanjú sí abọ́gbọ́ akẹ́kẹ́ yóò ní kú dànù. bros ẹ wo bí kò sí vigilante kò dé sí pàtó vẹ́gọ àwọn ọlọ́pàá ládùúgbò wa so everything ti sẹ́ẹ̀ tí kò wọlé. kọ́ máa wo máa lọ sùn kọ́ ọmọ ọ̀gbẹ̀rì o. ẹ wo bí ẹran ni mò ń gbà náà kò ń ṣe gùn. ee ẹlẹ́ran sọ bẹ́ẹ̀ nìyà àti bọ́lé yín kọ́ àti jáde ńkọ́. bọ́dàdì ẹ gbàgbé gbogbo yẹn èmi ti bá gate man wá arrange náà so ẹ kò máa wọlé everything ó ti wà ọ̀rọ̀ àìtẹ́ má wọ̀ọ́yì. ṣòdẹ̀ ṣú ọ̀nkan tó ń sọ ṣá. àyè trust me sẹ́ẹ̀ seriously everything ma pa á. alpha everything else solid òun náà là ń bá a sọ ọ́n sí yẹn ó dẹ̀ ń jẹ́ kó yé wa pé àti operate nílé àwọn kò lè jẹ́ youth mọ́. yes yes. ìgbà wọn ni best time láti wá. ẹ wo anytime tó bá ti wà òkè fẹ́yìn ó ti wà òkè fẹ́yìn lọ èmi ni pé ẹ kò pè mí ó ti tán. yẹ yẹ ẹ gbà mí ẹ gbà mí àbọ̀ ẹ ti wọlé wọ́n ti wọlé wọ́n ti wọlé o ẹ gbà mí mo ti pe barapá kò gbé fóònù mo ti pe fóònù. Ah. 嘿。 ọlọ́wọ́n bá bẹ̀ yín nílé mọ́ àlá gbogbo nǹkan tí bá láyé mo fi bẹ̀ yín ẹ wo sẹ́ni owó tó wà lọ́ọ̀mì rè gbogbo owó tó wà nílé nílé yìí ṣé ẹ wo góòlù tó wà nílé yìí tẹ̀ bá tà á ó kéré ju five million naira ní ẹjọ́ ìṣàánú mi ẹ fàyè mi sílẹ̀ ẹjọ́. ọ̀rọ̀ orí òun bọ̀bọ̀ yìí sọ̀nà góòlù bíi ti bá owó owó owó rárá rárá tó kó síbi intel tó fún wa ó sọ pé tá a bá débi a máa bọ́ owó gidi owó ńlá èwo ni góòlù wèrè kí máa lọ wá àbò kíkàkiri ni. àbúrò àwọn èrò onílé ìfọ̀nà aláì. corporate náà yẹn sọ fún yẹn tó ti yẹ àgàn wáyé báyìí láti wá pa ẹ ìyẹn tó bá corporate ni o sórí gold tó wà níbà yìí mo ní interest inú ẹ. ẹ má kó lọ. má kó lọ tẹ́lẹ̀ má kó lọ gbẹdẹ máa gbowó lọ bíbá a bẹta kó corporate. kò sóhun kankan lọ́wọ́ mi ẹjọ́ tó rọ lọ gbogbo mo tún wà lọ́ọ̀dẹ láyé lọ́rùn orí ẹ̀rí ilé parọ́ fún yìí ẹjọ́ tó rọ yẹ. o ò ń ṣẹ́ bíi pé ìbọn ni mo yìn fún àbí ẹni bá gbúròó ìbọn onítọ̀hún ò tí ì kú ni where is the money. kí ni gbogbo ilé kí ni gbogbo wàhálà yìí náà ah oṣù kọkọ lulẹ̀ ní pariwo kọ wa owó kọ wa bí ẹ ti gbogbo lulẹ̀ náà ah ẹ wọ wọ wọ mo ti respect yín tó o mo mo sílẹ̀kùnlẹ̀ fún yín báyìí mo jókòó mo tí mo ní mo kó síbí kí ni mi fún yín wàhálà kẹ́ẹ̀ máa jẹ ìtúlẹ̀ kiri kílẹ̀ tó fẹ́ ah kí ló dé gan ṣé mo máa parọ́ mọ́ra mi ni o lè gbẹ́ mi lórí wọn gbẹ́ mi lórí ìlànà tọ́mọdé ló ń pè ṣe rí gbogbo àwọn tọ́pa ṣìf tó lọ́wọ́ nínú ikú ṣìf mm. gbogbo wọn ni ọ̀gá ọlọ́pàá tó wọlé gbogbo wọn ló máa mú. eléyìí bẹ́ẹ̀ ni sà. ó máa mú gbogbo tó pa ẹ̀gbọ́n mi. ó dá lójú ni sà. gbogbo ṣe wọ nílẹ̀ ó máa mú gbogbo tó pa ẹ̀gbọ́n mi. ó ti ṣẹlẹ̀ lójú mi kì pé wọ́n sọ fún mi bó ṣe nawọ́ sí ẹni yẹn at the òun ló rán àwọn tí wọ́n kó owó yẹn òun ìwọ̀nba àgbà tí ọlọ́pàá yẹn ti ní agbára tó lè fi mú àwọn olè tí wọ́n ti jalè látànà tó lè fi mú wọn lónìí ṣẹ́rí mímú àwọn olè yẹn ò wúlò fún wa. kí ló wúlò. kò wúlò fún wa ṣẹ́rí agbára tó níyẹn ẹ jẹ́ kó bá wa fi dí ṣífù. Ah! omi tí gbogbo àdúgbò yìí mú nìyẹn. ayé mi ti bàjẹ́ òun ni. ayé mi ti bàjẹ́ tá ló máa ń ẹ ṣe ẹ káàbọ̀ wọ́n ti ròyìn yín wọ́n ní ẹ máa bá wa mú àwọn tó pa ẹ̀gbọ́n mi àwọn dà. ẹ fọkàn balẹ̀ hmm? ẹ fọkàn balẹ̀ ẹ jọ àwọn wo ni wọ́n jọ ń gbélé. ẹ ṣe sà ṣe rí ọmọkùnrin tó jókòó yìí sà òun ni ọmọ ṣífù ẹyọ kan ṣoṣo tí ó ń gbé orílẹ̀-èdè yìí wọ́n jọ ń gbélé ni àwọn tó kù ìlú òyìnbó ni wọ́n wà ṣé wàá rí bọ̀dá tó wà lọ́kàn yìí tó káwọ́ gbénú yẹn òun ló ń ṣí géètì ilé ṣífù ṣé wàá rí bọ̀dá tó dúró yìí ni àbúrò ṣífù gángan àti ìmùlẹ̀ àbúrò ṣífù gángan àǹtí ọmọ ọ̀jọ́ ni wọ́n ṣe eré mi ará àdúgbò lásán. ẹ jọ ará àdúgbò lásán ẹ kí ló dé tẹwẹ emphasize lórí pé àbúrò wọn ni àbúrò wọn ni àbúrò wọn ni. àbúrò sífù ní yìí náà gbogbo nǹkan tí sífù ní ẹ mọ̀ ń pa ẹ̀ ẹ̀ ń wọlé síf ẹ̀ ojoojúmọ́ lẹ̀ wá sọ́dọ̀ wọn ẹ̀ ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ni ẹ̀yin lẹ close mọ́ wọn jù. ok ẹ close. gbogbo ẹlẹ́yìn mọ̀. all right all right hold it hold it gbogbo ètò ni ó tò ẹ gbọ́ ètò ó tò gateman rèé. bẹ́ẹ̀ni ọmọ chief rèé. àbúrò wọn ni sà. àbúrò ni àbúrò ẹ fòun lẹ. dreamer arrest this arrest that. no kò possible kò possible officer ọmọ ẹ̀gbọ́n mi nìyí officer no mi ò ànámọ ẹ̀gbọ́n mi nìyí officer officer ọmọ ẹ̀gbọ́n mi nìyí. ẹ ti rẹ láti jẹ wà bẹ́ẹ̀ tí rẹ láti jẹ wọn. ẹ ẹ wo ọgá Eh, èmi kò mọ kíní kan gbá yọ. èmi kò mọ kíní kan èmi kò mọ kíní kan kò mọ nǹkan ní o èmi kò mọ nǹkan kọjá kò mọ bóyá mọ nǹkan ní kan. ẹ wo sà mo mọ ń pẹ sà as a matter of fact sà àjọ mo ń pẹ náà ni sà ah, ah, ah, ẹ wo ọjà mi ò ní kó pa dádì àtọ ṣèbí dádì mi ni ọmọ jẹ́ omi ò kó pa wọ́n. ọ̀gá mi Ìbàràpá báyìí báyìí. ẹ wo ká ní ìrọ̀lẹ́ ti jẹ́wọ́ lẹ́sẹ̀ yìí ṣé mo rò pé ká máa yí ká máa yí ká máa yí sọ́tún ká máa yí sósì pé mo bá pa ibo bá ya ẹ fi wálẹ̀ yóò wá bá mi bí mo jókòó lẹ́nu géètì mi jẹ́jẹ́jẹ́jẹ́ bí bàbá òun náà sóhun ìfún un ní nǹkan ó wá kó mo máa ṣe sí o kó bá mo gbọ́ yóò máa dá sí kó kó ṣe o yóò dẹ́ sọ fún mi pé àwọn kan máa wá o pé kán bá dé sí wa kí n ṣe géètì fún wọn kán wọ̀nyẹn kan dẹ̀ rọra wọlé wọn kọ́kọ́ náà ṣe ẹrù kan dẹ́rù bàbá bàbá ẹ̀ ẹrù mi wọ́n máa pa bàbá ẹ̀ o pé tó bá dẹ̀ yà ọ̀wà máa fún mi ní pàṣẹ́ntéèjì tèmi nínú o n sọ fún mi rẹ̀ ẹ jọ èmi kò mọ kankan. so ẹ mú déètì ọjọ́ tó máa pa chief ni àbí no problem. èyí bá ọ̀ dẹ́rù bá. fine ó ti ẹ̀rọ láìkí nǹkan tẹ̀lé ní ọ̀gá àti sọ. so gẹ́gẹ́ bí nǹkan tó sọ ẹ̀ mú déètì fún ìgbà tó fẹ́ pààyàn tó fẹ́ wá jalè àbí. ohun ìmúdéètì yẹn ṣe ni. and apart from that àgbàlagbà nìyí ẹ jọ kí ni rísì tó fi jẹ́ wípé until tí bòbọ́ yìí ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ fún wa lẹ ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ kí ló dé fún wa níbo dídí sọ́tẹ́lẹ̀. ṣé mo pè ká má yí láwọn ọlọ́ba yìí àwọn bá yẹ pé ẹ má fi wálẹ̀ pé ká má lọ dé. kò sí problem n tí mo mọ̀ tó dábì lójú ni wípé ẹ ní fi ara rẹ dé kọ́. ah ayé mi bá jẹ́. yes kò sí problem. ọfíìsà ọ̀yà káfí kejì bá dà sí. àbẹ ẹ ṣe é sọ. àbí bọ̀ fún yẹn. ẹ jọ sọ. ọfíìsà ọ́físà ọ́físà ọ́físà ìbarapá. ẹ ti rí two hundred thousand. olóyè òsì irú nẹ́tíwọ̀kì wo lẹ̀ ń lò yẹ kẹ́ ẹ ti. Ah, mo rí tèmi náà. Ah, kábíyèsí tún lè two hundred fọ́tò two hundred fún sí. àbíbò. Ah, kábíyèsí two hundred fọ́tò two hundred fún sí. ọwọ́ kan náà méjèèjì ọ̀tún àtòsí. ọ̀tún àtòsí ojú òní ti kábíyèsí. ẹ ṣe ọba àtòkò pẹ́ ẹ ní sori burú kábíyèsí ṣe jẹ́ tá a sọ rè èèyàn tó jẹ́ tó ní kọ́mọlá kejì ó jẹ ṣé kò yẹ ká kíkà yìí ah, kábíyèsí ojú òní ti kábíyèsí. ẹ wò kábíyèsí èmi ní ìfọ̀kọ́ tí mo fẹ́ sọ mo dé lájú àkàn tí mi fẹ́ ṣe kábíyèsí èmi ò tọrọ ẹ̀mí gígùn fún yín o bẹ́ẹ̀ ni kábíyèsí tẹ́ bá ti lo one seventy ó ti tó káwa lo one fifty. Ah! one seventy ẹ ní ìfẹ́ wọn. ní èmi ni mò ń ròyìn fún gbogbo ayé pé wà very very active ṣùgbọ́n ẹjọ́ tó ti wá sí palace ni mo ti mọ̀ pé proud what's all this nonsense about kí ni gbogbo eléyìí. yes yes sir sir alpha a ti search everywhere lókè yẹn a ò rí anything sir. ẹ rí kankan yes sir ẹ rí kankan a ò rí kankan sir. yes i can get it. ó fi hàn pé ó níbi tó ń kó àwọn weapons sí níta nìyẹn. Ah! ẹ dákun ẹ dákun kò ní bàjẹ́ fún yín o ìbarapá mo mọ̀ kàn lé tó pọ̀ o mo mọ̀ fún ọ níyì tó pọ̀ o ṣé torí mo kọ́ ọ lé ló ṣe fẹ́ yẹ̀yẹ́ mi ṣé torí iyì tí mo fún ọ ló ṣe ń tàbùkù fún mi ọmọ ọmọ mi wọlé yẹ̀wò ọmọ mi yẹ̀wò rẹ̀ sí mi yẹ̀wò ẹ̀ sí mi ah, ah, ah, ọmọ mi lè mú wọlé pẹ̀lú ṣẹ́kẹ́sẹ̀ lọ́mọ ìlú ọmọ ìlú. ìgárá ọlọ́ṣà fẹ́rẹ̀ ń lọ́mọ yín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wà ní kẹ̀kẹ́ tẹ̀ fẹ́ sọ ẹ pàdé wa station ọ̀làdàpọ̀. yes sir move it. adé mi move it. move it. move it. move it. move it. move it. ayé mi ti bàjẹ́. kábíyèsí ayé mi ti bàjẹ́. Ah, ayé mi ti bàjẹ́. ayé mi ti bàjẹ́ kábíyèsí. kí làwọn èèyàn fẹ́ máa sọ láàrin ìlú. ẹ wo gbogbo àdúgbò tí wọ́n ti mọ́ ọmọ bábọ̀. kí ni mo wá kí n fẹ́ tẹ̀ ká torí ọ̀la ìbò ni wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo ilé. mi ò sọ́jẹ́ ọ̀ní mi ò sọ́jẹ́ mò ń fi ìtara mi ò sọ́jẹ́ mi ò sọ́jẹ́ mò ń fi ìtara. síláàkù síláàkù báwo láti ṣe ọ̀daràn olóyè tó. dákun kò ní bàjẹ́ fún ọ ara yóò ní yẹyẹ rẹ á dójú tì ní lọ́mọ ìdákun ó ti dójú tì mí káàkiri gbogbo òlu àmọ́ bó kó má bàa wá kọjá bó ṣe. hello dreamer hello máa mú mọ nìbọ máa mú bọ. ẹ dákun wọn ti mú bọ náà ló dáa nítorí ìpátá àpọ̀gbẹ̀rì àgbọ̀dọ̀ pọ̀ mọ́ àwọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ ọmọ bọ̀ kí wọ́n mú lọ sáàfin kí n lè pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn burúkú lẹ́nu mọ́ ìsọkúsọ ni wọ́n sọ wọ́n ti mọ́mọ kábíyèsí o ìgbà ló ṣe o àwo ló ṣe o tí mo sì mọ́mọ tí mo ní tí mo mọ́mọ tí mo bí dákun ìbarapá bó o bá lè ṣe léyìí fún mi kò sí iye kíye tó o béèrè lọ́wọ́ mi tí wọ́n ní fún ọ kódà bó o bá fẹ́ òye inú ọ́fíìsì rẹ ni wọ́n ti wá kó lẹ̀kẹ̀ fún ọ ìwọ mọ̀ dáàfẹ́ oyè bẹ́ẹ̀ ni oyè ìlú kò sóhun tó fẹ́ tí wọ́n ní fún ọ atúnlùṣe wọn fún ọ lérí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni dákunjọ mọ̀ jẹ́ ń ṣe yẹ̀yẹ́. oyè atọ́lùṣe rẹ fi mí jẹ. ohun tó lù ṣe ni ọba ló jẹ. kábíyèsí kábíyèsí àkíyèsí lọ́wọ́ yín adigunjalè gidi ni. àdúgbò ah, ah, tó ń sọ yìí ni mo ní ọmọ sọmọ ọmọ mi ò lè jalè kó lè. adéwálé. ibo ló ti mọ àwọn tẹ ẹjọ ń kóra yín káàkiri ibo ló ti mọ wọn rí tọrọ dẹbi lójú pé ò lè jalè ẹ ò sì sọ wọ́n gbogbo tó bá wù kí wọ́n ti ṣe fún ọ láti bí ọjọ́ mẹ́ta tó o ti wà wí tó lè fẹ́ jẹ́ kó o mọ̀ sọ̀sọ́kùsọ mọ́ sọ mọ́ gbìn tó o bá ṣe bóun ló ti jẹ́ sọ fún wa. jáde tó. jẹ́ kí kábíyèsí mọ̀ bóyá kírímìnà ni ẹ̀ ọ̀bí bẹ́ẹ̀ kọ́. tó o lè sọ̀rọ̀ ni. bíyèsí ò tọ́ ni mo ti ń bá ọjà ní síbíà láti bí ọdún mẹ́ta. ọ̀daràn. Ah! ọmọ bá ń jalè ẹgbà mí ọmọ bá ń jalè ẹgbà mí ayé mi ti bàjẹ́ n ò lọ́jọ́ iwájú mọ́ ẹjọ́ ìgbàlapá. pa òun kúrọ́ mọ́ ni. pa mí ọmọ ọdún àwọn ọmọ tàbí olórí burúkú ni wọ́n ọmọ ìmọ̀jọba ayé mi jẹ́. kábíyèsí. Ah, gómìnà gbọ́. ẹ dírìmà. yes sir. dáa padà sọ. mo ṣe dáa padà kóòtù ní lọ. bẹ́ẹ̀ mọ̀ ń lọ. mọ̀ sọ. mọ̀ sọ. mọ̀ sọ. mọ̀ sọ. ẹ̀fọ́ mi lọ. ìbàràpá. èmi ẹ bàjẹ́ mo lè mo lè. ìpàtà ògbèrè sí aláàbò ọmọ àgùnbẹ́. kábíyèsí ṣe é gbọ́ tèmi. mo gbọ́. bọ́mọ ìyẹn bá ń jalè. tọ́gbọ́ tọ́tọ́ á kọ̀ǹfàmù ẹ̀ tí ń bá ń bá à ń bẹ̀bẹ̀ báyìí pé káwọn ò rìlé sí ẹ̀ ǹkẹ́ wa bẹ́ o. nǹkan wà ń bẹ̀ nǹkan wà níbẹ̀ náà ni mo ṣe ń bẹ̀rù. ẹ má jẹ́ ayé ọgbọ́ o. ìbàbá kábíyèsí kábíyèsí ẹ má mi fò mọ́ aṣọ ọ̀bọ́mọ yẹ mọ́ ayé rẹ ò ní bàjẹ́ dọ̀ kí n lè ṣe. àmín kábíyèsí. tẹ ẹ má jẹ má jẹ má jẹ prolonge ohun tí ò ṣe prolonge yóò dé kóòtù ńgbà tó bá dé kóòtù ń tó bá wọlé ẹjọ́ káwọn ò ṣe fún. ọ̀rọ̀ tèmi ni ṣe fáínà ló sọ bó ló sọ fáínà ayé mi bàjẹ́ fáínà ayé mi bàjẹ́ fáínà ni ṣé kì í sọ̀rọ̀ táwọn èèyàn ọlọ́run wá sọ ní àfihàn ayé mi ò gbọdọ̀ bàjẹ́ ṣé kí wọ́n máa sunkún ní báyìí torí ọlọ́run wọ́n mọ̀ tún ní kábíyèsí ò gbọdọ̀ ké bí n bá yọ mi lójú kò kàn kọ̀kẹ́mi ọ̀dájú díẹ̀ iṣẹ́ tèmi lèmi ń ṣe ọ̀dájú díẹ̀ ọ̀dájú díẹ̀ ìwọ gan bímọ. kábíyèsí àwọn ọmọ tèmi èmi ṣe tírẹ́nì fún wọn àwọn sì gbẹ̀kọ́. kábíyèsí. ẹ pẹ̀lẹ́. kábíyèsí. kò ní bàjẹ́ fún yín. àmín àmín àmín àṣẹ. ó yà yín lẹ́nu àbí. ó yà mí lẹ́nu ń ló yẹ kẹ́ ẹ ránṣẹ́ sí mi hmm. kábíyèsí hmm. tá a lè ní tẹ́kọ̀ọ́ máa. Ah! lóòótọ́ ló yẹ kẹ́ ẹ ránṣẹ́ sí yín gbogbo àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ kò ní fàájì nìyẹn pé bá ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ bá dá àfẹ́ mi yúngbàmígbà mọ́ ni. Hmm. èmi náà máa ń gbọ́ ròyìn. bẹ́ẹ̀ ni kọjá bẹ́ẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ kábíyèsí. Ah, ẹnìkan ti kó táyà sí mi lẹ́sẹ̀ mo máa ti ń sáré kiri inú gbò eh, kíjokíjo mọ̀ ni mò ń sáré káàkiri báyìí. nílẹ̀ yìí àbí bòmí. ilẹ̀ tá a wà iná ni ẹni ọ̀hún sì sọ pé kò sí bó ti lè wù kórí òun ò gbòmí lójú omi ni wọ́n ké. ẹ wọ akọjú ìṣoje. retired commissioner Majolagbe. kábíyèsí. ó mọ̀ ti sọ mí dábòógì. lọ́nà wo. ọmọ mi mọ̀ sí mọ́ ó dẹ̀ ní àfẹ́ láà àfi kò ń fìyà jẹ àfi kò ń gbomi lójú òbẹ̀ látara ọmọ kò sí gbogbo nǹkan tá a ti ṣe kò sí gbogbo nǹkan tá a sọ tán ó lóun ò ní gbà òun ò ní gbọ́ nítorí ní gbà òun ò ní gbọ́ òun ò ní gbọ́. wọ́n wá léèyàn kan wà ìyẹn ẹ̀yìn pé bí n bá dọ́dọ̀ yín ọmọ ló jẹ́ sí yín kódà wọ́n ní onírànù àti sọ̀rọ̀ ọ̀pá bẹ́ẹ̀ bá pè é yóò wọ́dọ̀ yín wọ́n lẹ́ni tẹ́ ẹ lè dá dọ̀bálẹ̀ kẹ́ ẹ sì fún ọ̀làdì rẹ̀ òun ni mo ṣe dọ́dọ̀ yìí gbogbo tẹ́ ẹ bá lè ṣe ẹ bá mi ṣe kó tú okùn lọ́rùn ọmọ mi o. kábíyèsí ẹjọ ta ló ń tọ̀ wọn. ọ́fíìsà ìbarapá ni ah! ọ́fíìsà ìbarapá ni rádaràdà mà ló ń bá káàkiri kó tó di pé mo sọ́ǹdì fúnra mi ó ní mo ṣe wá bá yín pé ẹ tètè bá mi pè é call him to order kẹ́ ẹ pè kẹ́ ẹ bá ń bá sọ. ọfíìsà ìbarapá. bẹ́ẹ̀ ni o. kí ló ń jó lọ́wọ́ tí òfin jólẹ̀. kò yé mi. tó wá di pé àfikún rọ́bà sí. ó gbéraga jù ǹjẹ́ mọ̀ pé mo ti pè é rí wípé mo fẹ́ mo mo mo mo fẹ́ gbóríyìn fún fáwọn nǹkan tó ń ṣe ó kówó sí mi lọ́wọ́ ni oníranù oníranù wọ́n sọ di. ẹ kí ló sọ pé ọmọ yín ṣe gan-an ìyẹn ni òye mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ló sọ pé ọmọ yín ṣe. kí lọmọ bá ò bá ṣe kí lọmọ láòbá ṣe tó wá ti torí ẹ̀ tó dúró gangan gangan gangan pọ̀ wọ́n gbomi lójú mi ọlọ́run kó ṣàánú wa lọ́wọ́ àwọn ọmọ tá à ń bí náà ibo làmọ̀ tọ́mọ ti ń rí bọ́ tí wọ́n máa jáde lọ jáde wọlé bọ̀ èèyàn wọn bíi tí wọ́n ń lọ àwọn ẹgbẹ́kẹgbẹ́ ni wọ́n mọ kó káàkiri wọ́n sì mọ ọdọ́gbọ́n fún àwọn síbẹ̀ torí orúkọ táwa nẹ́ni níbo mm-hmm. làmọ̀ tán ti ń rí bọ́ kí lọmọ ò bá ṣe bí wọ́n bá ò bá ṣe. ìbàràfà gọ̀ ni. ó gọ̀ ni. kò ní làákàyè ni. rárá tó bá ní làákàyè ni á mọ̀ pé n tí ọmọ bá bá ṣe ọba ló ṣe é. èmi tí ẹ̀kọ́ ọmọ bọ́mọ mi ṣe léyìí tó ṣe yìí àmọ́ kò sí bó ti lè wù kó rí sáà ní wọ ọmọ kó kú àbọ̀mọ ẹni yóò burú títí títí títí ẹkùn wà máa bọ̀ àwà ní ó yá lọ bẹ́kùn. ìyẹn ah, ah, ah. ìwọ ìyẹn ìwọ ẹ bá sọ o. kábíyèsí hmm? ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti ọ̀gẹ̀dẹ̀ ní lọ́dọ̀ tèmi kò tó ń tà yàdà sí. ọ̀nà la ṣe wá bí. ẹ ṣe méjì ni mo fẹ́ sọ fún yín ìkíní náà ẹ kọ́kọ́ pàṣẹ fún un ẹ tí ẹ mọ tí mo rò fóònù tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ mú ó yẹ ẹ pé kó wá síbí ní ìsinsìn kẹ́ ẹ sì pàṣẹ fún pọ́mọ mi tó wà ní àhámọ́ àwọn ọlọ́pàá kó fi sílẹ̀ gbogbo tó bá bá lọ́wọ́ ẹ̀ kọ́ ẹ̀ á lọ bọ́mọ wílé. ṣé bí fóònù rẹ̀ bẹ́ẹ̀ ni network dẹ́sù wà bẹ́ẹ̀ àmọ́ tá a bá perú ẹ̀ àrífín ni kábíyèsí àrífín ni mm. à ń pọ́nlé ni mm. kó wá débi kó wá rí i pé kábíyèsí wá bẹ̀bẹ̀ nítorí tòun ta ni ta ni ń jájá mọ́ṣáláṣí nígbà onírú yín pẹ̀lú ẹ̀ ń gbọ̀rọ̀ bí ẹ̀ ní gbàgbá ọtí méjì ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ẹ pàṣẹ fún tó bá lóun ò ní gbọ́ àṣẹ yín ẹ pe lọ́ọ̀yà yín kẹ́ fòfin dè lọ́ọ̀yà mọ̀rú ìgbésẹ̀ tó máa gbé lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló ń ṣe. kọmíṣánná. mo ń gbọ́ ti yín kábíyèsí. mo ti gbọ́rọ̀ yìí ẹ kárí ẹ dákun tí màálù bá ń bọ̀ tí wẹ̀rí gàǹgàǹgà tó ṣe kìtà kìtà kìtà bọ̀ tágbàlagbà kan bá wá wà pẹ́ téèyàn sì fẹ́ yẹ̀ fún màálù kí lèèyàn ó lò. ọgbọ́n ni ọgbọ̀ngbọ́n ni ọgbọ̀ngbọ́n làgbàlagbà fi ń sáfẹ́ràn kó ńlá. ọgbọ̀ngbọ́n ni àbí ọgbọ̀ngbọ́n ni ẹ̀ka rẹ̀ ó ti yé mi. irú ẹ̀ ẹ pàṣẹ kò tó bẹ́ẹ̀ kó má gbàṣẹ yín ẹ wá sọ fún lọ́ọ̀yà yín kó sọ fún pé. ẹ jòyè o. kí lẹ́yìn ẹ jòyè o <laughs> kábíyèsí mo ti wá sí ilé yín invitation níbẹ̀ ti rí mi ẹ jòyè o ah, kábíyèsí ẹ ṣe yọ̀ǹda mi pẹ̀lú yìí ẹ jẹ́ káwọn máa support àwọn tó bá ń jòyè lóòótọ́ ẹ jòyè wọn fi yín jòyè adé apẹ́ lórí o ibi gẹ̀rẹ̀gẹ̀ <laughs> ọgbọ̀ngbọ̀n <laughs> ẹ kárí ẹ ṣeun ah! ẹ pẹ́ fún wa o. ibi tẹ́ ẹ sọ́dẹ̀ àti ibi tẹ́ ẹ sọ́dẹ̀ kò sí ìtìwọ̀n yèmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ balẹ̀ lè pé mm, fúnra mi wọ́n Sunday. Ah, tó bá wùn yẹn ṣe fún tó bá wùn yẹn ṣe fún kábíyèsí o kábíyèsí o. kábíyèsí ẹni tó bá dojú kọ yín ó kó yín mọ ẹ fọkàn yín balẹ̀ nǹkan tẹ́ bá ti tẹ̀ kò ní gbérí mọ́ nǹkan tẹ́ bá ti lò dandan ni kò dùn. tó bá jẹ́ pé gbogbo tí bá lò dandan ni kò dùn kí ló ti wá ṣe èmi àti ọ́fíìsà àbàràpá àbí rádaràdà àbí kí mo porúkọ ẹ̀fọn yẹn ẹ wo ẹ má jẹ́ ntọ̀ yín lórí ọ̀rọ̀ ọmọ mi èmi ò ní fojú sunkún ọmọ mo ti bẹ̀ẹ́ mo ti bẹ̀ẹ́ mo ti bẹ̀ẹ́ mo ti rán ni sí kò sí tí mo ò tí ì ṣe agídí ló ṣe ẹ wọ ẹja náà pa ẹ fẹ́ náà ẹ̀ pa ń bí ẹni bá wà láàyè ló ń bá ní rojọ́ o. Hmm? arákùnrin tí à ń sọ̀rọ̀ ń pa èyí ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rẹ́ ò bá jẹ́ ajá tó lé ni lẹ́yìn tá ò bá múra A pọ̀ bọ̀ o àti wípé arákùnrin tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí àti kékeré ni wọ́n ti rò ní agbára o nítorí pé òòṣà kan ń gbénú ẹ̀ tí òun fúnra rẹ̀ ò mọ̀ ìbájẹ́pọ̀ mọ̀ ni a ṣe jù bẹ́ẹ̀ lọ o ẹ jẹ́ ká wá ọ̀nà míì láti lè fi jẹ́ kó gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ o nítorí pé tí a bá sà sí omi lè tẹ̀yìn wọ ìgbín o. omi lè tẹ̀yìn wọ ìgbín bẹ́ẹ̀ ni ó mà ga o ládùúgbò tó máa pààkì síwájú ilé orin dànù now move it move now move it clear move it you inside jack wait inside má ṣe yàmà yàmà fún ọ fọ ẹsẹ̀ dànù. Ah, tá ń wà ń lẹ́nu ẹ̀yìn ọmọ yìí ẹ sì wá sí géètì rẹ bẹ́ẹ̀ ni ah, délé tátọ. ẹ pẹ̀lẹ́ ẹ máa kú ọ̀rọ̀ èèyàn. ọ̀rọ̀ èèyàn báwo. ìyàwó yín àtọmọ yín ìbọn báyìí náà gbé sí wọn lórí tó fi gbé wọn wọnú mọ́tò lánàá. ẹ nígbà wo. ọ́físà Ìbàràpá ẹ̀yin sọ fún mi báyìí pé ẹ̀mọ̀ kan gbé ìyàwó yín àti àwọn ọmọ yín láti àná. n ò sí ilé látàná n ò sí ilé mo wà ń bi iṣẹ́. ẹ wà ń bi iṣẹ́ ah ó lágbára ó lábàá yín ṣe o ìbọn ìbọn báyìí. Hello hello officer Ìbàràpá. hello hello tani tani tani lè. àwa ni a kidnap ìyàwó ẹ àti àwọn ọmọ ẹ. hold on. jẹ́ kí lè lọ́dọ̀ ọ̀hún sí i. òun nìyẹn o. ẹ ẹ ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ẹyin wo ìbọn wẹ̀ tí wọ́n bá sọ pé o ní agídí àwọn gan ṣetán láti báyé gbogbo ẹbí ẹ jẹ. good day. hello ẹlú ẹyin wọn ni máa gbà kàn tí o. Ah, ọkọ òrìṣà. quiet. madam mo ń kọrin náà àwọn méjèèjì omi èyí tó bá wà important ẹ̀ jù náà àwọn méjèèjì tó igun fẹ́ pàkan tó kù. At the count of three, madam. One. Two. Quiet! Okay. Okay, okay. Abẹ́ bíríìjì yẹn. No, ì tí ì lè débẹ̀ yẹn. Ìwọ iṣẹ́ tí mo gbé fún ẹ for ìwọ He was a lọ. Okay. Okay, it's all right. Ọ̀gá sà, ẹ fọkàn yín balẹ̀ sà. Ó dá mi lójú pé a máa rí ìyàwó àti ọmọ yín. Bẹ́ẹ̀ ni sà. Èmi náà mọ̀. Mo mọ̀ pé a rí wọn. Báwọn bá ní àmì ní ọ̀la làwọn ò mú. Ṣé ẹ wá rí? Àgbẹ̀tì lọmọdé gbégi eléyìí àgbẹ̀tì. Kí ló ṣẹlẹ̀ sà? Nǹkan ṣe hope no prayer sir. àwọn ti pa délé àátọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi. this is terrible. Yeah. hope no problem sir. àwọn kidnappers yẹn wọ́n ti pa ọmọ wọn. oh my ah this is terrible. in fact. ọ̀gá ẹ ẹ ẹ sà ọ̀gá ọ̀gá ẹ take care easy sir. how far mo ti send òkú ọmọ ẹ̀ sí mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ pé two days two days péré la fún kò fi kúrò ń lò. láàrin ọjọ́ méjì yẹn máa pa ọmọ ẹ̀ máa pa ìyàwó ẹ̀ máa ṣe wàá sọ nǹkan tó ṣe fún un. ọmọ yẹn báyìí mi ò gẹ́ẹ̀tì ara mi ò lélẹ̀ orí mi kàn wú mi I dey tell you now gbogbo ara mi báyìí mi ò gẹ́ẹ̀tì. mi. ẹ̀ẹ́ eh, èmi náà ti wà ní street ah no problem no problem. hands up if you say anything there I will stay. stay there hands up if you move I move you move. move. move. move my friend. let's go, let's go, let's go. gun at me. I will kill you now. ń ṣe yìí ẹ ní ìdí ẹ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ ká fi sùúrù sí i gbogbo ẹ̀ ló máa yanjú kò sí tó lédùmarè ò lè yanjú kábíyèsí bẹ́ẹ̀ ṣe mí kanlẹ̀ tẹ́ mí kanlẹ̀ yìí ó ti pọ̀jù irú yẹn kọ́ ló yẹ kí lè ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà nìyẹn àwa yanjú sí i. kábíyèsí lẹ́yìn nǹkan tó sì ń sọ ọkùnrin tó ń ṣe yìí kábíyèsí bẹ́yìn ò bá ṣe omi á ṣe ká máa dúpẹ́ ẹni tí òjò pa mọ́mí tí òjò pa tí Ṣàngó ò pa ajé máa dúpẹ́ mo ti confam o kábíyèsí òrìjínà olè olọmọba confam arm robber òun lọ́mọ bá kẹ́gbọ́n òye sọ kábíyèsí àkàbà dúpẹ́ ṣé ká pé kábíyèsí wọ́n invite kábíyèsí sí pàtí bíi program kábíyèsí ò lè lọ ṣé ìwọ ni kò sọ pé kí prince lọ represent àwọn tọmọ bàbá débẹ̀ pẹ̀lú wà tòun wù tí mo confam yẹn ṣé kò lè jí owó ẹ tó ṣe chairman party yẹn àbí prince ò lè yọ fóònù lápò gọ́fúnà tí gọ́fúnà bá wá bínú tó ní kò gbàdé lórí kábíyèsí tí wọ́n máa sọ tó ibi tó ṣẹlẹ̀ náà káṣíwájú pẹ̀lú. olóyè olóyè ọ̀tún your majesty my king. ǹjẹ́ jẹ́ mọ̀ kí inú bí mi bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ oh, ṣé ń tù mí nú ni abẹ́ ń bu ẹ̀ ń bu iná sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. mo ń tún inú ni kábíyèsí. ẹ̀ ń tún mi inú ni pọ́ ọmọ mi ń jalè gidi ọmọ mi lè yọ fóònù lápò kábíyèsí. mo confirm ni kábíyèsí. ẹ wo ẹ má gbogbo gbogbo ẹ tiẹ̀ fi gbogbo òun lẹ̀ ẹ má wọrí wọn ò bá yanjú sọ̀rọ̀ ìfúnra mi. àdúpẹ́ ìyẹ́jú kẹ̀ ìyẹ́jú rẹ̀ wọ́n ìbaraka ìbaraka ìbaraka kí ló tún fẹ́. ẹ ti arrest ọmọ kábíyèsí à ń wá solution sí what is all this about kí ni gbogbo eléyìí náà. bàbá olóyè ẹ ṣọ́ ara yín o tẹ́ ẹ bá ṣọ́ ara yín eléyìí tá a wá yìí ẹ máa tẹ̀lé wa ni o ah. yes. ẹ jọ ṣe ẹ tún wá ṣe nǹkan míì nínú palace lẹ́ni ni. yes. <laughs> kábíyèsí tẹ bá dìde bẹyẹ ẹ tún padà. Ah. Ah. kábíyèsí ọfíìsì àgbàlagbà kí ló ṣẹlẹ̀ eré ẹ̀ dàrú ah! eré ẹ̀ ti dàrú. àwọn eléyìí làwọn ọba táwọn ba ọba jẹ́ tẹ̀jẹ́ káwọn ọba wù yìí eléyìí ní káwọn lọ gbé ìyàwó tèmi ó sì pa ọmọ mi dànù. Ah! Ah! olóyè ọ̀tún ẹ̀yin ọmọ jẹ́sí my king. kò yẹ kẹ́ ẹ mọ̀ ṣe ha ha ha lọ́dúnrún ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ hàn tì mí o olóyè ọ̀tún ẹ hàn tì mí mọ́ o. <laughs> ó surprise mi ni. ọ́físà Ìbàràpá ọ́físà tó mú iye tó ní làákàyè ọ́físà àbàràpá jókòó bẹ́ẹ̀ kó o sì ní káwọn ọmọ yìí jáde kémi àti ẹ sọ̀rọ̀. ó ṣòfò dànù. pé o ní kémi jókòó ni ó ṣe òfò dànù ilé burúkú èèyàn ọ̀làdàpọ̀. yes sir. ẹ̀kọ́ jẹ́kẹ́jẹ́kẹ́ sí i lọ́wọ́. ọ̀ẹ́ máa fi fọ́tí gbé ìjọba jẹ́kẹ́jẹ́. stand my friend. ẹ̀kọ́ jẹ́kẹ́jẹ́kẹ́. Ah, you better respect your responsibility. kábíyèsí máa tẹ̀lé yín kábíyèsí máa tẹ̀lé yín now move láàrin move olóyè ọ̀tún kábíyèsí move láàrin ìlú kábíyèsí sẹ́lẹ̀ kábíyèsí. tó já promotion as DPO tó mọ̀ pé iṣẹ́ tún ti yàtọ̀ sí tẹ́lẹ̀. The whole division ló máa head báyìí sí ò ní ṣiṣẹ́. àmín o. mo bẹ̀ dúpẹ́ o. àmín o. congratulations. dúpẹ́ o ẹ ṣeun. ọlọ́run adé fi sẹ́yìn ẹ̀. àmín àmín. màmá fi sẹ́yìn ẹ̀ títí láéláé ni. àmín àmín. you see bó ṣe ń bá a lọ yìí mo fẹ́ kó má bá a lọ bẹ́ẹ̀ hmm. kó má bá a lọ bẹ́ẹ̀ tó bá ń continue this way <laughs> wàá di IG. àmín o eh. àmín o. àdúrà mi sí ẹni yẹn. àmín o tí yín náà ò ní tán. àmín tí yóò ní tẹ́. àmì àmì wàá di IG àwọn gọ́ọ̀mẹ̀ntì orí yẹn wọ́n ń record gbogbo àwọn performances yẹn o hmm. ò ní mọ̀ má má ìdí pé ibì kan ló wà wọ́n fi máa fún ẹ lápọ̀nmẹ̀ntì you won't know. èyí tó ọ̀rọ̀ lẹ́sọ̀ kò tí ó mẹ́. ọlọ́run àṣẹ bẹ́ẹ̀. àmì ọlọ́run àṣẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó rí àmì. ẹlẹ́ ẹ ṣeun. ẹ ṣeun. ẹẹ báwo wá ní ọ̀rọ̀ ìyàwó ẹ̀ báyìí. ah ọ̀la ọ̀la nǹkan wà ń bẹ̀ mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò gbọ́. kò gbọ́. kò gbọ́. abiyamọ ni. ṣẹ́rí ọmọ ẹ̀ tó kù hmm. kọ́ dán dé igun ara hmm. kò sì mọ̀ pé èmi náà tí mo wà yìí mo kàn lè jọkùnrin hmm. ọdún mi kọjá igun ara mi ti ń dùn mí lọ́tọ̀ ní dùn mí lọ́sẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ọ̀rọ̀ kẹtọ́ ṣe ọ ní ọtí ẹ̀ wá mú ọpọlọ wá ilé ní ọ̀jẹ́ kí n ti ẹ̀ wá mọ̀ tó mọ ohun tí ẹ̀yìn sí gbogbo ohun tí ń sọ ni kékeré mi ọ lọ fi ṣe ọlọ́pàá lẹ̀ abẹ náà ni abẹ náà ni nítorí pé ìyàwó ẹ gbọ́dọ̀ wà nílé. Hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ wà nílé ṣùgbọ́n wíwà nílé tiẹ̀ kò gbọ́dọ̀ di iṣẹ́ ọlọ́pàá yìí lọ́wọ́ kò gbọ́dọ̀ di lọ́wọ́ torí èmi gẹ́gẹ́ bí ọ́fíìsà níbàràpá ah, ikú nìkan ló lè gbàṣẹ́ lọ́wọ́ mi n ò ní fi iṣẹ́ ọlọ́pàá lẹ̀ o. ọ́fíìsà ìbàràpá ilẹ̀ gbé wá fún wa rí. ọ́fíìsà ìbàràpá wíwíwí ẹ̀ ní rárá èrè kìlà àjà ń lọ rí níbẹ̀ kò ṣe ná ìbarapá ọ́fíìsà yìí àtàkèrè kojú ọmọ ọmọ ìyá ọmọ bàbá tàníjà lájọ bí òdodo ní báàtì ní ọ́fíìsà ìbarapá ò lè gbà kẹ́nìkan gbóhùn yìí lè rí yẹyẹ onítọ̀hún lọ nìní o ó lọ nìní o onítọ̀hún lọ nìní o ó lọ nìní o ẹni ọwọ́ ìbarapá bá tẹ o ó lọ nìní o àló ń lọ nìní o ó lọ nìní o ọ́fíìsà báyìí. ọlọ́fíìsà kan bẹ kọ̀ láfiwé ọ́fíìsà kan bẹ kọ̀ láfiwé ìbárapa alágbèbí tọ̀hún ọ́fíìsà yìí róró lẹ́kù ọ́fíìsà yìí róró ìbárapa lọ́fíìsà yìí ọ́fíìsà yìí róró lẹ́kù ọ́fíìsà ìbárapa èèyàn ti wà nìyí o ẹni ẹ bá rí ẹbí ọ̀kẹ́ nínú ọlọ́pàá òun ṣe yẹyẹ kèé gbowó kèé bá rí ha ọ́fíìsà ìbárapa èèbòbò èèbàrìbá àfọmọ́ ọlọ́pàá lòún fẹ́ ọmọọṣẹ́ rẹ̀ ó dùn àlọ́ ọmọọṣẹ́ rẹ̀ ó àfọmọ́ ọlọ́pàá ni àfọmọ́ ọlọ́pàá lòún fẹ́ ọmọọṣẹ́ rẹ̀ ó dùnjú. ìbàràpá mòrè tó dowó ìbàràpá mòrè.